Yes. Yes. àwọn tó fẹ́ wà láàrùn àtìtì. olùkọ́ olùgbọ́rùn. ijó tí ẹ̀ ń jó yìí amúmirí pé ijó àwọn ajílẹ̀. ẹyin lajú jàre ti dágúró ní òpin ní tẹlẹbùrú ìbọn. ẹ lè wọṣọ ọjọ́ fẹ́ máa jójó ajílẹ̀ yẹn. eré mi ò bá fi apá kúkú fọ̀ sí ọrùn aṣọ ni. Ah, bàbá ìwọ láwo máa sìn. ẹ yí padà àǹtí o ah, ẹ dúró ọyá ọyá bàbá ìwọ láwo máa. Máwí, máwí, ọ̀sẹ̀ rẹ̀ gbà. Kọ́nà, kọ́nà, kọ́nà, kọ́nà ẹni bèbè ètò síbò kò ṣàá sáwùsì tíátà olúwa sọ mí lẹ̀wọ̀ sọ mi ò fẹ́ ló ń sọ ìt. a olúwa o ọlọ́run sọ pé àǹtí o orí ibi tẹ́ ń lọ yẹn rí bá ọ̀bọ yẹn ń lé ọlọ́run sọ wípé bẹ́ẹ̀ ṣe wà yìí a ti ṣe wọ bra jésù sọ pé wọn wọ bra nítorí pé kò sí nǹkan tó fẹ́ kó sínú ẹ̀. arábìnrin àǹtí. níwájú ọlọ́run àti ènìyàn tí a kò gbọdọ̀ pè jẹ́rìí èké. ọlọ́run mẹ́ta lọ́kan. amúmirí pé ẹni ọ̀sà ṣé lóòótọ́ ni àbí irọ́. bẹ́ẹ̀ ni sà ìsúwàlà. bàbá ìwọlá ó máa fẹ̀rẹ̀ rẹ̀. ẹ mọ̀ ìka fẹ̀kẹ̀rẹ̀ ní sùúrù. àǹtí kókó ibi tèmi lọ́gán ni pé ibi tá a ti ń gbẹ̀yìn rere bọ̀ ó jìnà ṣé ẹ rí ibi tá a wà ìkòròdú fi ẹsẹ̀ wa rìn dé maryland a wá ní ìdùnnà lọ́wọ́ yín nítorí pé olúwa ó ràn yín lọ́wọ́ àǹtí orísun yìí ò ní gbẹ àwọn tó ń gbénu yìí ò lànà lórúkọ jésù ṣé àwọn méjèèjì ogun ni wá ibi tá a bá gbogbo ogun àbẹ̀ ti parẹ́ pátápátá àǹtí ní orúkọ jésù tọ́lọ́run bá ka mọ́ yín lápò ẹ fi ta olúwa lọ́rẹ. ẹ má bójú àwọn ẹni ọlọ́run jẹ́ ẹ jọ. ẹ jọ. ọlọ́run kó máa bẹ pẹ̀lú yín. ẹ̀yin ránṣẹ́ ọlọ́run ẹ má bínú kò tí ì kọ̀ọ̀kan lọ́wọ́ tèmi ẹ ṣe transfer. mi ò ní fún. ah brooklyn ni amúmi rí pé a pàdé. kí ló eh, wá ṣẹlẹ̀ báyìí tó gbé láàṣà ẹni tí ọlọ́run sọ pé a máa kọ́kọ́ pàdé brooklyn ni. àǹtí. àmọ́ kí president àti gómìnà kọ́ ṣàánú ìkòròdú. àwọn amúmi rí i pé kíni. ṣé gómìnà wà. lẹ́ẹ̀dẹ́ padà jàre kí ló ń rí lè ń tari tari fèkì ṣé o rí pé wèrè lè ń tari bad market kọ́lá rí. wọn náà sáré ti owó sí i. pààrọ̀ orin ẹ̀kọ́ ọmọ wo ló broke tó ní báàpù olùwò láà máa kọ. àwọn èèyàn sì burú gan kúrò. ẹ bó rẹ fẹ́ kọrin Ìkòròdú. o ti ń ṣiṣẹ́ rẹ̀ bọ̀. bàbá ká máa ṣe látún gbà. bàbá ṣe láti pé. bàbá ṣiṣẹ́ rẹ̀ bọ̀. báyìí bàbá ṣe láti pé. bàbá ṣe kò yọrí. bàbá ṣe láti pé. bàbá ṣe kò yọrí. bàbá ṣe láti pé. wọ́n ní bàbá ṣe kò yọ. ẹ̀mí lómi bàbá ṣe. ẹ̀rọ̀ bọ̀ wá. bàbá ṣe yọ lọ́sẹ̀. bàbá ṣe lọ́sẹ̀. olúwa fẹ́ràn ọmọ aláyé tó bẹ̀ gẹ́. ọlọ́run mímọ́. ó fi ọmọ bíbí sọ ìrìn àkóso fún wa. ó ní ẹnikẹ́ni tí ó bá gbà á gbọ́. yóò ní iyè ayé àti àní pẹ̀kun. olúwa fẹ́ràn yín ọ̀nkú. àdúrà yín ó gbà. àdúrà yín ó gbà. ẹ máa délé pẹ̀lú ọmọ jésù. àdúrà yín ó gbà. ọ̀nà yín tí ayé rò pé bóyá ó ti rí gómìnà sì ní í ṣí. mo gbàdúrà fún yín pé ọlọ́run ẹ jáde àti ìṣòro olúwa aleluya ó dájú. ó máa ń sásọ síta ẹ ṣọ́ra fún aláǹgbá tó ń rìn lórí aṣọ ní àdúgbò yìí. ẹ má rírì kúrì padà padà ìkòròdú ló ń pe bí. kí ló wá ṣẹlẹ̀. ó ní tó lè rí tó bá rí ìyàwó ajẹjẹ yà. kò sí wí kò sí wèrè. ẹ yí padà gbogbo aláboyún àdúgbò yìí ẹ má ṣe ṣàṣepọ̀ mọ́yún nítorí ọmọ yín kó lè jẹ ọmọ gidi olúwa fi ọwọ́ tẹ̀lé àdúgbò yìí olúwa ya àdúgbò yìí sí mímọ́ gbogbo ogun tó ń fayé àdúgbò ìjó wọn kọ́nà olúwa ó gbé mi gbogbo ogun tó ń fayé ìlú ìjó wọn kọ́nà olúwa yóò. olùsọ ẹ báàgì two pm ta tàbá ra báàgì tẹ hmm. máa ṣe àkànṣe àdúrà sí àwọn èèyàn máa jáde wọn máa máa ra ẹyọ kọ̀ọ̀kan wọn sàṣẹ kọ́ máa ra ní five olùsọ apá ẹ̀ sí ní problem. kí lẹ tún rí. ẹ omi tá a bá dà lẹ kò sówó tá a fẹ́ fi ra omi tá a bá dà lẹ sí àdúgbò àwọn tálákà pọ̀ ń bẹ̀ wọn ò ní mú wákàn máa mú lọ́fẹ̀ẹ́ ni o. ẹ jẹ́ ká débi junction onímàrúwá yẹn àwọn onímàrúwá máa ń like miracle. níbo sọ pé bẹ́ẹ̀ láti yáwó oúnjẹ yẹn tá a fi gbé bọ́ ọ̀kadà ni irọ́ ni o. àkọ́ndọ̀ fàmí lẹ́sùn kọ́ fàmí lẹ́sùn. ẹrú kú yẹn kankan sí problem ẹ jẹ́ ká gba ibòmí let's die court please. àwọn boys kan kì í bọ̀ àwọn eh? boys kan náà bẹ̀rẹ̀ ká gbàdúrà jẹ́ ká kọ́ ẹ wojú wọn láìsọ ọmọ sí bọ́ọ̀kì ayé àwọn ilé ti wù. Ah! ẹ yí padà ìjọba òrukù sílẹ̀ ayé ẹ yí padà olùgbàgbọ́ lè gbọ́ tí ó bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ. báwo ló ṣe lò báwo ló ṣe fẹsẹ̀ jáde báwo ló ṣe lò ó báwo ló ṣe fẹsẹ̀ olùgbàgbọ́ lè gbọ́ tí ó bẹ̀rẹ̀ lọ́wọ́ ẹ. àṣẹ lẹ́gbọ̀ kọ́dà báwo ló ṣe ṣẹ́ sí i olùgbàgbọ́ lè gbọ́. wọ́n ti lọ ìfún gbọ́dọ̀ rẹ̀ ló fi bẹ́ẹ̀ di o. irọ́ ni o ẹja mọ̀ ẹja mọ̀ ọlọ́run tó pè wá gan kò ní kí á fi ẹ̀mí wa wé. ó Oh. Hey. Ah. Welcome. Hello. Bon. Oh. I'm fine. Ah, ẹ káàbọ̀. Ṣé wàhálà ọkọ mi bí ṣẹ́ṣá? No, kò ní release rẹpẹtẹ náà. Láì kókó ṣiṣẹ́ púpọ̀ náà lọ́fíìsì. Ẹ ṣọ́. Àbí náà. Ok. Mm, wọ́n lè máa lọ́ntì. Kò tó lọ, ó dàgbé bí mo ṣe ń wo ara mi, ó máa kí n tó dé lọ́la bọ̀ gbogbo nǹkan tí mo ní kẹ́ ṣe ẹ̀ràn ti ṣe tẹ́ bá ṣe dọ́fíìsì láàárọ̀ ó gbọ́ gbogbo àwọn tí mo ní kẹ́ fi owó kún owó oṣù ẹ fi kún dẹ̀nà àwọn bí mélòó kan tá a ṣì jẹ lówó yẹn náà ẹ san owó wọn lọ́la please. ok sir um, sir that means kí n máa tẹ pé account manager so a lè bọ́ sí owó yẹn. ìyẹn ló kéré jù má pè tí má ti dókè. Ah, bàtẹ́lẹ̀ ní tèdè lọ́la àwọn dókítà ẹ̀ sáyẹn kọ́ sá. o bá dọ̀sán ló bá dọ̀sán tí bá dé màmá sáyìn ni èlé wa kú. ẹ ẹ another thing sir. mo ń wò pé traffic máa mú lọ́nà. kí n tó délé mo wá mọ̀ bí a ti máa lè rí nǹkan fi sí iná bíbá yẹn kí n tó máa lọ sá. mo kàn suggest ni sá. ẹ mo mọ̀ kó suggest ṣebí wọ ni mo mọ̀ ẹ́ n mọ̀ gbọ́ aṣọ ọ̀pọ̀ oúnjẹ n mọ̀ gbogbo ọgbọ́n tó ń ṣe ẹ fẹ́ gbàgbé dọ́kúmẹ̀ ẹ má gbàgbé kíní yẹn mo pọ̀ gbọ́n oúnjẹ náà ni ọmọ oúnjẹ ṣé oúnjẹ wà Oh, trust mi mo ṣe ní oúnjẹ. wọ́n ní máa bọ oh, fẹ́ràn oúnjẹ. Ah, ẹni tó bá jẹ́ ah. máa jẹun. babe kí lẹ ṣe. ah your favourite. olùwájú olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní ó mú ìdùbúlẹ̀ ń papọ̀ kó tútù ó tu ọkàn mi hallelujah hallelujah ah, wèrè dédìrín ajẹ́mójú tóun ti ń ṣe ọ́ tóun fẹ́jú fò fẹ́jú fò kìnìún mo rò pé ṣé orí ọ̀fẹ́ burú sẹ́mi ló ń ṣe báyìí sí májò orí ò burú mọ́ tilẹ̀ o orí lọ́tẹ̀rẹ̀ rẹ bí àpáta ayérayé o. Tọ́jú ọlọ́run. Ọlọ́run tọ́jú. Ìsìn rẹ̀ wúlò alágbára. alágbára alágbára alágbára ìmọ̀ jẹjẹfà. yẹ́sà ẹ ǹlẹ́ o. aleluya. alàgbà ẹ má bàa ṣe àjẹ́ yẹ́sà ṣé sáàmù méje òun lè kàtí látàárọ̀ tó bá jẹ́ twenty one ọ̀sẹ̀ kan lè máa dùn bẹ́ẹ̀. Hmm èmi ò. ojú mi ló dàbí ẹni pé ń ṣú wẹ́rẹ́ wẹ́rẹ́ wẹ́rẹ́ bí ìgbà wọn bá da òkúta wẹ́rẹ́ wẹ́rẹ́ sójú mi ni mo ti fẹ́ kà tó. òkè yìí wá gbé mi. ara ohun tí ò ṣe jẹ́ kémi tí mi ò ṣe ń fẹ́ gbàgbàlagbà sí ìdíṣẹ́ olúwa o. ẹ má bínú mọ́ mo ti fẹ́ kà tán ibi olúwa ni olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣaláìní ṣé ìgbà tẹ ṣáàkà yẹn ṣe ẹ rí pé ẹ ríran rí ẹ̀ka ó pé. ìgbà tẹ dé. Hmm. ẹ̀ka pé o kẹ̀dẹ̀ ṣe ń tẹ́ni ṣe kẹ́kọ̀ọ́ eléyìí kọ́ ṣe fún lómi ẹ̀mú bí mi. ṣé èyí ti ń fẹjú hòhò yìí àtẹ̀kàn mo ti ń sọ bẹ́ẹ̀ bá rí ọkọ̀ọ̀kan mú ṣé àrùn ó gbèrú. ọmọ tiẹ̀ fọ́ ọmọ jésù òní jẹ́ dandan yìí àmín àmín lórúkọ jésù ní orúkọ jésù àmín agbára ẹ̀ kò lè ká ẹ̀ àmín lórúkọ jésù ẹ̀ṣẹ̀ ẹni ṣe kẹ́kọ̀ọ́ mẹ́rin àwa gbọ́dọ̀ ṣaláì ní. kí ló dé wọ́n tẹ wèrè pẹ̀ mọ́ bẹ́ẹ̀ fún ẹ ní ẹ gbà mí o kí ni ń já má ra abẹ́lẹ̀ ọwọ́ rẹ má lọ fi náà sí ọmọ afẹ́jú fòyìfòyì á ti pakọ aláwòjì ọbọ ń bẹ. kókà Bo, ní ilé parọ́ fún mi gbogbo bó ṣe ń ṣe mí báyìí Ọlọ́run nìkan ló yé o mi gbádùn ara mi mi gbádùn ilé mi gbádùn ọ̀nà gbogbo ilé bíi pọ́kàn ń gbóná mọ́ mi lára ni lórí pé mi ì tiẹ̀ lè san school fees àwọn ọmọ mi yàwó mi ò fi mí lọ́kàn balẹ̀ kí n jókòó báyìí èébú ni kí n dìde báyìí èébú ni lọ́tún lọ́sì báyìí gbásgbós ló fún mi ní ìtọrọ owó jẹ o bí mo ṣe ń mu gàrí mi mo ṣe wà òkè pẹ̀lú ẹ̀ a ní kòkò tiẹ̀ fún mi lówó tí màá kàn fi san school fees àwọn ọmọ mi ni mo bá wá ó tán ó tán jọ́ tó yẹ ọlọ́run ṣàánú mi. Ah, kò lè tó báyọ̀ rẹ̀ kò lè tó báyìí ah, pius ṣé àìṣèjọba rẹ ni kò yẹ kó lè tọ́ bọ́ kó tó di náà ló kó ti pè mí náà kò ti sọ fún mi àwọn nǹkan táwọn bá lè ṣe lágbára àti ṣe bọ̀ kò tí ì pẹ́ jù náà jẹ́ kí n wọlé àwọn owó kan wà tó yẹ pé àná máa fi ń yá káàkiri irú ọjọ́ tó bá máa fẹ́ dá takò máa lọ hmm. tá a máa mú nǹkan wọn bí ta fi sí so ti yẹ so jẹ́ lọ wọlé kí n ṣarajọ tí bá ṣarajọ tán máa kó fún fọkànbalẹ̀ kò rẹ̀ kí ló fún kò sí wàhálà. kíkọ́ ah, ah. tí ẹ máa bá yín sí ṣe ti máa sọ school fees àwọn ọmọ mi ní sí gbogbo ariwo lọ́tún lórí lọ́sìn.

àánú ibo lèyí ti wá. <laughs> àwọn tèmi ọmọ mi tó dáa ọmọ alárùbáríkà yẹn ló ń pè é. ẹ kásùmá. kásùmá ìdí à báwo ni. mọ́mì ọ̀rẹ́ mi kọ́ wá sí inú ilé mi ń sìn ó dẹ̀ ní ó sọ pé òun ní ìdìrànlọ́wọ́ mi ẹjọ́ ṣé mo lè fún lówó. kò sọ́nà bẹ́ẹ̀ má yá o ó léwu púpọ̀ ẹ̀gbọ́n mọ́ mi ẹ̀ mọ ẹni tí mò ń sọ ọ̀rẹ́ mi ni ó ti sunkún pa sí mi lọ́rùn ó kàn ń sunkún ni ẹ jọ̀ọ́. jẹ́ kó sunkún bó bá òun kó sẹ́jẹ̀ àní kò sọ́nà bẹ́ẹ̀ ó léwu gidi gan ìgbọ́ràn sọ̀jẹ̀ bọ rírú lọ o mo dẹ̀ fẹ́ kó gbọ́ ìkìlọ̀. mo ti wọ mo ti wọ màá pè yín létà ẹ jẹ́ ní wàá bí ṣe máa ṣàlàyé fún. ó dáa kí èso wa wà pẹ̀lú ẹ. àmín. Amima, mà ó dàbọ̀. yàkè ó léwu jù ẹ̀gbọ́n náà ẹ kí ló ń ṣe yín màmá yìí fẹ̀yọ́ yín sùn ó sọ fún yín pé màmá yìí kì í ṣe ni àrífín mo sọ fún yín pé ìgbọ́kígbọ́ ìgbàkígbà àkókò kákòókò tó bá lè fẹ̀jọ́ yín sùn ẹ rí pípọ́n ojú mi jọ náà ah, kí kí kí kí kí kí lẹ fi pè ẹ ṣọ́ ara yín o ẹ má kéye ẹ sá ẹjọ́ wọn kọ́ lọ́wọ́n nípa yín lẹ́kùn ìyọkọ bẹ́ẹ̀ náà nígbà tí tí ń ka báíbùlù àná tí wọ́n ní iwájú ẹ̀yìn mo gbé síra wọn ó bẹ̀rẹ̀ sí máa yọ sùn tètè sí i. ẹ̀yin mọ̀ ká tó ẹ máa wọ̀ ní ti kò sí méjì tó ń ṣe wọn torí pé àgbàlagbà lè wá fi kọ́ṣẹ́ ni àwọn tó dẹ̀ jù yín lọ lọ ń kọ́ṣẹ́ níbòmí ẹ má kì í ẹ̀sà. ǹkẹ́ ẹ má kì í. Ah. ọ̀rẹ́ hmm? ṣé o mú dà? o Pius o lọ fà o o lágbára o vat <laughs> n tó ṣẹlẹ̀ yìí o ti ṣẹlẹ̀ sí mi sí àtifẹ́ tó twelve years ọlọ́run ṣùgbọ́n pé mo débi tí mo fi àwọn owó tí mo sọ́n sí pé a máa fi ń apá káàkiri ni bí ọ̀nà bíi mẹ́ta tí mo fowó wá sí mi ìbówó ń bẹ̀ mọ́ náà yes máa wò gan ah, kí ló lè ṣẹlẹ̀ ah, mo fowó yìí síbí náà mo fowó yìí síbí náà ǹjẹ́ tí bẹ́ẹ̀ kí yẹn máa dà láàmú jù mo gbọ́ pé tí ìyá ìbàdí máa lè béèrè lọ́wọ́ pé kí ló dé tó lọ máa owó níbi tí mo fi sí máa ní kí sẹ̀ sáré pé account officer mi máa tiẹ̀ lè ṣowó sí wọ́ọ́ kí wọ́n lè máa fi lọ nígbà tí màá tún pa account officer ló bá sọ fún mi pé ṣe bóun ti sọ fún mi pé account mi nígbà wọn fẹ́ ṣe nǹkan kan fẹ́ rectify nǹkan kan lórí ẹ̀ ìgbé ibùdó táwọn bá tuntun ṣe nǹkan táwọn fẹ́ ṣe lórí ẹ̀ tán kí n tún tó lè rówó gbà lórí ẹ̀ máa tó two three months. Ah, ah, ó yẹ sọ mo ní ah, tó ṣe yẹn náà ṣe mo ní ó ṣe máa jẹ́ bẹ́ẹ̀ ó kí ló ṣẹlẹ̀ lórí owó mi ó ṣàní kí n take it easy kí n take it easy. ẹ ẹ wọn ò mọ ọkọ bóyá kò pé ìyàwó ẹ nísìnyí bí òun ló mú kúrò bí tí wọ́n fi sí tó fi síbò mi bóyá kò pé. Pius kí ló tó ń sọ̀rọ̀ bí ọmọ kékeré báyìí ìmílẹ̀lẹ̀ tí mo ti rí pé mi bó yẹn bẹ́ẹ̀ mo mú ti pé ló sọ fún mi pé ẹ ṣé mi ò rántí ni pé ẹ mú méjì bẹ́ẹ̀ òun fẹ́ lọ ra full stop mo ní àà máa náwó mi mi ní mọ̀ bọ̀ òun ti fẹ́ máa bí mi inú tí mo kàn pé wo jẹjẹ kọ́kọ́ fún òun lẹ́nu obìnrin ni àbọ̀ wa bá lọ̀rọ̀ tiẹ̀. lọ́rọ̀ kò sówó nílé o tún lè gbowó gbà. kò mi mi lè parọ́ fún ẹ mi lè parọ́ fún ẹ in tó wá ń jẹ́ kó dùn mí ni pé o yìí jẹ́rù time tó yẹ kí n help ẹ ni gbogbo nǹkan yẹn wá ṣẹlẹ̀ sí mi n tó ń dùn mí nìyẹn but but all the same má má má bínú ọ̀rẹ́ mi ẹ ìwọ máa lọ èmi náà bẹ̀rẹ̀ sí ní sáré sọ́tún sósìnsìn èyí tí mo bá ti tùjọ màá pè é pé ọ̀rẹ́ o ti wà ńlẹ̀ wá gbà ọ́ má bẹ́ẹ̀ wó owó fọkànbalẹ̀ n ti balẹ̀. sí wàhálà ó ṣe. ah ó dùn mí o àwọn ah, ṣe jẹ́rú táìmì. kódà. ok ẹ eh, máa expect kọ́ máa pẹ̀. ní àti ẹ̀ pé. ok kò sí wàhálà máa ṣe ọ̀rẹ́ n ti kí ara ṣe o. òṣì ló ń jẹ́ ta ló mọ̀ ọ́ rí olóyè mi bá mi máa jẹ́ ń bọ̀ yà láyé. Ah, um, Sarah. yes ma'am. lọ pe kọ̀dí àti yẹ́sà fún mi. ok ma. Hallelujah fún tó tó wọlé. Ẹ jókòó. Ah, ẹ ti wà kò dí ọ̀rọ̀ ẹ̀ mà ti ń sú mi. kí ni mo ṣe. níbi ni ìlànìkà tó jóye àrìnkà ń já bàtà. abáṣe olúwa lọ ní àtàpá. tẹ́bẹ̀tẹ̀ máa báṣe olúwa ẹ̀ ní dágbére gbà yáàjọ báyìí báyìí báyìí o àfẹ́dìgbà èmi á tún fàdúrà sẹ́yìn ni òòjàgbére àkànwá ẹ̀ kọrin lọ sábẹ́ orí tó jọ yìí. ẹ má bínú. Ah, ah. ṣé wọ́n pẹ̀lú apálẹ̀ jọ lọ. kọ́ mọ̀ àyíká lèmi wà mọ́. àyíká lèmi wà mọ́. yé kí n sọ̀rọ̀. mo rí ẹja rí ìyá mi wà tápálẹ̀ jọ lọ sàmú tẹ́lá jí gbé dà. wọ́n wá gbà. ìwé nǹkan tó mara ni ìwọ pẹ̀lú yẹ́sítà lẹ́dẹ̀ẹ́jọ́ ń lọ bẹ́ẹ̀ ni mo fẹ́ kó bá ẹ lọ kó lọ mọ̀ bẹ́ẹ̀ tó bá jẹ́ pé ó mọ̀ bẹ́ẹ̀ ni gbogbo tí mo fi ń wẹ̀ látẹ̀kàn òun á dùn lọ. yẹ́sà ẹ máa tẹ̀lé kẹ́ ẹ lọ mọ̀ bẹ́ẹ̀ kẹ́ ẹ dẹ̀ fojú sí bí wọ́n ṣe ń rà torí ìjọ tí bá máa rán yín. Mm. Mm orúkọ tó fẹ́ra ni. mọ́mí ṣé wọ́n ṣì gbowó yìí. dáadáa. wọ́n sọ pé wà lò. ẹ wọ́n sọ bẹ́ẹ̀ gbà kan ọ̀tọ̀ ti dá padà. náà tiẹ̀ gbé bí màá sọ́nà lójú ọ̀nà. wàá sọ owó nù. èmi mọ̀ pàtó jésù máa jẹ́ kí gbogbo ohun tá à ń lò fún ẹ kó bẹ́ẹ̀ lára mu. àmín owó ọ̀kadà ńkọ́. kí ni ìdí ọmọ ọjọ́ mélòó ni ẹ rí lọ́pàá àgẹ́dẹ́ fún mi èmi àti esther ń jẹun. mo mọ bẹ́ẹ̀ ṣe bẹ́ẹ̀ mi mo ràn. ẹ má tọ̀ náà ẹ bá mi lọ́nà. ẹ ẹ dúró de ẹ mọ́nù ọwọ́ kọ̀díṣàn náà lóye. eré ló ń ṣe ó máa dúró de yìí lọ́nà ẹ má pẹ́ ìyá mi ó kàn fẹ́ kẹ́ fi ṣe ṣáájú exercise kẹ́dẹ̀ lè bọ́ bẹ̀. ẹ ẹ mọ́nì àwọn tó ṣe iṣẹ́ ní new church yẹn so wọn láwọn fẹ́ bá kàwọn ẹrù tó wà ní yọ̀dá ṣọ́ọ̀ṣì lọ sílẹ̀. ọ̀nà báwo la ifẹ́ sọ̀rọ̀ ọjà yìí ó kò sí ṣíṣe kò sáàyè ṣe ni o nísìnyí báyìí nǹkan tẹ́gẹ́ǹtì yẹn sọ ó pè àwa méjèèjì torí ó ní pé tọ́jà bá ti dé òun ní ká ẹ̀ṣẹ̀ sanwó kó dàbí ìtàn máa ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé àjọ máa dáwó pọ̀ a máa sẹ́ńdì owó sí ẹ̀mí wa máa wà lókè pé ìgbà ọlọ́jà máa dé ìgbà ọlọ́jà máa dé ìgbà ọlọ́jà máa dé eléyìí sí tọ́jà bá tó dé la máa tó sanwó. báwo ni owó sísan tó yẹ. báwo la ìfẹ́ ṣe tẹ́lẹ̀ fifty fifty no shit náà ni. fifty fifty fifty. ok ẹ máa wá bí mo ṣe máa wówó tèmi. wàá torí èmi ti ń ṣètò tèmi lẹ̀ Eh. Eh. ẹ má wà. má yẹ kó pẹ́ ṣọmọ pé àsìkò yìí gangan ló yẹ kí ni wọn máa dùn jù cause agent yóò ṣe bẹ́ẹ̀ fún wa tẹ́lẹ̀ mm. eléyìí tó wà fún wa opportunity pé tọ́jà bá dé ká ẹ̀ṣẹ̀ sanwó wa kó má fọkọ̀ jọ nítorí ọlọ́run mm. jọ nítorí ọlọ́run mm, o tiẹ̀ jẹ́rìí ẹ̀ náà ah, o jẹ́rìí ẹ̀ náà kí ló máa jẹ. ọ̀rẹ́ jọ ṣàánú mi mo ṣe wáyé ìyá ń jẹ mí gidi gan ni o ìyá tó ń jẹ mí òfà tí bẹ́ẹ̀ mi bọ́n ṣe wáyé ní ìgbà ìyá òòrùn ìwò láti jẹun ìyíwó láti ṣe nǹkan kan àwọn ọmọ mi bó ṣe wà nílé ló wà àwọn òun lè lọ sí sùkúl a máa ń tì wọ́n mọ́nu lé mi káwọn neighbors máa rí wọn ká má bàa máa béèrè pé kí ló ṣe wọ́n tì wọ́n lọ sí torí wọn ti san sùkúl fíìsì wọn dẹ̀ àti jẹun wọn gan báyìí ìṣòro ní gàrí lọ́mú láàárọ̀ lọ́sàn lálẹ́ I'm telling you ìyàwó mi gan fúnra rẹ̀ kò fún mi lọ́kàn balẹ̀ lórí ọ̀rọ̀ owó yìí náà gbogbo àwọn téèyàn ń ṣe fún lọ́tún ló sì yọ. èlò mo fẹ́ fún ẹ tó fẹ́ tán ṣòro. má má rò yẹn o má rò pò tí mo wà tẹ́lẹ̀ o hmm. nǹkan kí nǹkan tó bá wà lọ pẹ́ wọn kò ṣàfihàn mi kí n má bà tẹ́lẹ̀ fún tó tó fi ọlọ́run. o dẹ̀ gbárù ràn lọ́wọ́ báyìí wá sọ́dọ̀ mi rí. tí wọ́n fẹ́ lọ́wọ́ ràn lọ́wọ́ ọlọ́wọ́ gbàdúrà rẹ̀. Hmm. sáré mi ìṣòro hmm, ọlọ́run kí tẹ̀ ní confusion. ṣé account number ẹ ṣe wà. ìṣẹ̀lẹ̀ lágbára náà. àtijọ́ àti mo kò ní jẹ́ nira fún ẹ. ẹ má ṣe àgbàgbà náà nígbà tí lẹ́gbẹ̀ẹ́ yẹn kan kò sówó lọ́wọ́ ẹ̀kú pẹ̀lú yẹn kálukú manage náà ni. ẹ ń pé kó two thousand five hundred ló wà lórí. ẹyẹ tó wà lọ́wọ́ mi náà nìyẹn. bóyá two fifty ló fẹ́ send. ìrọ̀ two five yẹn náà wọ́n lórí kò sí iye tí mo ṣe tí ò tán ṣòro ẹ̀ náà. ọ̀rẹ́ mi ṣe jù báyìí lọ kí ó lè ṣe jù mo mọ̀ ẹ́ ó lè ṣe jù báyìí lọ mo ṣẹ̀ṣẹ̀ ṣàlàyé fún ọ̀tọ́ pé àti jẹ́ bí mo ṣe wà ibi ètò ṣe máa dílé gan-an tí mi. ọ̀rẹ́ ká ní ìdílé màá gbé e nínú ọ̀nà ilé ẹ̀. sí ní two five sí bí a pé five. mánéèjì yẹn sẹ́ẹ́ bí mo ṣe ń lọ yẹn sìn kò kí ń wo mọ́tò délé màá jẹ́ dẹ́nà ọ̀nà ilé ẹ̀. oríyẹ mi bá mi máa jẹ́ mọ̀yà láyé. àdédàwọ̀ mi ṣòro lọ lánàá o kò lè yí ti wá. kọ́dí kọ́dí kọ́dí kí ló dé tó ń sáré lọ o sì ní sùúrù fún mi èbó ọmọ kọ̀ǹdíṣẹ̀ tí mo wà. Ah, kọ̀ǹdíṣẹ̀ òsì wo lẹ wà ṣé mo rán yín sẹ́ni mo ní kẹ́ wá fọdúgbọ́ra kọ́ sí olúwa sọ́lọ́ ń pe fúnra ilẹ̀ pera yín nígbà tẹ́ ẹ bá ti fà á ọyún tẹ́ ẹ ti fi ṣèrànù tẹ́ ẹ ti bá yé àwọn èèyàn jẹ́ ẹ wà sọ pé ẹ fẹ́ rìtáyà sọ̀rọ̀ ọlọ́run sọ́lọ́ ń wá ráàyè ṣé gbà yìí gangan lọ́kọ́ ẹ fẹ́ sí sí olúwa ẹ tẹ́ ẹ wá fọdúgbọ́ra wa máa kọ́ sí olúwa àbí kò sí wàhálà ẹ fẹ́ máa ṣe forgiveness kọ́ lọ́mọ forgiveness àbí oṣù kíkọ́ lè forgiveness lẹ́nì kankan pàápàá. kò di gbogbo ọjọ́ orí mi pẹ̀lú bó ṣe ń sọ̀rọ̀ sí mi. mo dára mo tó dé lọ́mà ní kárìmù kí ló dé ọwá ń dà á lẹ́bi bí ilé ẹ̀rọ. tí ẹ wò fún yín ilé ìwòsàn kẹ lọkọ sí olúwa ni nítorí bá rí kẹsẹ̀ sí. ọ̀dà sá ní sùúrù fún mi má sáré rìn mọ́. òkè ìrìn tí mo rìn sí pọ̀ ju àbí ó sì le ju ti yín lọ kò sí wàhálà ẹ jẹ́ àjọ máa lọ. kọ́dí mhm. kí ló tún dé. tí o tún rìn bá mi mọ́ ni. Ah, ah, ah. ìyá esther yes lè bẹ̀rù ọlọ́run o kí lóò tó fẹ́ sọ bára ẹlẹ́rù gangan ẹni rìn mi ti le jù mo tún wá bẹ̀rẹ̀ sí ọ̀la rìn ẹ̀wù ẹ̀rọ ṣàyìn dọ̀mọ òkú o tọ́lá ọmọ òkú síwájú wọ́n lè ṣe kò kọ́ ọpá jẹni wọ́n fi sẹ́yìn wọ́n sọ kò ní bàbá kí lóò kí n ṣe gan wọ́n fi sáàrin wọ́n làmọ̀ jì lẹ́sẹ̀ ẹ̀wù ẹ̀ sọ̀rọ̀ yẹ́sà o ẹ̀ sọ̀rọ̀ gidi gan ni o àṣẹ́mi yá àdúrà tẹ́ni wọ́n máa ń sẹ́ni àfàlàgbà ajá àǹfù. ọ̀dà ajá àjọ fẹ̀gbẹ́kẹ̀gbẹ́ àjọ máa lọ. nígbà pé à ń ṣe márẹ́ẹ̀jì à ń ṣe ní máa ń fi ríǹgì síra yín lọ́wọ́ mo rò pé ẹ̀ mọ́ ti ń ṣe yín. ẹ wò ó ṣé ẹ mú fóònù yín lọ́wọ́ mo gbàgbé sílé. bóyá kẹ́ ẹ ní wọ́n bá yín mu wá kẹ́ ẹ wá lọ lọ mọ́ gọ́gùn máàpù ẹ bá mi lọ́hùn. má tún jẹ olè má jẹ olè. ìtọ́lá mi ní kẹ́ ẹ mú kò sí nǹkan tó kàn mí kí ló wá rí gan gan alákòrò ẹlẹ alákòrò ẹlẹpa mí ni. ẹ ìkọ́dí kọ́dá báyìí wọ́n fìyà jẹ mí lójú ọ̀nà. ta ni fìyà jẹ yín ọ̀rọ̀ yín ní sẹ́kọ́ńdì ẹ jẹ́ fi kọ́nà sàánú ayé yín sẹ́ẹ̀pọ̀n sẹ́ẹ̀pọ̀n. ọ̀yà ẹ kẹnu bó ti kò yá àdúrà ṣòfò. ìjọ ilé kí ó lè pọ̀. ọ̀pọ̀ tó ń lè lè tó dókítà bá tubú ẹ bẹ̀ ah. bí o. ṣé a ah, máa ń gbẹmí sáré kọ́dí kọ́dí gbà ó ẹ wà sí kọ́dí. ẹ má wọ yára rẹ ẹ má wọ yára rẹ o. Daddy, my school fees. Don't worry, my love. Hey! I'll pay it, okay? I'll pay it. You pay it. You pay it, lọ́dún wo? ojú ò tiẹ̀ you are not even ashamed to tell your daughter òun lọ́mọ tí ń jẹ́ yẹn daddy my school fees ẹ o ò lè lọ síta kó lọ wáṣẹ́ gidi kó kówó school àwọn ọmọ kó kó wá sínú ilé fún mi àtowó oúnjẹ àti gbogbo ẹ̀ òun lọ́mọ tí ń jẹ́ ń question yẹn. kejì what. ṣé tó bá fẹ́ sọ orúkọ báyìí ṣé ìṣojú ọmọ ìlú ẹ̀kọ́ ti máa sọ. o kò ń ṣe é ṣojú ẹ ó dáa bébí Go inside your room. Mm? Daddy and mommy wants to talk. Mm? It's about your school fees, yeah? Mm-hmm. Ó dáa, ó ti lọ. Mi ò mọ wáyé tó o ṣe lè bọ́ síta. Kó lọ wá ṣẹ́kún sí ọwọ́ ẹ̀. Kó gbówó oúnjẹ wá sínú ilé yìí. Kó gbówó school àwọn ọmọ yìí kí n sọ. Ká go through gbogbo nọ́ńsẹ̀nsì yìí. Kọ́mọ má máa bí ẹ pé daddy is my school fee? Ìgbà ó ní òní bí ẹ daddy I'm hungry àbí kó lọ síta kó lọ sọ fáwọn èèyàn pé my daddy cannot pay my school fees so they did not pay my school fees that's why we are at home ká máa ṣẹ̀sìn kiri o sínú ilé o cross leg o tún wo tv step o bọ́ síta kí yóò lọ máa ṣiṣẹ́. ṣé o wá sọ pé mi ì tó ni àbí mi ì mi gẹ́gẹ́ bí bàbá sọmọ. a ò mọ o ò mọ torí tó bá mọ ni wàá ti bọ́ síta lọ wà á ti lọ wá iṣẹ́ gidi. kejì àmọ́ mo ń gbìyànjú gbogbo ah! àwọn tí mò ń bá wí tí mò ń kọnu ìrànlọ́wọ́ sí wọ́n ń fò ní dọ́là wọ́n ń fò ládọ́tún là fún mi ni. Ah, ìgbìyànjú ò tó tó bá ti lọ síbi kan tó ti ń fè ní dọ́là tó ti ń fò ládé ni wàá lọ síbòmíì ni you will go out and look for more things wá lọ síbi wá jáde lọ wá wá gbogbo ibi tó ti ń sọ we are looking for job o we are looking for person that want to work o wá lọ síbẹ̀ wá wọlé tọ̀ wọ́n wá you you you face people go to them let them know you need money you need work tó bá dé wàá mọ̀ pé yẹn ò tó ẹ hmm? wàá wá ṣẹ̀ṣẹ̀ wàá wá iṣẹ́ gidi ṣé mo iṣẹ́ tí mo sọ wàá lọ sí òyìnbó hmm? wàá lọ ṣe aláàánú wàá bá àwọn olùpọ̀npọ̀n gidi ó ṣáà máa wọn ọjà ńláńláńláńlá cause bó bá ṣe tóbi tó báyìí lọ́ ṣe máa fún ẹ lówó ó tún wá fine tó bá rí ẹ they will give you extra tílẹ̀ bá máa fi ṣó wa tètè pa bíi two five àbí three thousand ṣórí gbogbo ìta fi ń bí ẹ́ ń question tó kì í rìn kọ̀ọ̀kan múlẹ̀ tó bá tiẹ̀ dé tó ti rẹ̀ tó ti ah my husband o what did you bring wá kówó sílẹ̀ fún mi <laughs> tó bá wá rí i pé oh èkó là ń gbé àwọn ọ̀rẹ́ tó ti mọ̀ ẹ́ ọmọ ètè rí ẹ lóyún ìgbìmọ̀ ọwọ́ lọ sí gbági yes ìbàdàn ọ̀nà jìn wàá lọ síbẹ̀ wàá lọ ṣiṣẹ́ sórí gbogbo àwọn ọjà yẹn báyìí lòun máa tójú bọ̀ wàá máa lọ àwọn tó fẹ́ raṣọ àti bá mọ́mí o ẹ̀ka kárí ìtò gbogbo wàá gbé méjì pọ̀ ni àbí kó lọ ra big truck tó máa bá wọn tì ní kinní wọ́n máa gbọ́ ah you are tall you are agile you are strong wo mọ́sù náà gbogbo mọ́sù yìí náà kó fi ru nǹkan kó kó wálé. Ah. ìbàdàn yẹn lè má fi wọ ọkọ̀ ọ̀nà jìn because kó tó kówó wálé fún mi táìmù àti lọ kí wọn náà tó nu ọkọ tó jẹun ah, àti náwó tán jẹ́ ká ṣe láàrin ká ṣe in between o get Abẹ́òkúta exactly Abẹ́òkúta yẹn dà because ó súnmọ́ Èkó o get wàá lè tètè mú owó wá sílé fún mi wàá ṣiṣẹ́ dáadáa wàá lọ sáàrin àwọn ọjà yìí wàá tètè ṣiṣẹ́ gbogbo owó tó bá pa tó bá ti dalẹ̀ wàá lè bu train wàá mú padà wálé so that owó tó pa òun nínú wàá lè kó wá fèmí èmi á máa bẹ̀rẹ̀ dájú wàá lọ fi sanwó àwọn ọmọ sùkúl that will work. kí mi lọ sí Òyìngbò kí n lọ sí Gbági. Ah, ah, àwọn èèyàn kan ló ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ lẹ́nu ẹ kí n lọ sábẹ́kúta tó mọ pọ́mọ gbẹ̀yìn ní mí. exactly ìyẹn góńgó ló dáa ṣó mọ̀ kó ti sún wọ́n lé ọmọ àtètè rí àwọn tẹjọ ṣe kéékèèké kéékèèké yẹn ọmọ ètè rí ọmọ ètè mọ̀ pé ó ní ìdí máa fún ẹ lówó àwọn èèyàn tó tún mú ẹ máa tún wá tún fún ẹ lẹ́tíṣà tó bá ti ṣiṣẹ́ fún wọn tán. why why are you doing this. kí ni mo ṣe because what. ṣé nǹkan tó yẹ kó máa jáde lẹ́nu ìyàwó sọ́kọ rẹ̀. i'm advising you òun ló ti ń di lẹ́nu ẹ̀ sí mi kí n má lè bọ́kọ bí sọ̀rọ̀ kọ́kọ́ mi lọ síta kó lọ ṣiṣẹ́ kí má lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ àbí kí má lè bẹ́ẹ̀ sọ̀rọ̀ mọ́ àbí nulẹ̀ ṣáàbọ̀ síta kó lọ mú owó sukú àwọn ọmọ wa fún mi because I cannot be going outside kí n máa lọ sọ́dọ̀ àwọn family mi all the time kí n máa lọ gbé bùkátà mi kí n máa lọ gbé fún wọn mo ti kúrò lé mo ti dìyàwó oníyàwó tó tún jẹ́ kí n máa lọ sọ́dọ̀ àwọn ẹbí mi kí n tún lọ máa tọrọ owó a máa tọrọ owó oúnjẹ màá tún wá lọ gbé bùkátà owó ilé màá tún wá lọ gbé báwọn màá tún wá lọ gbé ti school báwọn kí ló dé kí ló ṣe ṣe fẹ́ pa mi tó fẹ́ báyé mi jẹ ni. ṣé nítorí ẹ ni mo ṣe suggest wípé ká má àwọn ọmọ yìí kúrò private school ká fi wọn sí public school. ah ah ah àlá tí ò lè ṣẹ that one is impossible it can never never happen àwọn ọmọ ti tèmi tí wọ́n ti ń lọ sí private school àwọn ọmọ tó ti ń sọ fòlẹ́ tó ń lọ sí class tẹ́rọ ọ̀pọ̀ kí wọ́n á gbé wọn lọ sí public school táyé wọn máa fi bàjẹ́ fine they are good public schools but not my own kids for now private tó ń lọ yìí òun náà la máa face òun la máa tọ̀ títọ́ máa fi ṣe tán the only thing ni pé kí wọ ọkọ mi tó jọkùnrin lé tó jẹ́ baálé lé kó bọ́ síta kó lọ ṣiṣẹ́ kó kó òun wá fún mi kí ló sọ ló sọ without that without that <laughs> this house will be so so hot. ṣọtí gbọ́ tó wáṣẹ́kù ṣe ọwọ́ ẹ̀ kó mú wálé fún mi. èmi èmi ní kejì ń sọ̀rọ̀ sí báyìí èmi ní kí n lọ sọ́jà òyìnbó kí n lọ gbági kí n tún lọ Ọlọ́run lẹ́nu kejì sí mi ògún pọ́pí kejì sì rí tẹ́lẹ̀ kọrin náà. òṣì ló ń jẹ́ ta ló mọ̀ ọ́ rí. obìnrin ló máa ń ṣe three sixty àmọ́ ọkùnrin tí wọ́n ṣe. bẹ́ẹ̀ ah, hmm. ah. má jẹ́ oh eh, Yeah, wave to mommy. Come on, come on, wave to mommy. Papa, see if your daddy is looking at left, right. Uh, daddy is not looking yeah. anywhere. Ìjú best front o. Àìlówó lọ́wọ́ ṣé màmá mẹ́gbẹ̀ gbáyàn ó lọ. Báwo ni wọ́n? Ṣáánú fún mi. Hello ọ̀rẹ́. Ah, báwo ni ọ̀rẹ́? Ṣòwọ́pá ilé ńkọ́? Ah. wo ilé ò rọ̀gbọ̀ wàhálà níyàwó mi bá mi fà látàárọ̀ lórí owó skul àwọn ọmọ yìí. kékejì náà ní sùúrù fún ẹ àbó náà máa ṣe sùúrù ó ṣàmọ̀ pé o kì í jẹ gbèsè owó skul àwọn ọmọ ẹ tẹ́lẹ̀ ó mọ̀ yẹn náà. àbí àbí àbí ẹ ẹ àbí sùúrù o torí mi ti gbìyànjú mo ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àmọ́ wọ́n insist tó kàn ń pariwo lé mi náà ni. Ehm, that aside jọ báwo dẹ̀ ni ọ̀rọ̀ owó tí o ní o fẹ́ bá mi yá ṣé o dẹ̀ ti rí. wo gbogbo àwọn tí mò ń béèrè owó lọ́wọ́ wọn wọ́n kàn fi ọwọ́ lu ọwọ́ fún mi ni o kò sówó kò sówó ni wọ́n ń sọ ọlọ́run bẹ́ẹ̀mi gan ṣe wà ibi tí mo wà yìí mi ì tí mọ̀ nǹkan tí máa jẹ léni. lẹ́tọ̀ àga ọ̀ títí ńkọ́ títí ìyàwó ẹ̀ pé a kò bá mi bá sọ pé òun lè bá wa ríbi ti yá. títí <laughs> títí tó pé bó ṣe wà yẹn bó ṣe ń dùn sọ́tún báyìí ni títí ń dùn sósì wo ọlọ́run á jẹ́ kí gbìyànjú gbogbo wa kó já sọ́la ni kó easy ẹ má wọrí fọṣàfọkànbalẹ̀ nǹkan tẹ́mi rò rè mo rò bóyá kí n pèyàwó ẹ̀ kí ni kó wá sọ́dọ̀ mi kí wọ́n bá sọ̀rọ̀ pé kó ní sùúrù fún ẹ ipò máa san owó sukú àwọn ọmọ ẹ kó ní sùúrù ìyẹn ń kọ́. Ah, wo tó bá lè ṣe inú mi á dùn inú mi á dùn torí mi fúnra mi mi gbádùn lé mi gbádùn ara mi ni mi gbádùn kankan bí mo ṣe wà yìí tó bá lè ṣe yẹn fún mi wò á ò ní mo re tó ṣe fún mi o ìyẹn dà bẹ́ẹ̀ bóyá kò ṣe bẹ́ẹ̀ kò ṣe o ṣe gan ni o kò ṣe gan ni. kò tọpẹ́ kò tọpẹ́ ẹ kò sí wàhálà màá bẹ sọ̀rọ̀ létà ó dàbọ̀. Hello. Hi. Ah ah, kí ló dé? Kí ló tó fi mí pa dúró ọbẹ̀ yẹn lọ́dọ̀ Kópáyọ̀sí ló ṣẹlẹ̀? Ah, ó ní pẹ́pẹ́sẹ́ kí wọ́n á kí n sọ fún ẹ pé kò yá òun lówó kó fi sanwó sukú àwọn ọmọ òun. Tàtúlé lè à ah, ah, mo rò gbọ́ òun. Kí ló ṣẹlẹ̀ tó lè ẹkùn? Kò sẹ́ni tó lè ní pọ́blẹ́mù náà. Hmm, ìyàwó mi, èmi ò lè bí ẹrù ẹlẹ́rù sórí kí n fa tèmi lọ́wọ́ báyìí ẹrù ẹlẹ́rù. yes. ẹrù ẹlẹ́rù báwo uncle pius máa ní ọ̀rẹ́ ẹ̀ bẹ́sítì ẹ̀. Oh. wo màá ṣàlàyé fún ẹ. Come you kí ló dé tó rẹrù méjì pọ̀. ẹrù ọ̀rẹ́ mi ni mo gbé sórí kí n kọ́kọ́ má bàa ṣe ìtọ̀dọ̀ mi lọ́wọ́ mi. kí ló dé tó jóye ògùn ẹrù ẹlẹ́rù fati ẹ̀dá ni pé padà kó gbé tiẹ̀ kó gbé tiẹ̀ kí wọ́n dẹ̀ gbé tiẹ̀ kó gbé tiẹ̀ kí wọ́n dẹ̀ gbé tiẹ̀ lọ́rọ̀ bá tàn. àní dúró síbi kan o. ẹ bí mo ṣe láàlá yẹn nìyẹn mọ mi. Jésù aláìléwu ó léwu àmọ́ a dúpẹ́ fọ́lọ́run wípé ogun t'Olúwa ti fi hàn lójú àlà kò tó gbérí wọn nítorí kí ọmọ ènìyàn lè ṣọ́ra ló ṣe fi wọn ṣe rí ní àkókò yìí ẹ ní láti ṣọ́ra fún oore ṣíṣe pàápàá ẹni tẹ́ ẹ rí lójú àlá yẹn ẹ jìnnà sórí ṣíṣe fún. ẹ má bínú ṣe rẹ́ni tí mò ń sọ pẹ̀ yìí ọ̀rẹ́ mi tímọ́tímọ́ ni ọ̀rẹ́ tèmi àti ẹ̀ ti jọ bẹ̀rẹ̀ láti kékeré kì í ṣe pé sinmi mo ẹ̀ṣẹ̀ mọ̀. Ah! kùkà gbọ́ ìkìlọ̀ tí mò ń sọ fún ẹ yìí kọ́ bí yín jọ kan ṣoṣo kẹjọ wá bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ń jọ náà má ṣòro fún. ó dáa mo ti gbọ́ gbogbo nǹkan tẹ̀ sọ àmọ́ tó bá béèrè bóyá bí owó kékeré lọ́wọ́ mi bẹ́ẹ̀ bí five thousand àwọn owó kéékèèké ṣe bí mo ṣáà lè fún un. ṣe tí wọ́n fẹ́ fi kọ etí ikún sí ọ̀rọ̀ ọlọ́run ó dà kékin la gbogbo ẹ̀ kó yí ẹ̀ sórí tó bá fún ní owó ọ̀tẹ́ ò rí pọ̀jù owó tó bá fún láṣọ ọ̀tá ẹ̀ wọ àkísàgbẹ̀yìn gbogbo nǹkan tọ́tẹ̀ kú jọba yìí yóò túká mọ́ lójú. nílẹ̀ ayé o ẹrù ẹlẹ́rú ẹrù ẹlẹ́rú o tani yóò gbé o. wọ́n daṣọ ni o kó máa yé o aṣọ́ọ̀rẹ́ o. ọlọ́run ó ga ọ ìyẹn lágbára o ó so sí ni lẹ́nu obìnrin sí ilé lágbára o. Ah, inú mi dùn pé n tó jáde lẹ́nu ẹni pé eléyìí lágbára o. Ah. Ah ọlọ́run á máa ṣàánú wọn gidi ọlọ́run á bá mi find solution fún wọn sínú ayé wọn. àmín àmín ìwọ tèmi kan máa ṣe ni pé màá pè ìyàwó ẹ wá síbí báyìí màá dé bá ìyàwó ẹ sọ̀rọ̀ pé wo ìyàwó má ti ní ọkọ ẹ lára fún ní time díẹ̀ tó bá ti lówó lọ́wọ́ ìbáwọn ọmọ ẹ ní asanwó sukú wọn mo dẹ̀ pé má gbọ́ ọ̀pẹ́ kẹ́mi mú owó kọ̀ọ̀kan jáde àìrọ̀ o. ètò ah, sanyí náà wà òkè because tí ọgbẹ́ àgbàdo fi inú tó bá lọ ronú ronú tó lọ kú tí nǹkan kan lọ ṣe wọn ṣé ìyàwó wọn ní tèkì àwọn. ìwọ náà mọ̀ kó máa tèkì àwọn. of course ebi tó ń pèyàn lọkùnrin ènìyàn ṣe ń rò pé bùkátà ọkùnrin kó máa kó máa gbọ́ everything lórí òun. ẹ tó kún tiẹ̀ gbé. of course. <laughs> kí ló ń sọ yìí. ìyá ọ̀fẹ́ ọ̀rẹ́ mi ọ̀rẹ́ ò fẹ́ yé mi lẹ́nu jẹ mẹ́ta yìí ẹ́ àjọsọ̀rọ̀ náà ni pé business àjọ fẹ́ ṣe báyìí báyìí báyìí yes yes ready everything ti ready owó tèmi ti pé ó dẹ̀ mọ̀ pé tí wò bá ti kówó tẹ́lẹ̀ kó possible kò sì bá yẹ fẹ́ pín ọjà mú wò tẹ́ wá ká sán ká lọ pín ọjà ká dẹ̀ bẹ̀rẹ̀ bísínẹ́sì wa òun yí mi báyìí òun yí mi báyìí orí ò fẹ́ yé mi o. kò kún ṣe pé mi ì fẹ́ kówó sílẹ̀ tá a fi máa rọjà. tó wá ló ṣẹlẹ̀. àwọn òṣèlú bá wà ní màá gbowó jáde kò tí sówó kankan lọ in fact kò sí nǹkan kan lọ́wọ́ mi tí mo lè gbé sílẹ̀ tá a lè fi gbé kọ̀ǹtẹ́nà yìí èmi mọ̀ pé tí ẹ̀ ló sọ kọ́ sí mo mọ̀ rẹ tí ó ní dáadáa káta wàá gbà pé bí owó wá pọ̀ lọ́wọ́ ẹ̀ bí o ti fowó ṣàwọn bísínẹ́sì ni mo mọ̀ ẹ́ dáadáa fún ìyẹn bàbá yìí wà lẹ́nà mo jẹ́rìí òun wọn lè kọ́ òun sí ẹlẹ́nu kò sóhun tó máa bèrè tán lè ṣe fún ẹ. Ah, ah. bàbá ìwọ. ọkọ of course lọ bá àwọn jàre jẹ́ kó mọ̀ pé business la fẹ́ ṣe yìí ó wà important ó wà important gan ó dẹ̀ ti mọ̀ pé time ò ní pẹ́ o kò náà mọ̀ mọ̀ pé táìmù ò sí ní ṣáìdì wa ẹ ṣebí tó wọ́n bá wà máa ṣàkó sílẹ̀ ó kó sówó kankan lọ́wọ́ wa. Gbọ́dọ̀ ń tọrọ tó ń sọ yìí. Ẹ tún ah, jọ mẹ́ta, all everything ẹ wo àsọ̀rọ̀ kan mi ẹ má bínú sá bí a mo lè rí fún few minutes because kéne ah, wo jẹ́ kí báwọn èèyàn gidi sọ̀rọ̀ jàre mo jẹ́rìí wọn wọn bójú mi jẹ́rìí ẹ wo mo gbẹ̀rí ń jẹ́ dáadáa torí pé kò sí bí yorùbá béèrè lọ́wọ́ yín báyìí ẹ̀mà èèyàn máa rẹ́rìn ni máa bẹ́ẹ̀ jà o ṣẹ́rin ó ní business kan tó yẹ kí èmi àti ẹ̀ka jọ ṣe a lè ti jọ àgbẹ̀ pé tí kọ́ńtínà bá dé àjọ máa pín owó yẹn sọ ẹ̀mọ̀kọ́ àjọ máa ń pẹ́ jàrà náà ni so kọ́ńtínà dẹ̀ ti dé báyìí owó tèmi ti rẹ́dì ó dẹ̀ ń bọ̀ rẹ́ mi sọ pé mọ́wọ́ wá mọ́wọ́ wá ká ló business eléta fẹ́ profit tó wà ń bẹ̀ ó pọ̀ one month a máa rí owó wa mo dẹ̀ ní kó wá bá yín kó sọ fún yín o dẹ̀. gbogbo nǹkan tẹ́ sọ pátápátá ló yé mi. ẹ ṣe jàre. ó dẹ̀ yé mi dáadáa nǹkan tó kọ̀ wá ń bẹ̀ ni wípé. nǹkan tó wà ń bẹ̀ ṣe kí ni ó kọ̀ pé kí ṣe olówó kan bí nǹkan tó fẹ́ fún ni ó fẹ́ máa parọ́ fọ́ ni ara lé mà lélẹ̀ kò máa ṣàràtà ó wá fẹ́ parọ́ fún kò sí owó níbi kankan kò sí. ibo lo kówó sí ibo lo kówó sí wọ́n kò sanwó lọ́wọ́ kò sì sọ fún un àní kò sanwó lọ́wọ́ ibo ló ti fẹ́ kó ti rówó èèyàn tí ò rówó oúnjẹ gbé sílẹ̀ ló wá fẹ́ rówó ọjà fún mi kò lè rí wo tó bá gbọ́n karankarankaran lẹ́yìn tí nǹkan kan bá dún eyín ẹ̀ ló jábọ̀ kí ló máa ṣe é kí ló máa ṣe é náà wọ́n ní wọn kì í ti ojú ẹlẹ́sàn-án kà ó dẹ̀ rí pọ́n dúró ó dẹ̀ tún bú wọn ṣó yẹ kó sọ̀rọ̀ gbogbo ọ̀tọ̀ sọ ìwájú kó dáná. abẹ́rẹ́ nǹkan àwo jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ jẹ́ kí n tójú ẹ̀ kà á ṣó lówó nìkan ni ìgbìbòwò sórí tí kankan bá jábọ́ ńlẹ̀ tó dùn kankan báyìí eyín ẹ̀ ni o ò lè rí káyìntì kankan. ẹ wo wà ní bẹ́ẹ̀ náà kò jẹ́ kó ṣe bẹ́ẹ̀ mi láìpẹ́ sọ̀tàn kó pẹ̀lú wà mí báyìí. ẹni kí ṣiṣẹ́ wa wá jára tàjì bára lé mi o ní gbọ́ bá ń bẹ́ẹ̀ sọ ọ̀rẹ́ mo jẹ́ mọ́ kọ́ ṣe ò dáa. wọ́n ṣe mọ́ kọ́ tó ṣẹlẹ̀ kò tí ì sówó ńlẹ̀ ń sinmi ìtẹ̀mọ́ tí mo ti fẹ́ rí mo yẹ báyìí tẹ́tí máa bọ́ ta tí mo lọ sí ìgboro tí mo lọ wá owó wá bóyá màá rí àpò. níwọ̀n jẹ́ kó rí oṣù tó mi ò lè dá kó mi ò lè dá kọ̀ǹtẹ́nà yín ra. I understand I understand ló ń ṣe mí náà ẹ sọ̀rọ̀ sókè àgbọn tẹ̀wé. máa ń dùn kọ̀ǹgọ́ ọ̀sán tóbi yóò wù ká. kí nìkan náà tá a fi ń jẹ lórí ìjọ̀gbọ̀n kí ni tẹ̀jáde ti gbọ́n náà. tí wọ́n bí mi nínú ẹ̀kẹ́ bí wọ́n tá kọ́tù tí wọ́n bí mi nínú. Eh, eh, bàbá àjọ ẹ dákun ẹ̀jẹ̀ àti díẹ̀ díẹ̀ ńlẹ́ o bẹ́ẹ̀ ṣe wà nújọ ilé mi náà wà nújọ kọ́ máa gbà lẹ́gbọ̀n. àwọn òwà kọ́sẹ̀ ẹ̀pẹ́ ìwà àwọn ni ẹ̀kẹ́ olúwa ló pà wá. àmọ́ a ti mọ̀ yí pé ẹ̀wì tó ní rí ẹlẹ́nu rẹ́sọ̀ ni ọ o ò lè rí ọmọ àgbẹ̀ ti dákẹ́ jàre. ọkùnrin ní mọ́ sọ lórí gbogbo ọ̀nà táwọn bá ti gbé lórí ìjọ ẹ máa fọwọ́ bèbí náà òfin nígbàgbẹ́jọ lórí ìjọ iṣẹ́ ẹ̀sìn tí wọ́n sì máa ń bọ̀ wọ́n tán mọ́ wọn lọ táńdà ní ọ̀nà ìta ni. àwọn jẹ́ para rẹ̀ olórí irú ẹ̀rí orojọ́ orojọ́ ọgbẹ́ tán mi sí o. ọlọ́run ló gbé e, àwọn wá fọ́sẹ̀ ẹjọ́ sí rè papọ̀ ìyá àjọ ní ó wòye kẹ́yìn níwèrè síbẹ̀ lẹ́yìn ó sì mọ̀ sí fún àbòsí ló sọ ní ìjọ ìdánilẹ̀ àsẹ́yìn náà mi lọ tẹ́ ìwọ́n bí káàmì sọ pẹ̀láìtì. wo lè kọ́ ìdí ẹ dẹ́kun ìfúnni ẹ̀kẹ́ fi káàsì sí fìlà. ìdíwọ́ yà lápọ̀ ìgbẹ́ bọ̀ lẹ́yìn ojú náà. ìyá tí ń bò fìlà yìí ló wà lè wò. hallelujah ma. hallelujah o yóò pa ilẹ̀. inú wa dùn pé ṣe yọ lọ́ọ̀kan tẹ́tẹ́ ẹ̀rọ àmì ilẹ̀ gbé mo ní màmá rìn lẹ́gbẹ̀ẹ́ bí ẹni tẹ́gbẹ̀ ẹ̀nu ẹgbẹ́ òdò yà àwọn òrìlẹ̀ ìfẹ́ kì. lórí ni ọlọ́run ní pàwá lẹ́kùn ayọ̀ ní tiwa ẹ̀ ǹlẹ́ o mo fẹ́ lọ sí ìrìn àjò mo ń lọ sí orí òkè ọlọ́jọ́ méje ẹ máa ṣe ẹ rí i pé ẹ ń ṣe ìsìn àárín ọ̀sẹ̀ má ṣe ìṣọ́ òru o. kò sí wàhálà mọ́ a ṣe ìsìn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ a sì dìlé mi. mọ́mí ṣàlè ṣe youth vigil mà. ẹ má ṣe fíjì o ẹ rí i pé ẹ ṣe ìsìn àárín ọ̀sẹ̀ àwọn tó níṣẹ́ lọ́dọ̀ wa mo ti kọ orúkọ sí gbogbo wọn tí wọ́n bá dé ẹ máa gbé fún wọn. máa báwo la ṣe máa tọ́ jẹ yín lówó. wọn náà ti kọrúkọ sí gbogbo wọn. wọn ti kọrúkọ sí wọn ẹ máa gbé fún wọn ṣe rí àwọn tí ó jẹ mí lówó kò sí tiwọn nínú iṣẹ́ tí mo gbé lẹ̀ kọ́dí kò dílé mú un Jésù àwa pẹ̀lú ẹ̀ mójútó lè. Oh ẹ má dara yín láàmú mo ti sọ fún gbogbo ọmọ ṣe wà wípé kọ́ mọ̀ pé èmi ló lórí ìjọ nígbà tẹ́ bá sí lọ téèyàn bá wá ta fílefìle pàápàá ìyá àtọmọ arúgbó ọjọ́ tó ń ta fílefìle ilé wọn lè má bá wọn. má ṣe ọ̀rọ̀ sọ o wọ́n ló lórí ìjọba wò ó kì í ṣe lórí ìjọ ìdílé mú kí n fi dé ni kábàdé rí àwọn kọ́sítọ́mà wa tí wọ́n wá béèrè rèé ẹnìkan padà wá ẹ bá ṣiṣẹ́ fẹ́nikẹ́ni o ẹnìkan padà. mà bóyá ká ẹ tó lọ ní ti yẹ̀bà àbí ká ẹ lọ tán kí n kẹrù gbà tẹ́ ẹ bá padà dé toró yí ọ̀pọ̀lọ́ tí ó wọ̀ kọ́ máa ṣẹ́gìrì sí yẹn lára <laughs> ẹni tí ò léèpo lójú fáráalé rẹ̀ débi pé yóò léèpo lójú fẹ́nìkan. <laughs> yẹ́sà yẹ́sà ẹnìkan ò ní lọ fẹ́nìkan ẹ̀yin má wọ̀rí èmi ò bá sọ̀pọ̀ ọ̀rọ̀ kí n tó lọ èmi á bá sọ̀rọ̀. tọwọ́ wọn gbé wọn má lọ tẹ. mo bó ṣe máa ṣe àgbàlagbà ń tara wọn. gbogbo ara kò ẹni tó wá kọ́ṣẹ́ kò yẹ kẹ́ ẹ mọ́ bá táwọn sọ àwọn wá kọ́ṣẹ́ yìí. àwọn aláboyún mélòó ìyẹn ó wà lọ́wọ́ báyìí. màmá àwọn méjì bímọ ní oṣù tó kọjá a dẹ̀ ṣe ní ibi méje ní àyíká. Ah, ẹ rí i pé ẹ ń fún ọ ní omi àdúrà mu ẹ fún ọ lómi àdúrà mu. ṣé tí àwọn fámílì bọ́dà alápá òbí àwọn ṣé kájá kọ́ máa mú wọn lọ. ṣó ti gbádùn ni. kì í gbádùn mọ́ ìgbádùn. ẹ mọ̀ dàpọ̀ wọ́n ń parọ́ ni o bùrà ìyá wèrè jó tá a dìdìdì ń jó màná màá sọ. òun náà lálákọ̀wé ìbò ogunimọ̀tò ọ̀wọ́n láti South Africa ni wọ́n ti gbé wèrè rẹ̀ wálé. mọ̀ sí i. kódà sẹ́yìn ò mọ̀ wípé kò sí ọpẹ́ fún aláṣekù bí kì í ṣẹni tó ṣe tó yege kò ìgbádùn a lè fà láwọn èèyàn ẹ lọ́wọ́ báyìí. Jésù àwòsàn. àmì o bí wọ́n bá jẹ́. <laughs> ẹ bá mú fún wọn. ẹ̀yin ṣé ẹ̀yin ti di àwọn ẹrù yìí. bẹ́ẹ̀ ni màá ti rẹ́dì. ẹ jẹ́ ká gbàdúrà ní orúkọ Jésù. àmín Jésù. rárá gẹ́gẹ́ bí nǹkan tẹ́ sọ ẹ ò bá màmá lé sí màmá ti lọ sí orí òkè dẹ ọjọ́ méje náà máa lò ànánú dẹ̀ lọ so ó máa tọ́jọ́ mẹ́fà kan tó dé. ẹni tó júwe bí fún mi kò sẹ́ pé mi ní bá wọn. ẹ òun náà ò mọ̀ ni kí lẹ fẹ́ bẹ́ẹ̀ dẹ̀ ṣe bá màmá lé sí ẹ̀sìn bí mi àbí mo parọ́ ni. à ẹ parọ́. ẹsùn ẹ jẹ má bínú wòlíì ni wọn. Hmm, womi womi ni ṣé bí mo ṣe jókòó sáàárín torí yín bá pín síbáyìí pé ìṣòro tó mú yín ti bò yín lójú ṣé ẹ̀rí pé mi ni mo wà ní normal place tẹ̀sí lè rí màmá ni. olùṣọ́ àgùntàn ni wọ́n. irọ́ olùṣọ́ àgùntàn kan ti rà kún mi ni mo ń gbọ́jà rẹ̀. bẹ́sẹ̀ ń wo mi business person ni mí àmọ́ lẹ́nu ọjọ́ mẹ́ta sí àtìkù tá a wáyé gbogbo ẹ̀ ṣàdàrú nǹkan òye mi mọ́ ó dàgbà tó àti jẹun gan wá difficult fún mi. alàgbà ẹ̀yin kò lè sọ fún wa bí mo ṣe ọkọ lè tún ti pẹ́ wà ká lórí round neck mo ti mọ̀ pé ti ní problem mo sì pé múra yín ó ti ju ẹni tó ti níṣòro ṣùgbọ́n ṣòro yín bẹ́ẹ̀ ṣe tẹ orí òkè tẹ wàyí ogun ayé yín ti ṣẹ́ ṣé mo parọ́ ni. Ah, ẹ parọ́. ṣé ní nǹkan tẹ́ ẹ ní ìwẹ̀ ni ìwẹ̀ ìwẹ̀ ní àsìkò tẹ wáyé ló dáa ẹ wẹ̀ òróró àti ọṣẹ la máa ṣe fún yín. bẹ́ẹ̀ni ẹ máa ìwẹ̀ yẹn lálẹ́ ṣùgbọ́n wẹ̀ tẹ máa wẹ̀ yìí ó máa ná yín ní ten thousand obìnrin ni ó wẹ̀ fún yín o bẹ́ẹ̀ni àbí ṣé mo parọ́ ni. Ah, ẹ parọ́ kódà owó tẹ́tẹ́ fi ra gbogbo nǹkan tẹ́fẹ́ rà ẹ sọ sí àkáǹtì mi. kò sí wàhálà ṣé gbogbo pàlàpàlà òṣì ti ń bẹ nínú gbogbo pàlàpàlà abẹ́ yín àwọn ayé ò rí ayé ò wá fọ́. bẹ́ẹ̀ni. ayé ò wá jẹ́ ó mọ́ àyè ah. táyé bá ti wá rí di yín ayé ò tún wá daṣọ bò yín. sóbìnrin máa ń ṣèwọ odò fọkùnrin. Ah! ṣé ìgbà tẹ wà kékeré sọkùnrin ló wẹ̀ yín. ẹ ìgbà tí mo wà kékeré nìyẹn. ẹ ẹ sọ láyìn dọ́gba kékeré kẹ ṣé ok ẹ fẹ́ máa bá ṣe yẹn lọ. rárá o. kò sí wàhálà ṣé aláwọn ìyá tẹ̀ ń wo tán jókòó yìí kò sí tí wọ́n rí àbí tí mo parọ́ ni. a ah, kò sí. ó yá ẹ bá mi ṣòwò náà àbí kán má ṣe. ẹ kọ́ ṣe. bọ́lá kọ́dí mo fẹ́ sùn. má lè nà ká ní sùúrù wọn ṣe nǹkan lọ́wọ́. ẹ wo ìránṣẹ́ ọlọ́run fẹ́ sọ̀rọ̀ máa wí ìránṣẹ́ rẹ̀ ń gbọ́. táwa lòjíṣẹ́ èṣù. mi ò ní ọmọ. mo ń gbọ́ onífìlà pẹ́tẹ́kì. bí mo ṣe jókòó síbẹ̀ ẹ̀mí ọlọ́run rán mi sí wọn. kí lẹ̀mí ọlọ́run tún sọ. ẹ̀mí ọlọ́run sọ pé ẹnìkan ti fún alákùnrin yìí níṣẹ́ ni ṣé nìyẹn ló ń fa ẹ̀mí wọn sẹ́yìn. olúwa o olúwa o ṣe. ṣé ṣé nìyẹn ó wá mú tánrán ìlọ́wọ́ ó fi ń dá padà tírélà kí wàá nìkan ṣe ṣé nìyẹn. Ah. wọ́n ní láti ja ọ̀kẹ́ ẹ̀kọ́ lọ sọ́nù. ọjà ṣe nìyẹn kọ́. ẹ tán bá ti wẹ̀ tán tán ṣe gbogbo ẹ̀ tán ibi tán bá wẹ̀ tán ni àbí kò ní ìdìwẹ̀. kò ní ìdìwẹ̀ kò ní. lọ́jọ́ kan jáde. ẹ bá pariwo mọ́ ah, ah. ẹ jọ ẹ tètè lọ bí ìránṣẹ́ ọlọ́run ṣe wí yẹn ṣé ìdìtọ́ ní kẹ́ lọ já yẹn ẹ lọ jẹ ẹ má já fara tẹ́ bá wá já tán kẹ́ padà wá tí olùṣọ màmá bá dé kẹ padà wá. padà ń gbé ṣé o ti ṣe kan tí wọ́n ní kò ṣe ẹ dìde ẹ dìde máa lọ ẹ máa lọ tó mo fi ní kò dìde dùjọ ṣé wọn náà ṣe lọ́gàá ni ṣé wọ́n dì ẹ lọ́gàá ṣọ́ra ẹ o ṣọ́ra ẹ o ṣọ́ra ẹ sórí wọ ìwọ tó wo wọ eré kiri máa ju máa jẹ gàdú ẹ̀mí ẹgọ́dù máa mí ọlọ́run rọwọ́ o tó fún ẹ ẹ̀mí ẹ̀ ń ga jù ilé ẹ̀ ń ga jù onírè lọ ẹ̀mí ẹ̀ ga máa kú ẹ̀ sí gbìgbìgbì máa bọ̀ ọ̀rọ̀ ẹ̀mí ẹ̀ ṣ sórí ìjọ yìí nínú ìjọ yìí nínú ìjọ yìí nínú ìjọ yìí jésù tó wà lẹ́yìn ni tí bá dábí ẹ̀ tí bá mú ẹ báyìí. ṣeré ní tèmi tí mò ń sọ mi ò sọ pé gbogbo wa àṣetó àmọ́ kò ní dá káwọn bára wa jà kí mọ́mi wa dé kó wá nípa bára wa jà ní ò o. Hmm. Ah. àjàlá tá a nà. Hmm. ẹ wò ó ẹ má sọ pé òun àjàlá tánà ṣó yẹ kó jẹ́ ìyẹn ọkùnrin inú ìjọlẹ tún dá gútúgútú lẹ ẹ̀yin náà ni ẹ̀yin. ẹ dákun tẹ bá sọ̀rọ̀ kẹ là o àwọn ọkùnrin jọ ọkùnrin lọ o tó bá sì ń pa àwọn ọkùnrin kan àwọn ọkùnrin kan ò tún ní yọjú àwọn lè kí wọn káwọ yẹyin táwọn bá tún yẹyin táyìn ayé ní òyìn ẹgbàá pé mo wà nù sàrà tó fi ń sọ̀rọ̀ àìwò ọmọ tí mo ṣe ní sidapt ọkùnrin tẹ́ bá ń bá sọ̀rọ̀ ẹ point out báyìí kẹ́ ẹ dákọ rẹ̀ ni oh. àwa tó jókòó yẹ ìṣe tálákà tójú yín bá fún àbí tójú ń dùn táyì òrà pa ń kúkọ̀ láyà. láyé ẹ̀rọ la mọ̀ ọ̀rọ̀ tó ń sọ. ṣé wàá ìṣọ́ tó jẹ máa ń bí mi nínú jù nínú. ẹ má bínú ẹ jẹ ẹ má bínú ẹ má bínú ní tí mo fẹ́ sọ jẹ́ sọ délẹ̀ ẹ dákun. tó bá yẹ pé àwọn ọkùnrin jàgídíjà gan àwọn tó ń da nǹkan rú àwọn tó yẹ pé wọn ọkọ̀ kílẹ̀ oṣù láìla oh. àwọn lẹ sọ nǹkan ìlójú wọn sẹ́ńpẹ́jọ yóò ní ìrojú ẹ̀yin sẹ́wọ̀n kó gbogbo ti bẹ̀rẹ̀ sí ní gbóná. ẹ ṣe ti jẹ́ kó rojú. àwọn ta lẹ̀ ń bá sọ. ṣe ti jẹ́ kó rojú ṣé tẹ̀rí nǹkan tó máa ń dùn mí jù ni pé màmá máa ń rò pé àwa obìnrin inú ìjọ yìí ah. àwa lalábòsí àwa lóníjà láì mọ̀ pé àwa gan tún sì nífẹ̀ẹ́ ara wa o ṣe ní àwọn ọkùnrin. Ah. àwọn ọkùnrin ó ti tó ó ti tó ẹ̀yà. ṣé kókó ń tẹ́ ẹ àti wọlójú yọ bọ́ọ̀lẹ̀ elépo láyé oṣù sànà elépo àwítẹ́ ah, ìwúrà yìí ti bọ́ tààmọ́ tẹ́ wọ̀ papọ̀ ẹ wò ó sínú ìjọ nǹkan tójú wa ń rí àwa náà jálámù mọ́ra ni ẹ̀yin tẹ́ wá dé fìlà bí agbami ayé àbí èsè bẹ́ẹ̀ ẹ wò ọmọ kan bẹ́ẹ̀nù ìjọ yìí Esther n tó ṣe fún mi tí ń dí mi lọ́wọ́ kí ló ṣe o yóò dáa fún yín ẹ̀yin lọ́pọ̀ lọ́nu ẹ̀kọ́ ẹ̀yin dàgbà jù wọ́n lọ ẹ̀yin ti mọ̀ rírí ayé sẹ́yìn ah. aláwọn eléyìí wọ́n jábọ́ lẹ́nu mọ́ òlu ẹ̀ abẹ́sẹ̀ rí ẹ kí ló máa yíra mọ́lẹ̀ nílé àná kí ló wọ́n nílò àti yíra mọ́lẹ̀ nílé àná ẹ̀ mọ́ tó sọ ẹ̀mẹ̀rin bọ́ọ̀lù ẹ̀sẹ̀ rà àti gbọ́ ṣùgbọ́n ẹ máa bá wí olùtí méje bí àmúrí kìíní kan lára rẹ̀ ó lò sí kọ̀mẹ́ kún sun kọ̀mẹ́ kọ̀mẹ́ pèsè kọ̀mẹ́ wulẹ̀ kọ̀mẹ́ ọ̀dà bọ̀ wí ojú rẹ̀ wà tòrò bí inú àmù. ìyáwó àpòpọ̀ ẹjọ́ fún wa lé sí i ẹjọ́ sọ ohun tí ó sọ ẹ wá wo ọmọ tí mò ń sọ yìí ọwọ́ àǹdí wọ́rọ́ kọ̀jẹ̀ kárí tiwa ṣe. àwọn ò sì lè yájú kalẹ̀ ẹnìkan nínú rẹ̀ sẹ́pẹ̀pẹ̀ bíi ọlọ́run mẹ́tàdínlógún yìí. Ah. bó o lá ṣe rówó kójọ ń gba àmọ́ bá dé mo wá ní ìdìrànlọ́wọ́ yín ẹ̀yin àrò mẹ́ta tẹ́ ti dọ̀bẹ̀ nù yìí. ẹ wo eh, ọ̀rọ̀ tó sọ yẹn fà sẹ́yìn má pe àwa ní àrò mẹ́ta tó dọ̀bẹ̀ nù àdọ̀bẹ̀ ah, nù rárá àtúndọ̀ ṣe ni. ẹ má bínú torí pé ẹ̀yin obìnrin pọ̀ lóòótọ́. ẹ̀hẹ́ orúkọ kan nù yín lọ́fà tó fi sọ bẹ́ẹ̀. ẹ̀sìn ọlẹ̀ bí òwú jàǹgó ẹ̀yin kọ́ ní bá wí. Ah, ẹ wo fi lórí ebile bí àtẹ̀fà mẹ́lì. Ah! ẹ fi ilẹ̀ àfi bí àwọn tó bá dáre tọ́jú sí ọ̀sán mọ́wòrè lẹ̀. kọ́lọ́ ti tọ́. yóò dáa fún àdúrà yín ọgbà ẹ wo tẹ̀sílíìmù tọ́tẹ́wọ́ bí ẹni ọmọ kúmọ́ lọ́kùnrin tó fẹ́ kàn mí. ẹ wá wò mọ́ fẹ́ kẹ́ ẹ jẹ́ kí làákàyọ̀ wálé ẹ jẹ́ àjọ pàtọ̀pọ̀ kó káwá jọ sókò báyìí káwá mú ẹ́sà àtìyá rẹ̀ ká lé wọn wọn tó tu ìjọ torí ọwọ́ tí wọ́n mú ìyóòdè bá pọ̀n márùn lẹ́wọ̀ ìyóòdè bẹ́ẹ̀ wọ́n mọ̀ dá furu fafa ni. ẹ wo eléyìí ò lè dúró eléyìí ò lè bọ ara kò lè possible ni mo sọ fún yín àwọn kúlẹ̀ níjọ mm. ìyá tó gbé wa sínú ìjọ àwọn ló ní àṣẹ láti pàṣẹ pé àwọn ò fẹ́ wọn nù jọ mọ́ kó lè ṣe wá. níjọ tẹ ìsá níjọ tẹ ìsá nínú ìjọ yóò ní ọwọ́ kankan sí ọ̀tẹ̀ tó bá ti mo lè mọ́ bá wọn gbogbo wọn lọ́wọ́ sẹ́tẹ̀ ọ̀tẹ̀ yìí ti pọ̀ jù. nǹkan tí bá ń sọ ni kẹ́ ẹ sẹ́ni tó gbà sọ́wọ́n fàjọ lé mi lọ́wọ́. fẹ́ẹ̀sì lẹ́jọ́ náà mo bọlá fún yín ni o gbogbo góòlù tó fún tẹ́ ẹ ti sọ́wọ́ òun àtàwọn òkápá márùn-ún oṣòdì àtẹ̀yìn tó dàbí kí n sí ọ̀dà òun ọ̀dà àmọ́bù tẹ́ ẹ bá wá lórí yín dàrú apá ẹ̀ fún ọ rẹ èmi àwọn ọ̀rẹ́ máa ọ̀rẹ́ ṣe fún fún ọ story àlàáfíà ọlọ́run kan máa bá yín kí ọlọ́run kó máa wà pẹ̀lú yín kí ẹ pẹ́ bí pẹ́pẹ́ tí pẹ́ kí ẹ gbó bí pẹ́pẹ́ tí gbó kí ẹ gbó bí bàbá kan bàbá kan bàbá kan tó gbó títí tó fọmọ wú sórí àlàáfíà ọlọ́run kó máa wà pẹ̀lú yín wòlíì ẹ̀sítẹ́rì èmi mo pè yín sínú yàrá tí ò lẹ́rù mo fẹ́ jẹ́ kó jẹ́ pé mi kan ẹ̀yin kan ẹ mọ̀ wá fi ẹ̀kọ́ tán lọ́kọ́ mi ṣé mo lè béèrè ọ̀rọ̀ lọ́wọ́ yín ṣe é dà mí ló. má dá yín lóhùn. ló kí ọlọ́run kó tún máa wà pẹ̀lú yín. àmì ti sùn. ẹ dákun ẹ wá máa ń fẹ́ ẹ̀kọ́ tán lọ́fọ́ mi o mo lè fi oògùn ṣépè fún yín ah sorry ajẹ́ wa ń sùn tánà àmọ́ mo lè gégùn fún yín sáà pé ọ̀rọ̀ tárúgbó sọ̀gbẹ̀rì tó fi kú ègún wọn pé o ègún èsì ìlọ́lárin èèyàn bọ̀rọ̀ kẹ́ wẹsẹ wẹsẹ wẹsẹ orí yín lè funfun fún àdéjọ tẹ̀ ẹjọ́ tí lóòótọ́ ni ọlọ́run ń lò yín ṣé lóòótọ́ ni ọlọ́run fún yín ní agbára ṣé lóòótọ́ ni ẹ̀ ń ríran àbí ẹ̀kan ń lo sàkámà ní fáwọn ọmọ ọ̀dọ́ ẹ̀kan ń wọ́kàn wo la pé bóyá dìsebú àbọ̀mọ kékeré kan ní ẹ̀kan sáré lo sàkámà ní àbí díjẹ́ wáyé kẹ́nu ìjọ ní tẹ̀kan ń múlẹ̀ mo mọ ríran ọlọ́run máa ń lóyún. ẹ máa ń ríran. bẹ́ẹ̀ni. ọlọ́run dẹ̀ ń lóyún. bẹ́ẹ̀ni. pẹ̀lú ọwọ́ sí masínú ìjọ tọ́lọ́run fi ń fọṣọ ọlọ́run lù ọ́ mélòó ni ọ́ tó lè sáàbù ọlọ́run tán wọ́n sì masínú nǹkan kan lè sáàbù àwọn tí wọ́n ń lò gan nínú ilé ìgbà míì tó bá ṣe wèrè tó bá dorí kọlẹ̀ báyìí ẹrùkú ti lọ́nu ẹ fọwọ́ fọṣọ yín tẹ̀ bá fẹ́ gírun ọ̀nà àìpọ̀ ara rẹ̀ èmi ò tẹ̀ wá ń bí láti wá bá yín bá sáìsì rẹ̀ mo kàn fẹ́ bíbélì ní ìwọ fimú fílẹ̀ mọ́ fimú kó pàǹtì àbí wá ṣe findings dáadáa o sì gbá ètò oúnjẹ òtítọ́ mu àbí bíbélì kan lọ́sàn-án nù wọ́n fẹ́ farabalẹ̀ ṣe findings nírọ̀rùn ayé yìí ẹ̀ máa wà bínú ká ní pé ọlọ́run ń lò yín lóòótọ́ ìgbà wo ni màdámù tó fi mílẹ̀ pé mo ti kọ́ṣẹ́ ìkíní tán tó wá sí freedom kí mi náà fi lọ dájọ́ lẹ̀. tọ́nà bá ní mẹ́sẹ̀gì fún ó máa rán yàn wá ó lè má jẹ́ èmi ló máa rán wá. tàbí kẹ́ni tọ́lọ̀ ti rán sí mi kọ́mọ́ ní data yọ kàn sẹ́ni voice note ni yọ àmọ́ olólùlẹ̀ ẹjọ́ tó bá ní data àmọ́ intention ni pé ẹlòmíì ó ti ṣe kọ́lọ́run ẹlòmíì ẹ̀yin ò láǹfààní àti rí tí mo béèrè mm. afọ́jú ni yín ẹ̀rí kankan ẹ stérì ah! ẹ wá kí àwọn èèyàn mọ́lẹ̀ nínú ìjọ ẹ wá mọ kó dẹ́ndẹ́ rọ́ fún wọn ẹ wo tá a bá ń pa igba obì fún òòṣà ọ̀tọ̀ níbi à ń yóò o òfu àánú obì ni mí o tẹ́ bá ti ń parọ́ fáwọn èèyàn nínú ṣọ́ọ̀ṣì èmi yàtọ̀ sí àwọn èmi yàtọ̀ sí àwọn nǹkan kàmí sọ́tọ̀ kàmí sọ́tọ̀ ẹ kàmí sọ́tọ̀ nínú àwọn tẹ́ bá yé wọn jẹ́ pẹ̀lú rọ̀ ó ti yọ somebody yẹn àlọ́ nínú ìwádìí ìwádìí your body time wọ́n rí màtá na your vibe ní tí mo mìín ni pé ọjọ́ tó bá ti ń parí fáwọn èèyàn tí n bá ka ọmọ díẹ̀ tí n bá gba etí rẹ̀ sá tí n bá tàbí kí n já ọ sí òkú kí sẹ́ni tí ó sọ̀rọ̀ violence àwọn aráàjọ ní òmùmí ọwọ́ láàrin ọ̀sẹ̀ kan sì rè wọ́n ti post mi tán wàhálà orí dis lover gan five days nílò nísìn yóò ti rùn lára wọn inú ṣọ́ọ̀ṣì náà wọ́n ti sọ pé sunday òní tàbá jọ́sìn tán ní àjọ̀dún àwọn ìwé later later ṣọ́ọ̀ṣì tó bá tẹ̀lé a máa dúpẹ́ ni wọ́n á sì sanwó sótìyẹyìn orí yẹn wọ́n á mọ̀ gbúrú ẹ má bẹ̀ mọ́ o torí tẹ bá bẹ ànábì wa bẹ̀ yín ànábì tẹ kọ àwọn ọmọ ogun ọ̀run màní bẹ̀ yín ogun ọ̀run tẹ̀ ní rí pé kí wọ́n lè mọ fún yín gbà títẹ̀ ní rí wọn àwọn òbí síbi tó ti yé yín báwọn tí mo fẹ́ rí yín fún un àmọ́ tí jẹun jáwá kì í tẹ̀ tó lọ ká ní pé mo wá fẹ́ mọ ríran náà mà kí ni mo lè ṣe. àwẹ̀ àtàdúrà lè máa. ẹ gọ ni skinny type tó ní ọ̀sà kí n tó gba àwẹ̀ àtàdúrà ẹ sáfẹ́ pa mí ẹni tó bá ní ikú máa síwájú mi kú ó ti yé yín báwọn ẹ kó ṣe yẹn jìjẹjì ẹ kó wẹ́rẹ́ kó mi bóyá kú omi. bọ̀dà pa ẹ má bú mi o ẹ má bú wòlíì ọlọ́run. díẹ̀ orí ẹ bàjẹ́ ṣé ọkọ mi bá sọ máa gbá ẹ tẹ́ o máa sẹ́ ẹ o. ìwọ ìríran kí ló ń rí àbó òsì rè tí má bí ọ pé ninety nine times ninety nine ṣé ọmọ àṣà kò sáré lọ nù lọ sínú transition kò sáré wò pé eh ninety nine times nine kí ló fún wa ọkàn tó fún wa òun débi là ń yìn òyìnbó náà ṣe sùn àgbò orí ẹ dàrú láì járánkì ẹ èèyàn mẹ́ta ti ríran ń jọ yìí àti járánkì wọn táwọn ọ̀bà ríran táwa yìí táwa ò bá ríran àwọn ajá wa jẹyìn tẹ́lẹ̀ ẹ́ já máa lè ka ọwọ́ ẹ́ ẹ̀mí sọ wípé orí ẹnìkan fẹ́ burú láìpẹ́. ìyàwó mi ó máa ṣe sùúrù pẹ̀lú ọkọ ẹni o ìwọ náà ṣàmọ̀ pé kò kì í ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀. ẹ wò èmi náà ń gbìyànjú látìgbà tí nǹkan ò ti lọ déédéé èmi nìkan ni mò ń gbọ́ bùkátà oúnjẹ nulẹ̀ owó tó rókòbọ̀ tí mò ń rí gan tó yẹ kí n fi rọjà sí ṣọ́ọ̀bù kí ṣọ́ọ̀bù mi lékun òun láti fi ró oúnjẹ tán láti fi jẹ gbogbo oúnjẹ tán ìyẹn tún wá tán a tún bọ́ síta tún wá lọ ń tọrọ owó ta fi ń jẹun ah, ìyẹn ò bójú mu ó ti sún mi. síbẹ̀síbẹ̀ náà má fòòró ẹ̀mí ọkọ ẹ̀ fi lọ́kàn balẹ̀ sórí látìgbà tó ti sọ fún mi lèmi tí ń ba ronú èmi rò bóyá kẹ́ mú àwọn ọmọ yín kúrò ní private school tí wọ́n wà ẹ mú ọ lọ sí public school owó yẹn àti ẹ̀tún lè reduce díẹ̀. ẹ wo ibi tẹ bọ́rọ̀ dé ìyẹn ò lè possible. kí n kó àwọn ọmọ tó ti ń lọ sí private school kí n kó wọn lọ sí public school àwọn ọmọ tó ti wà use mọ class of twelve kí wọ́n kó wọn lọ sí class of eighty six ah, ah, báwo ló ṣe fẹ́ cope <laughs> ìyẹn ò lè work o. síbẹ̀síbẹ̀ o mọ̀ pé pius ń gbìyànjú kọ́lọ́ńkọ́ bá mi dé gbìyànjú ẹ̀ ládìí àmín àmín. Hmm, tó bá dẹ́ ń ṣe táìmù táwọn ètò ẹ pé kò sówó kankan lọ́wọ́ èmi náà kí ló dé tí mi lè fọ́rẹ́ mi lówó díẹ̀ kó fi bẹ̀rẹ̀ business mo lè ṣe náà bọ̀ tèmi gan bí mo ṣe wà kò sówó lọ́wọ́ mi. èyí bá yóò sìn nísìn òun dè ní òun mo lé pásítọ̀ kọ̀ọ̀kan dèpòdépò eh, tó tiẹ̀ máa ń lọ sí tó máa tójú bọlé tó máa lọ sọ́dọ̀ àfà àbí ọ̀dọ̀ babaláwo kò mọ kankan kò kò tiẹ̀ lọ síbi kọ́kọ́ kọ̀ ṣáà wà ewu ti sún èmi. o ti mọ̀ pé o ti mọ̀ pé wà ẹ̀ nìyẹn ohun bóyá ń ṣe látìlẹ̀ nìyẹn ah. àwọn ìgbàlẹ̀ mi fúnra mi ti sọ pé jẹ́ ń ti ẹ̀gbọ́n ẹ lọ́ọ̀bì kan ó máa sọ fún mi ni pé no no ló máa sọ. ẹ̀yin máa dúpẹ́ lọ́wọ́ ẹ ṣe ó kó àdúró tí. owó kò tọpẹ́ à ń dúpẹ́ ara ẹni. ọlọ́run hmm. ìfẹ́ iná ńlẹ̀ o. àmín àmín àmín. kò tí a máa ṣe fúnra wa bọ mo ń rò nǹkan kan ẹ mo máa transfer owó díẹ̀ sínú àkáǹtì tí ah. má ti dúpẹ́ lọ́wọ́ mi má dúpẹ́ lọ́wọ́ mi jókòó torí ó ní ìkìlọ̀ nínú. Mm. bẹ́ẹ̀ ni ah. sórí owó tí mo fẹ́ fún ẹ yìí ọkọ ẹ ò gbọ́dọ̀ mọ̀ sí pé mo fún ẹ lówó. ìjọ ṣe ọkọ mi ṣẹ̀yìn mi tó bá ṣe ìyẹn sọ fún mi tí n bá délé màá lọ bá wí kó wá bẹ̀ yín. kò ṣẹ mí kò ṣẹ mí náà báyọ̀sọ̀ lè ṣẹ mí ṣé ọ̀rẹ́ ẹ̀sìn ló pe ni ọ̀rẹ́ àtìgbà kékeré láti ń bọ̀ ó mọ kò ṣẹ mí bí mo ṣe fẹ́ nìyẹn tó o bá fi lè jẹ́ kí ọkọ ẹ mọ̀ sí pé mo fún ẹ lówó o ò lè bá ìrànlọ́wọ́ kankan dé ọ̀dọ̀ mi kì í ṣe fún ẹ mọ́ o. Ah, mi ò ní sọ fún un kò ní gbọ́ mi ò ní sọ fún un. ó bẹ̀tà tó bá ti sọ fún kò sí wàhálà ṣòro owó tí ń bá send sense mú nú ẹ lọ fi sanwó sukú àwọn ọmọ ẹ ah. ètò bá kù mú dání tó bá tún wá ní ìdẹ́ni tì ètò fún máa yọkọ ẹ lẹ́nu wà bá mi àṣẹ fún ẹ. Ah ọkọ tí ọkọ ẹ bá fi mọ̀. a kò ní mọ̀ òtítọ́ nìyẹn kò lè mọ̀ kò lè mọ̀ mi ò lè sọ fún un ẹ ṣe gan ẹ ṣe gan. ó yà káńtì tì fún mi. triple zero. ọ̀rẹ́ mi owó yẹn pọ̀ o orí tí mo lánà tí mi ò lè pàdé owó yẹn pọ̀ o ṣé ká máa tọ̀ra wa láàárín èmi àti kò sẹ́ni bọ̀dẹ̀ ń bíbá o ṣé ọ̀pẹ́ kò sí nǹkan mi tó fi fún ẹ ládùúró owó yẹn. kí ló mean? ah ah ah ah ah ṣe báwọn ló pè mí pé kí n wá wọ́n dẹ̀ fún mi lówó èwo wá ni pé ṣé kò sí nǹkan láàrin mi àti kí lòun náà tún sọ báyìí. ọ̀rẹ́ mi ò jẹ́wọ́ fún èmi ò lẹ́lòmíì o àtijọ́ wa ti pẹ́ sòótọ́ fún mi bó bá ṣe rí jẹ́ kí n mọ̀ tó fi lè fún ẹ ládùúrú owó báyìí ah, ah, láṣẹ kó o ṣiṣẹ́ kan fún wọn. ṣe bí ọ̀rẹ́ ọkọ mi lẹni tí mò ń sọ yìí wọ́n ah, dẹ̀ wò pé à ń go through a lot wọ́n dẹ̀ try láti help wa. ó wá ní pé kí n jẹ́wọ́ fún ẹ kí eh, ah, ni mo lọ ṣe ń bẹ̀. ìdí tí mo sọ pé ṣé kò sí ọkàn láàrin ni because wọ́n rọ́kọ ẹ lẹ̀ èmi ẹ̀ sì ti pé ọkọ ló yẹ kó pè kọ́kọ́ yẹn fún torí pé mo rún nǹkan tẹ́ go through ní táìmù tẹ̀wá wáyé tó jẹ́ pé owó tó kékeré. tó èmi dẹ̀ lọ òde nìyẹn wọ́n dẹ̀ fún mi lówó uh-huh. owó tó dẹ̀ sẹ́ǹd sínú rẹ̀ ní ajá ìṣòwò kékeré kan sí ọ àfi bí mo ṣe rówó ilé èyí ó dẹ̀ tún fún mi náà ó dẹ̀ fún mi pẹ̀lú ìkìlọ̀ ni o pé owó tóun fún mi yìí o tí n bá délé mi ò gbọdọ̀ sọ fọ́kọ mi uh-huh. pé tí mo bá sọ fọ́kọ mi òun ò ní ṣe mí mọ̀. ìwọ náà lọ sọ kọ́nà dín mọ́ tẹ ẹ̀ ṣé máa wá sọ irú ẹ̀ rí. bó ṣe pé mo fẹ́ sọ fún un bó ṣe kò ní rí bákan ni kéèyàn ló gbowó lọ́wọ́ rẹ̀ ọkọ èèyàn kéèyàn máa lè délé sọ tó bá béèrè pé mo ti rówó kí ni mo fẹ́ sọ. ọ̀pọ̀ ẹnu ẹ̀ mọ́ ti ní kó má sọ ṣé tó bá sọ ṣé dúró ilé ìṣòtò máa rírú ẹgbà ṣé mọ̀ kan tó máa fẹ́ lè dín àwọn skul ọmọ ṣé mọ̀ bí ògùn ẹ ṣe máa. torí ẹ̀gbọ̀ngàn ló ṣe fún mi torí school fees àwọn ọmọ pé tó ló ń jókòó sílé náà ló ṣe ní pé kí n lọ sanwó yẹn kí n dẹ̀ fi tó bá kú o kí n fi oúnjẹ sílé o kí n fi máa gbọ́ àbùkátà kéékèèké kéékèèké nílé but mo wá rò pé ọkọ mi tó bá lọ gbọ́ at the end of the day nǹkan wo èmi ní nǹkan tí mo fẹ́ sọ but nǹkan tó wà lọ́kàn mi tó ń gbè mí inú ṣé kò ṣe pé ẹ̀yin méjèèjì ẹ ní ọ̀rọ̀ àjọsọ tẹ́lẹ̀ àbí kí nǹkan kan wà lọ́kàn wọn tó fẹ́ sọ tí wọ́n ti sọ. èmi àti wọn ò ní ọ̀rọ̀ àjọsọ kankan tí nǹkan bá dẹ̀ wà nù wọn tó fẹ́ sọ kó máa jẹrà mọ́ wọn nù ọ̀rọ̀ èmi tiẹ̀ mọ̀ náà mo mọ̀ pé wọn ò lè ní nǹkan tó fẹ́ sọ àmọ́ tó bá ní nǹkan burúkú kan nínú wọn tó fẹ́ sọ tó wá try tó sọ jáde nǹkan tí màá fi ojú wọn rí ah màmá bú wọn o màá wọ́ wọn yélé yélé màá wo màá fi wọn ṣẹ̀sìn ni. ọmọ ta ni ṣẹ́wù kò séèyàn kankan tí ṣẹ́wù ká máa wò náà ṣá ẹ̀mí ẹ̀ níbẹ̀ sọ̀rọ̀ jù hmm, hmm. àdúrà owó yẹn babe. Kejì. Yeah. Ah, mo ní kí wá bi ẹ́ pé kí ló máa jẹ. Kí ni máa jẹ? Yes. Ah, but kò tí ì pẹ́ tí mo ṣe jẹ kọ́tọ̀ náà. Ẹ ah, ah. eh, ṣe bí nǹkan ló jẹun, kò ṣáà ṣe ní ìsìn. Wọ́n á sọ èyí tó máa jẹ gbogbo èyí tó jẹ lẹ́ǹkan yẹn, ó ṣáà ti máa digest. Èbí á dẹ̀ tún máa pa ẹ́ later. Ah. So nǹkan tó bá fẹ́ jẹ kó sọ fún mi kí n tètè lọ máa prepare kí ebi tó pa ẹ́ àbí. ìyẹn náà dá o ẹ rí a swallow máa wà òkè. swallow swallow òkè um, poundo ẹ̀bà or amala. Um, poundo òkè. poundo okay. Um, pàǹdù ẹ̀gúsí àtẹ̀fọ́ náà ló máa ń lọ pẹ̀lú ẹ̀ eh, ojú. Ah, ẹ̀gúsí. ẹ̀gúsí eh. ok um, what protein meat fish. mo tún ní option. Ah, ah, eh, <laughs> wàá ṣàṣọ nǹkan tó fẹ́ fi jẹ oúnjẹ. fish wa ok. fish. Oh. kejì jọ ó ní nǹkan tí mo fẹ́ bi ẹ́ léèrè. what. Hmm. máa bínú o. You know I love you truly. <laughs> I love you too. and I trust you as well. Uh-huh. But then àwọn kankan wà tí ó ń ṣẹlẹ̀ nílé lẹ́nujọ́ mẹ́ta tí ó jẹ́ ìyàlẹ́nu fún mi tèmi fúnra mi kò ní ìdáhùn sí àwọn ìbéèrè kankan of which mo mọ̀ pé ìwọ ogun kan ló lè dáhùn àwọn ìbéèrè yẹn because àwọn kókó wà nù nílé tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó máa ń nira fún wa láti lè ṣe àmọ́ lately mo ti ń rí wípé mo ti ń jẹ́ nǹkan rọrùn nǹkan tó ń bínú tó ń rọrùn fún wa láti ṣe so gbogbo àwọn nǹkan yẹn ló ń jẹ́ ìyàlẹ́nu fún mi you know bá fún mi náà at the same time wá ní kí n béèrè lọ́wọ́ ẹ wípé because kí n má parọ́ èmi àti ẹ mọ̀ ọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ pé kò fi bẹ́ẹ̀ sí much lọ́wọ́ wa ah. school fees àwọn ọmọ bó ṣe di sísun ìmọ̀ oúnjẹ tá à ń jẹ ńlé bówó ẹ̀ ṣe ń délé tó ń débì báyìí tá a fi ń ra nǹkan jíjẹ kò yé mi náà hmm. tó tún di wípé èmi tún ní option so gbogbo ẹni mo fẹ́ béèrè lọ́wọ́ ẹ wípé jọ báwo ló ṣe ń ṣe ibi tí wọ́n tó nánú lé good question ṣe nígbà tó ti kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní sọ gbogbo ẹ̀rù tí ẹ ti kọ́kọ́ bà mí pé ọ̀rọ̀ tọkọ mi sọ yìí bó ló ń lọ ah, àmọ́ gbà tó wá sọ gbogbo ẹ̀tàn tí mo rí ibi tó lọ ọ̀ inú mi dùn ó ṣàwọn tí ọ̀rẹ́ mi yẹn tèmi àtẹjọ́ máa ń ṣe business ọ̀rẹ́ mi tajọ máa tajọ ń ṣòwò ó ní business kan tajọ dàpọ̀ ó wá bọ́ sí i so èrè orí ẹ̀ nǹkan tá a rí lórí ẹ̀ èrè ẹ̀ ló kó fèmí wọ́n wò pé ìṣẹ̀ tí màá fi máa disturb ẹ̀ kí ẹ kúkú sanwó school àwọn ọmọ òun mo fi dá àwọn ọmọ padà sí school tó fi lọ ṣe exam èyí tó wá kú after tí mo ti ná gbogbo ẹ̀ tán èyí tó kù lórí ẹ̀ òun fi oúnjẹ sílé na gbogbo ẹ̀ pé ah wọ́n èyí tí màá fi máa ní ọkọ mi lára jẹ́ ń ṣáà ṣe so that ìwọ máa wà free. Ah, ṣeun ah, hm? ọkàn mi ṣe balẹ̀ ni o oh. jẹ́ kí n tẹ̀ sórí gbogbo ẹ̀kan tí mò ń sọ fún ẹ wípé mo trust ẹ eh. mo ṣe gbá kan eh. kò wá látọkàn mi o ah! tẹ́lẹ̀ yù ọkùnrin ọbọ̀ ṣe ṣàlàyé gbogbo ẹ̀ fún mi nísìnyí ẹ̀hìn ọkàn mi ti wá balẹ̀ mo ti rí i pé kò sí nǹkan kan no cause for alarm má jẹ́ kẹ́rù bá ẹ ẹ̀rù òde bá mi mọ́ báyìí nísìn àmọ́ àdúrà náà ni máa kọ́ntínú àti máa ṣe fún ẹ pé mm. ọlọ́run á máa bá mi bílẹ̀sẹ̀ sí i wọ́n á máa bùkún sí i fún ẹ gbogbo ibikíbi tó bá dé àánú ọlọ́run á máa dáhùn fún ẹ wàá máa bójú rere ọlọ́run pàdé ní gbogbo gbà. Àmín, àmín, ah, àmín. In fact, she go. Wo wo wo ti tó bèbí jẹ́ lọ bẹ̀ dábẹ̀. Ah, Hello. Yes, Mr. Pius ni ẹ̀ ń bá sọ̀rọ̀. Okay. ẹ jọ̀ọ́ ẹ má bínú ọ̀gá yín láwọn fẹ́ rí mi ẹ jọ̀ọ́ Pius Adébáyọ̀ ni o ṣé kò ń ṣe pé ẹ ti mistake ẹ fún ẹlòmíì bóyá ẹlòmíì wà tó jẹ́ pious tó tún submit proposal náà. Eh? okay okay okay all right um, máa máa yọjú lọ́la lágbára Ọlọ́run all right thank you sir. kí ló ṣe. you lord ah olúwa wá ṣé o olúwa wá ṣé o babe ìṣòro ti proposal tí mo must submit to sí company kan last week ibẹ̀ ló ti pè mí nísìn wọn ní ọ̀gá wọn ní kí n rí wọn wípé báwọn ṣe ń wò ó dàbí ní pé mi ló fẹ́ fún ní kan. olúwa ṣe olúwa ṣe olúwa ṣe oyè oyè yẹ wọn ní fún wa lọ ṣe fún wa lọ múra tètè máa lónìí. ní sọ̀rọ̀ wọ́n ní kò ṣe ni ah. ọlá lọ ní kí wàá rí wọn ọlá tún ni kò ṣe ni ah, ọbẹ yìí ah, ṣe Ọlọ́run ṣe first thing tomorrow morning ni wọ́n jírí bẹ́ẹ̀ ni ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe olúwa ṣe. bẹ́ẹ̀ ló ṣe aṣọ wo ló máa tiẹ̀ wọ̀ náà tí bá bẹ́ẹ̀ dáná tán kí wọ́n bẹ́ẹ̀ ṣe ṣẹ́ẹ̀tì tó máa wọ̀ lọ. kò ṣe pé yàyé ò ní pẹ́ olúwa ò ṣe bó jẹ́ kọ́ta yọ̀ mí olúwa ò máa ṣe pé gbogbo ìyá yìí ò jẹ́ kó pẹ́ olúwa ṣe tó gbàdúrà tó jẹ́ kí gbogbo àwẹ̀ àtàdúrà kò já sásùn. àlàáfíà o ẹ̀wọ̀ ẹjọ́ yẹn sàmúfẹ́ fi sùn yín o ìgbà tẹ́ lọ sí orí òkè ìyẹn Esther àti Esther wọ́n dànù ìjọ ẹ̀rú tán o wọ́n fẹ́ da iṣẹ́ Ọlọ́run bolẹ̀ àbí sí mo pọ́nrọ́ ní apá wọ́n ní àwọn gbọ́dọ̀ wúrí ẹ̀yìn ìjọ ìkẹ́ tó dé. wọn làwọn ò sọ wá lòdì. tálejò bá ti dé báyìí Esther àti màmá ẹ̀ wọ́n á lọ bá nu wọ́n á láwọn ríran sí owó tó bá mọ́ bá Esther àti yẹ ò gbà tẹ́lẹ̀ lùgbà tẹ rọra lọ láàrin ọ̀sẹ̀ kan yìí lásán bẹ́ẹ̀ ṣé ń wòyá yìí wọ́n ti kọ́lé wọ́n ti ní nǹkan tó pọ̀ torí pé kí ni tọ́kì báyìí lọ́ máa ń jẹ àbẹ́ẹ̀kì jẹ tọ́kì ṣé mo parọ́ ní apá. ṣẹ́rí pé wọ́n ń jẹ tọ́kì òdùnmí o torí lójúmọ́ ń gbà mí báyìí wọ́n lè jẹ four kilo àwọn àtọmọ wọn. ó yẹ kí iye ti wù dára. àmọ́ bí wọ́n ṣe wá ń fatọ́ kí gangan ni iṣu tí mo ní pẹ̀lú ìyá yìí ìyá tí mo mọ̀ wò parúgbó ni wọ́n kọ́ máa jẹ ń tọ́ka àdìkẹ́ yìí wọ́n máa bàa yọ tíra ti pa wọ́n sì ń jẹ tọ́kí nù kí ló dé sẹ́fẹ́ para yín ni òun wá padà rí aláìsí pé ah, ẹ mọ̀ pé nǹkan kan bó bá ṣe wù owó tó ò ṣiṣẹ́ fún tọba fẹ́ na ìnákúnà lọ́nà ìyá yàtọ̀ ọmọ wọn kí ló dé ṣé wọ́n ní yín mọ̀jọ yìí ní ṣe fẹ́ bà ìjọ jẹ́ ni. wọ́n ti fẹ́ bà ìjọ jẹ́ o. ẹ rí i pé ńgbà tẹ ẹ dé àwa méjèèjì àti lùsì wéètì a bẹ̀rẹ̀ sí ní gba àwẹ̀ àti àdúrà à ń sọ̀rọ̀ àwẹ̀ bíríbírí omi àfi kan mọ́ àgbà àwẹ̀ funfun. bẹ́ẹ̀ni. àwa bẹ̀rẹ̀ sí ní fi àdúrà jagun a parí iṣẹ́ náà sí orí ilẹ̀ àánú a sì fún àbẹ́là ìyá bẹ̀rẹ̀ sí ní kà ní. wọ́n bẹ̀rẹ̀ sí ní kà pé àwọn ò fẹ́ kẹ́ ẹ dé mọ́ lọ́jọ́ yín fi lẹ́yọ̀ kan lókè tẹ lọ. àbọ̀jọ́ yóò lè mọ̀. ó lè ẹ wá ṣe bìlàbí aláàtẹ ọ àti ní tó ti kò sí kankan kò sí kankan náà ẹgbẹ́ sọ. èmi rò pé iṣẹ́ olúwa tí mo bá lọ. Ah, iṣẹ́ èèyàn ni. lolúwa tún fi. olúwa kọ àwọn ibi ẹni òkùnkùn náà extend iṣẹ́ olúwa lórí òkè yín wọn fẹ́ kẹ́ ẹ dé ni àní wọ́n tún lérí lẹ́ka ẹ̀ bá dé wọ́n lérí lẹ́ka ẹ̀ bá dé kọ́bọ̀ ẹ̀ níbà wọ́n ní pàfúùmù òróró ìgbàlà lẹ́ẹ̀mọ̀ fi dín ẹyin jẹ tàbí ah! kẹ́ fi òróró ìpè yín kẹ́ máa fi dín lóbi. ara máa lé o ẹ mọ tí ìyá sọ tóbi mi. jésù yóò fi ṣẹlẹ̀ sí mi láéláé. ẹ wo màmá ẹ má gọra yín o dídé tẹ ẹ dé báyìí tẹ ẹ bá múra wọn fẹ́ lè lówó sọ pé tẹ ẹ bá ṣe lọ ẹni dé pé àlọ lámilámi là á rí. bẹ́ẹ̀ ni ẹ wo ẹ lé ìyá àtọmọdé igbó rere ní tálákẹdùn. ìdòwú máa lọ. èyí tí ń dùn tó kábi lára tó jẹ èyí tó fi agídí rábálà wọnú àti ẹyẹ ara mi ni pé Esther ọmọ kékeré ọmọ ọdún. I wonder. ó ti pawó nínú ìjọ títí ń pera rẹ̀ ní bílíọ̀nù dọ́là bèbí ọmọ dúdú bíi kúrò sí. Esther wá já wèrè débi wípé káàdì wá yọ sàrí tẹ̀lé káàdì wá yọ sàrí tẹ̀lé láàrin mi àti Esther ní Ọlọ́run pé òun. àwọn tá a ní fóònù kan àti fúláṣí Ọlọ́run. ní ibo. àwọn tá a lọ pe àyè wà ìzá wáìn ni. wọ́n wá ẹni ìyá ẹ̀ ni. apá ẹsẹ̀ kọ́ńdí kọ́ńkọ́rùn. mọ́mì hmm. ó sì dà yín lójú wípé mo lè ṣe irú ẹ̀. Ah, màmá ṣe ń wá ní stéètì ni àṣẹ ah, ń fọ́ ni màmá ẹ̀ máa kí n gba ẹ̀kẹ́ má lọ ga sí aago yóò kéré kọjá àgbájú orí ni o kí ló ṣẹlẹ̀ gangan. ẹ wo màmá ẹ lé wọn gbogbo ọdún táwọn àtọmọkọ wa kọ́ kúrò nínú ìjọ igbó rere báyìí kẹ́ máa lọ. yes sir mo ní ìbéèrè kan tí wọ́n béèrè ṣé lóòótọ́ di ọmọ yìí ń ríran fún àwọn tó bá wà. wájú ọlọ́run àti ènìyàn Mm-hmm. Ọbátáyé pé ìjẹ́rìí irọ́ àtèké lóòótọ́ tí èèyàn bá ti wá yín wá tẹ́nìyàn bá ń lọ Esther ó sáré tẹ̀lé wọn pé ó ní kankan tó ń rí sí wọn kò jù bẹ́ẹ̀ lọ. ó tán ṣé ẹ rí i pé wọ́n ti rí fìrìfìrì ayé. ó tọ́ lẹ̀ sọ. níyà tí mix mọ́gí indomie tí mix ẹ̀ mọ́ pọ́dà. ṣé ẹ mọ tó mí nìyẹn eléyìí fẹ́ gbàjọ ni ìjọ yẹ rí tú. kí sùn jẹ́ apá. kí lè wí. ẹsẹ̀. tẹ́ ẹ bá tó pe apá lẹ́lẹ́kẹ̀ẹ́ta tí ma sí. màmá. ní tí mo fẹ́ kẹ́ ṣe ní ìsìn ẹ lé wọn. mọ́mí ṣẹ́yìn náà ti lè gbàgbọ́ yí pé ó rí bẹ́ẹ̀. kíní kan mo wá fẹ́ sọ wọ́n ní ìlú tí ò sófin ẹ̀ṣẹ̀ ò sí. bẹ́ẹ̀ nínú aṣọ àgbà wọ́n fẹ́ fi òfin kan lélẹ̀ lẹ́nu yẹ́sítà. <laughs> wọ́n fèlè ìfa yìí létí. Ah. ẹgẹ́ tí wọ́n lè má fà wọ́n létí. kí lè fẹ́ fi tí wọ́n sí. ẹgẹ́ tí lọ. ṣe rí tẹ́ẹ̀fì kúrò mi ọmọ yín ò gbọdọ̀ rí ìrankíran kan mọ́ tí ọmọ yín bá ní òun rí ìran kan ọjọ́ ìrẹ́ kúrò mi kúrò mi kọ́ o ìjẹ̀kẹ́ rí ìbínú ọlọ́run. mọ́mì èmi kọ́ mo ń dèjì tẹ̀ sọ̀hún àwọn tó ní rèé. màmá wọ́n ti wá bínú ọlọ́run. ẹ̀yin kan lè wá bínú ọlọ́run ẹgbẹ́ kan tí mọ̀mọ́ sọ ń sin o wọ́n ní ọmọ yín ti di ajá báyìí látẹ̀lé lọ àlá tí ajá bá sì lábá inú àjà ní alájá ní gbé ṣé ẹ máa gbọ́ ohun ẹ̀rẹ̀ báyìí inú ẹ̀rẹ̀ ní jẹrà sí tẹ́ títí títí ẹlẹ́sìn ọmọ yóò fi parí tó bá rí inú òṣì kan àti ojú inú àti tìta yóò sì pọ̀ dànù. níwájú mọ́mí ìdásọ́ ní gbà mọ́mí ìdásọ́ láti orí òkè ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́ kọ́kọ́ gbèsè hello hello sir ẹ káàárọ̀ sir ẹ káàárọ̀ sir sir eh, company tẹ ní kí n lọ submit proposal for wọn join. sir eh, àwọn ọlọ́pàá mi ń sìn wọn láwọn ti gbé contract yẹn fẹ́ lómi. so ládùúrú gbogbo owó tí mo ti ná yẹn o tún wá sọ fún mi pé wọn ò contract yẹn fún mi. Eh? jọ àwọn wo ló sọ fún pé kí n fún lówó tí mi ò fún lówó sọ fún mi sọ̀rọ̀ náà owó mobilization tó gbà lọ́wọ́ mi ó níye tó jẹ́ kò sí nǹkan tó ní kí n ṣe tí mi ṣe lórí ẹ̀ wọ́n wá sọ fún mi sí pé wọ́n gbé fún mi mọ́. sà ẹ kò ń ṣe fóòtù tèmi náà sà ẹ kò gbọ́n nǹkan tó mo ní ká ṣe yẹn èmi ń bìlìfẹ́ tá a bá fi yẹn tù wọ́n lójú wọ́n á lè award contract yẹn fún wa but mi ò mọ bí tó ti wrong báyìí sà kò yé mi sà. ah god wo kó lórí fóònù orí orí mi ò tiẹ̀ pé mọ́ mi ò gẹ́ta mọ́ ṣàtẹ̀ kó lórí fóònù àmàsọ̀ níta kó kó kó kó kó kó lórí fóònù mi. Ah! ìkà ni ẹ o. Ah, I'm sorry sir. I'm so... Ah. ah. ṣé padà bọ́ lọ́wọ́ mi ṣé padà bọ́ lọ́wọ́ mi kò mi fẹ́ gbé life mi gbà báyìí. kí ló dé. mọ́mọ́ dá lóhùn. Eh, mo ti lọ sọ́fíìsì wọn mo ti ṣe gbogbo nǹkan tó yẹ kí n ṣe wọ́n ti gbé contract fún mi ọkọ ni kí n wá next week kí wọ́n gba first payment ni eh, ìsinmi wọn pè mí lórí phone ó sọ fún mi pé wọ́n ní wọn ò gbéṣẹ́ yẹn fún mi mọ́ mo ní jọ gbogbo owó tó ra tí mo ti ná ń kọ́ ibo la fẹ́ kọ yẹn sí gbogbo nǹkan tó yẹ kí n ṣe tí mo ti ṣe ibo la fẹ́ kọ sí. wọn ò gbéṣẹ́ fún ẹ mọ́ ló ń gàṣọ ló ń pariwo báyìí ló ń pariwo tó ò jẹ́ kọ́kàn ẹ̀ balẹ̀ jọ ń torí ọlọ́run kò máa sí nǹkan tó lọ́run ò lè ṣe ah. bọ́n gbaṣẹ́ ilé ìlọ́wọ́ ẹ̀ ọlọ́run má lè ṣe mí ah. omi tẹ̀dá máa mú kó máa níṣọ̀kan jẹ́ ó fúnra ẹ lọ́kàn mo ní akéré ah, tó ń ṣe báyìí fúnra ẹ lọ́kàn balẹ̀ náà. ó dà pé o mọ owó tí mò ń sọ ṣé owó kékeré ló rò pé mò ń sọ ni ṣé fifty thousand naira ni mò ń sọ ní àbọ̀ hundred thousand ṣé owó kékeré ló pé. owó bóyá máa fẹ́ tèmi àti egan nínú ilé yìí eh, calm down ní sùúrù ní sùúrù iṣẹ́ mi máa wá mo ti gbọ́ wọ́n ti wọ́n ò fún ẹ wọ́n máa fún ẹ mi náà kò sí pressure ní kòkó tó ń ṣe má fúnra ẹ ní wàhálà. mo ti gbọ́ ah, mo ti gbọ́. ọ̀tọ̀ nìkan tèmi tẹ̀ ń bá bọ̀ bọ̀ kò lé tó gbogbo eléyìí náà calm down calm down iṣẹ́ mi máa wá owó tí mo bẹ́ẹ̀ sọ lánàá mọ̀nà ní kéènì mo ṣẹ̀ṣẹ̀ rí pé àti ẹni fúsítọ̀ pọ̀ ń lé so I need to get them. Ah. ṣé ìyàwó mi rèé ṣé títí rè. ló ṣe mí. dúró mo jọ àwọn tí ó máa ń ṣe fíìmù lójú ẹ ṣé mò ń ṣeré ni àbí etí ẹ di ògbọ́n nǹkan tí mo sọ ń sìn ni ah. owó kékeré ló rò pé mo sọ fún ẹ pé ó bọ́ lọ́wọ́ mi sínsìn ó wá ní kí n mú wa kó lọ sí ọjà ṣé gbogbo oúnjẹ ta nínú ilé ìṣàmájẹ́ lè nìyí ah. sọ fún mi náà. Eh mo kí ló ṣẹlẹ̀ ṣé oúnjẹ jọ oúnjẹ wo náà ló wà nínú ilé mo mú sọfẹ́ lánàá pé i need money. ẹ tó bá wá nílò ṣé nílò ẹ kó béèrè ìwọ tẹ ṣọ mood ni ṣé táìmì ló yẹ kó béèrè. kí ló ṣe táìmì yìí náà síbí wọn ò fún ẹṣẹ ni wọn dẹ fún ẹ lọ́jọ́ mi baby calm down now. kẹ́mi ká má rí pípọ̀ ojú mi o please má rí pípọ̀ ojú mi o ó yẹ jẹ́ same thing ní gbogbo yín náà ìwà kan náà ló wà nínú gbogbo yín. mélòó ló ní. twenty ni mo ní ní ìníyàtọ̀ bí mi wọn ò fún iṣẹ́ wọn máa fún iṣẹ́ létà bóyá òun ni kò ṣe kò fẹ́ fún mi lówó yẹn báwo ló ṣe ń ṣe bó nítorí owó èlò èmi ò lè yọ ọ́nà tèmi o mo máa ṣègbè lówó yẹn lọ́wọ́ ẹ̀ ah ẹ̀ sọ́ọ́ ni mo pariwo mọ́yàn pé kíní kan kiri kan. nígbà àwọn tó bá ní ìdílé àkúnú fámìlì ọmọ òfin aside that owó tí wọ́n fún ọ pé kán bá mi project nǹkan tí mo mọ̀ mọ́ ni pé ìgbà tí wọ́n á bèrè lọ́wọ́ wọn pé nǹkan tí that was all bí a mo forí rí ìdòwú bóyá ẹsẹ̀ mi kò yé mi ẹ wọ́n máa pè mí lálákọ̀wé ẹ̀ ẹ ní ẹni sùúrù ẹni sùúrù gbogbo wa ń bíbá ìlà mọ̀ pé wa ṣé bẹ́yìn lẹ́ ń sọ̀rọ̀ yìí yẹ alákọ̀wé alákọ̀wé alákọ̀wé ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ dáadáa you are okay kò sí kankan tó ṣe yín. we know you are very okay ṣe bóun lẹ́ sọ̀rọ̀ àwọn fámìlì yìí nǹkan tí mo kàn mọ̀ wípé ọlọ́run á gbàkóso ayé yìí délẹ̀ ẹ kú iṣẹ́ olúwa o bí mo ṣe jókòó sọ̀kan yẹn ó kàn ń tì mí gbọ̀ngbọ̀n ní kó má tì mí ṣubú bó ṣe ń rọ̀ mí ni mò ń rọ̀ padà ẹ̀mí ọlọ́run ni o nígbà tí a mú mi lọ nínú ẹ̀mí mo bá rí pé alákọ̀wé mọ́ ṣe wà yìí wọ́n ní ìdìrà padà ní pápápá fifty thousand lọ́dẹ̀ máa náwọn ẹbí wọn ẹ pé wọ́n kí ló tẹ́ ẹ yánu o ni mo fi wá ní pé fifty thousand yìí àwọn ẹbí wọn gbọ́dọ̀ san kí ló tún ṣẹlẹ̀ Esther nǹkan tẹ́ ń sọ yẹn ọlọ́run fún wọn ni. ọlọ́run ìṣọ́nà tó pè mí ló pè wọ́n ṣẹ́ni tó ń gbénu ẹ ẹ̀mí tí o ti máa ṣú ẹ̀mí kúrékùrè. ẹjọ́ ń sọ̀rọ̀ gbogbo àmọ̀ pé màláìkà wa ni. pẹ̀lẹ́ o tẹ̀sẹ̀kẹ̀ wọn takotu wẹ̀kẹ́ rẹ̀ bí oyún ewo ẹ̀ à ń gbá o. ọlọ́run mọ̀mọ́ fi wọn pamọ́ síbí báyìí kí ewu ba lè ré kọjá orí wọn so ẹ sì fún wọn lẹ́ǹbí báyìí fúngbà díẹ̀. ṣé bí ìwà jẹ́dẹ́ ṣé bí jẹ́bi tí wọ́n ń kó nǹkan pamọ́ sí ọlọ́run sì kí ọ̀wọ́n sí bíbà yìí àwọn ajá bàbà tán máa ń kọ̀ka bàbà sí lóko. ẹ̀wọ̀ ètò torí ọlọ́run tẹ́ sọ tó ọmọ níwọ̀n níra padà kọ́kọ́ ṣe é bẹ̀rẹ̀ sí wíwó. ta ló kọ́ ló bí bẹ̀ ńlẹ́ o ṣọ́ra rẹ o ṣọ́ra ẹ tójú ẹ tòrò bí omi àárọ̀ kan pọ́n o nítorí wọn bí ìran ìran ìran yín ṣẹ́ o. ẹ rí nǹkan. ẹ búyàn títí títí ẹ pé ẹ kò rí òun ló ń bá yín lọ ẹni wọn ní ìdìrà padà ẹ̀yin fúnra yín ẹ ríra yín pé ní ìdìrà padà bí tàrà àta ni ẹ máa rí pé wọ́n ní ìjìrà. èmi mọ ọdún kẹfà tó sọ àbí tó ti lọ wọ ọkọ rẹ̀ bí ó ṣe mọ làágùn wájú múnú bí àgbà òsìkà arúgbó ọjọ́ òkè ọ̀tí ń tẹ̀pá o ọwọ́ akóyè ẹ̀rìn gèétí ẹlẹ́ẹ̀kẹ́ bí ọ̀rọ̀ rúwọ̀ wọ̀wọ̀wọ̀ pọ̀pọ̀pọ̀pọ̀ wẹ́nu rẹ̀ ẹnu ọ̀gbà rógbó wọn sọ̀ lọ́wọ́. ẹ rí àhán bù wọ́n jẹ́ ebó àná ni romance wèrè ọ̀nà bó mo ti ẹ̀fẹ́ gbà deliverance ló. Ah, báwo ni Túnjí? Ẹ sá. Ṣọwọ́ pa. Ẹ sá. Ah, babe, ọ̀sán. Ah, yeah. Àwọn kan ló fi kọ́ọ̀nù fi jí mi. Gbọ́ nǹkan tó ń sọ lórí fóònù tí me yé mi. Mi ò kò yé mi nǹkan tó ń sọ. Túnjí kí ló ṣẹlẹ̀? Um, sir mo actually bí ọgbẹ́ ṣe ṣẹlẹ̀ ọgbẹ́ mo ti explain fún madam tó dùgbẹ́ wọlé sir. Ah, ah. are you okay? ṣé madam ló bá wa ṣiṣẹ́ lọ́fíìsì mi àbí wo kí ló ṣẹlẹ̀. okay sir i'm so sorry sir um, nípa àwọn ọjà tó ń bọ̀ yẹn ni sir um, everything was perfectly okay. Uh, good. in fact ó kù díẹ̀ kí a receive ship yẹn ìyẹn ní port à ń wo báyìí òun náà wo wà but suddenly a kò mọ bó ṣe ṣẹlẹ̀ gbogbo ẹ̀ báyìí ìwé kọ̀ wọlé ní bí lẹ́ẹ̀kan náà in fact kò sí kankan náà àwọn ọjà yẹn bí kéré tó tó float lórí omi gbogbo ẹ̀ sink tán ni. ó di wì ah, no nǹkan tí mò ń sọ kọ́ ló ń sọ. So mi sọ àwọn ọjà tẹ́lẹ̀ tàti lose láti gbà fọ́lọ́n lórí yẹn a ní ọjà tó ń bọ̀ ń sìn tí mo fi gbogbo ẹ̀mí mi tí mo tí mo kó gbogbo life mi lé lórí nǹkan tí mo ń sọ nìyẹn mi sọ ti tẹ́lẹ̀. ẹni sà òun náà ni mò ń sọ̀rọ̀ pa ṣàkóso ibi tó bá yé mi gbọ́ ẹ̀ ó wọ mi lẹ́ẹ̀kan náà ni. Just Usuru. Usuru. I'm, I'm sorry, sir. Ṣùgbọ́n nǹkan tó sọ. Gbogbo life mi ti wọnú omi. Wà ní wọnú omi. Mr. Sorry, sir. Calm down. Ah! Ọ̀gá. Ọ̀gá. Ọ̀gá. Ọ̀gá. babe ọ̀gá babe ọ̀gá jésù olúwa wa àmín kókà ọ̀rọ̀ tí ọ̀pọ̀n lọ́wọ́ lẹ́sẹ̀ wò ló ló dá hmm? ah, mi ò da sí ọ̀rọ̀ tí ó tí ó èmi ò sọ̀rọ̀ àbí. kí ló ń ṣe yín gangan ẹ wò ilé ikú náà ti máa ń jẹ́wọ́ àrùn ẹ dáwọ́ aṣọ ọ̀bùn kan dáṣọ ọrùn yín kí ló ṣẹlẹ̀. Ah. ẹ Mr. Coker ṣe rí ọ̀rọ̀ tí mò ń sọ ìṣèlú ẹ̀kẹ́ ṣe ní give and take o táwọn bá ti ń gífò yín kẹ́ni ọmọ tẹ́kì ẹ̀kẹ́ tètè mọ́ dá wọn lóhùn ká lè tètè mọ́ bí tá a fi náà dó lórí ọ̀rọ̀ yín. mo ti dá wọn lóhùn mú sọ pé mi ò dá sọ̀rọ̀ kankan. Ah, àwọn méjì kan jà tó lọ dá sí i wọ́n wá ní ẹrù tiẹ̀ ò tó ẹ̀ wọ́n wá fi kẹrù tiẹ̀ wọ́n jìkun láì ṣe rẹ̀ fún mi ò kí ń lájà mọ́ mi gbọ́ àwọn ọ̀rọ̀ yóò yé mi ní lájà mi dá síjà ní dá síjà kọ̀ọ̀kan. ó dà ó dà ẹ jẹ́ ká tún ṣe báyìí ta ni ẹni tẹ́ ẹ ṣe lóore tí ò yẹ kẹ́ ẹ ṣe. ọ̀rẹ́ mi wá ó ní ìdí ẹ̀ mi ó mi mo pè yín. wọ́n dẹ̀ ní kó má ṣe. mi ì ṣe mi ì ṣe fún un. mo fẹ́ kó o ronú dáadáa. mi ì ṣe. nígbà tí a máa ṣe fún wa bọ mo ń ro nǹkan kan mo máa transfer owó díẹ̀ sínú àkáǹtì tí ah, má ti dúpẹ́ lọ́wọ́ mi má dúpẹ́ lọ́wọ́ mi jókòó tó ló ní ìkìlọ̀ nínú. ìkìlọ̀. bẹ́ẹ̀ ni sórí owó tí mo fẹ́ fún ẹ yìí ọkọ ẹ ò gbọ́dọ̀ mọ̀ sí pé mo fún ẹ lówó. ìjọ ṣe ọkọ mi ṣẹ̀yìn mi tó bá ṣe ìyẹn sọ fún mi tí n bá délé màá lọ bá wí kó wá bẹ̀ yín. kò ṣẹ mí kò ṣẹ mí náà báyọ̀sọ̀ lè ṣẹ mí ṣé ọ̀rẹ́ ẹ̀sìn ló pe ni ọ̀rẹ́ àtìgbà kékeré láti ń bọ̀ ó mọ kò ṣẹ mí bí mo ṣe fẹ́ nìyẹn tó o bá fi lè jẹ́ kí ọkọ ẹ mọ̀ sí pé mo fún ẹ lówó o ò lè bá ìrànlọ́wọ́ kankan dé ọ̀dọ̀ mi kì í ṣe fún ẹ mọ́ o. Ah, eh, mi ò ní sọ fún un kò ní gbọ́ mi ò ní sọ fún un. o bẹ́tà tó bá ti sọ fún kò sí wàhálà ṣòro owó tí ń bá send sẹ́ǹsì mú nú ẹ̀ lọ fi sanwó sukú àwọn ọmọ ẹ̀ ah. èyí tó bá kù mú dání tó bá tún wá need anything èyí tó fi máa máa yọkọ ẹ lẹ́nu wà bá mi máa ṣe fún ẹ. Ah ọkọ tí ọkọ ẹ bá fi mọ̀. a ah, kò ní mọ̀ òtítọ́ ni kò lè mọ̀ kò lè mọ̀ mi ò lè sọ fún un. ẹ ṣe gan ẹ ṣe gan. ó yà káńdítì ṣe fún mi. triple zero. Ah, ah, bóyá ti ìyàwó ẹ̀ tó wá bá mi lé tí ó dẹ̀ kẹjọ́ tó rò tí mo dẹ̀ fún ló pé kó fi sanwó sukú àwọn ọmọ ẹ̀. gbéyàwó ẹni yẹn gangan. bẹ́ẹ̀ni. a rà kó pa kí ló ṣẹlẹ̀ gangan tó tẹ̀ fún ìyá ní gbódìdí ṣan ẹ wá fẹ́ sọ ẹni tí ò mọ̀ ṣe mọ́ iná tó wà nù yàtí ìṣúná kékeré iná lọ́rọ̀ ẹ̀mí mímọ́ ó ń jòrún wọn gèrègèrè ni ó yá ní ìsìn o wọn ní kẹ má ṣọkọ lóore ẹ wá ṣèyàwó ó lọ fọmọ ẹ lówó skul ṣẹ́ni pé bẹ́ẹ̀ kan lè ṣe lórí vein wọn kó papọ̀ mọ́ra wọn náà ẹ̀yin náà wò kàn sí ẹ wá fẹ́lẹ̀ rí àlámù ẹ̀dẹ̀lẹ́ ìlàjà. wọ́n ní ẹ mọ̀ sọ̀rọ̀ ìfọkọ ẹ ṣe fún yàwó òun náà lẹ ṣe fún. ibi yàwó ẹ̀ ni àwọn ọmọ wọn ni wọ́n dẹ̀ náà òun náà fún ṣé bọ́ọ̀rẹ́ yẹn ló bí àwọn ọmọ yẹn èje kọ́ náà ni wọ́n. mo lè kìlọ̀ fún ẹ tó. ẹ ẹ wọ́n mi kí kí wọ́n máa ṣe kí ló máa bá yọ o mọ̀ pé èyí tèmi sọ fún ẹjọ́ yẹn mi kọ́ ló sọ Jésù ló ń bá ẹ sọ̀rọ̀ ntòlúwa fi hàn mí ni mo sọ fún ẹ ní báyìí o àbáyọ lọ́wọ́lọ́wọ́ yìí kóka àfi ká múra sádùá títí dìgbà tá a fi rí ọ̀nà ọ̀nà àbáyọ tá a lè gbà. ẹ wú mi má jẹ́ ká ṣe bẹ́ẹ̀ ọ̀rọ̀ tó bá ti ń di pé kakọ̀ máa tẹra má dùn wa kò náà tún ṣe mọ́ nìyẹn ẹ mọ́ mi ẹ mo fi jésù kristi bẹ̀yìn ẹjọ́ nítorí tọ́lọ́ ẹjọ́ ṣàánú mi. inú ìsọ̀rọ̀ ẹ̀bẹ̀ ìyàwó ìparọ̀ ọ̀rẹ́ tá bá ti sọ ọlọ́run lọ sọ kí n sá wọn. ẹ ti dàgbà ẹ ti bímọ tó bí làwọn yóò fi dàgbà tẹ́ mọ̀ gbó lọ́wọ́ wọn ah. fẹ́ ló kàn balẹ̀. ẹ wo mọ́ mi mo fi jésù kristi bẹ̀yìn ẹjọ́ ṣàánú mi ẹjọ́ ẹ wàhálà ti ń dé ẹjọ́ ṣàánú mi mi tí mọ̀ kankan àfi kẹ́ ẹ padà wá. Jésù wà pẹ̀lú yín o. Mi mọ̀ nǹkan tó dé tí mọ́mí ṣì ń kíp alàgbà kọ̀dí sínú ìjọ yìí o pẹ̀lú gbogbo rádaràda tó ń ṣe wó tó wòrò eléyìí tó rí eléyìí tó rí tó máa ma sọ. ó tiẹ̀ tún sú èmi báyìí èyí àlà wọn ò là ìran wọn ò rìn táwọn ọ̀rẹ́ wa gan bá wa gan ọkọ̀ wọn máa disgrace wa wọn máa constitute nuisance nínú church. àfi bí pọ̀wọ̀n nìkan ni. ó ó tẹ ẹ ga. èmi ò rò pé kí àwa youth carry ìzẹ̀ kọ́lé wọn dànù àtọ́rọ́kàn constitute nuisance nínú church ni. ó dàbí ìyẹn máa bẹ́tà o ó máa bẹ́tà wọlé wọn o àtọ́rọ́ tẹ̀ sọ ẹ̀ máa sọ̀rọ̀ ìdíkọ́ lọ́mọ. àlàáfíà fún ẹ̀yin yóò tù. ẹ ra. ẹ ẹ mọ̀ bínú ọ tranquility tranquility i no get time to dey form activity ẹ pẹ̀lẹ́ ẹ̀yin youth. ohun kan bá mi sọ̀rọ̀ ní ọ̀rọ̀ kankan kò jẹ́ kí n gbádùn mọ́ ń gbọ́hùn náà lóhùn rárá àwọn mi gbọ́ wípé ẹ ń sọ àwọn ọ̀rọ̀ kan tó jẹ́ pé tí n bá dá sí màá tan ìmọ́lẹ̀ sí. Mm, no àti ẹ̀sọ̀ ra kò ń jí a kò ń jí. Mm, ẹ jẹ́ wọ́n sọ̀rọ̀ sí ẹ̀fẹ̀ ìyá dúdú ayé yín yẹ o. tẹ́ ẹ ti rí bẹ́ẹ̀ ṣe lẹ́ẹ̀fẹ́ rí ẹ dàbí àwọn akọrin tó kù jẹun tán tí wọ́n ń fọwọ́ nù yín lára ẹ̀yin ni aṣọ funfun ò bá lára mu yìí ẹ tún rí ara gbàgẹ̀rẹ̀ everything ò lọ déédéé fún yín ẹ jẹ́ kí èèyàn tí ọlọ́run bá lè kí wọ́n bá mi sọ̀rọ̀ ẹ̀jọ̀ ẹ̀mí ọlọ́run jìnnà sí i. ẹ wo a wò pé ká rèézì mata kún lé alàgbà kọ̀dí kúrò ní church hmm. tí ẹ̀mí ọlọ́run bá sọ a eh, àwọn aṣọ bí ṣé èyí pé ó ti ń dín nǹkan mi èmi wò pé ká pé mọ́mì kọ́ lé wọn kúrò ní church àbí kí lẹ fi hàn. kí mọ́mì lé wọn kúrò ní ìjọ lẹ́bí yorùbá wà peaceful wọn láìkí bẹ́ẹ̀ ṣe ń tẹ́wọ́ pẹ́ wọ́n lè dúdú àbúrò ń ta yín kí wọ́n sọ̀rọ̀ kí ẹ jẹ́ kí wọ́n explain ẹni rárá wọ́n wá explain tán ẹ̀tún wọn backup ẹjọ́ ṣé ẹ̀yin ò kì í ṣe olórí ni ṣé ayé backup lẹ́wà ni láàrin orin náà tó bá ní kẹ́ wá lead band backup náà lẹ́mọ̀ jà sí microphone ọlọ́run tó ṣe backup tó àwọn tó bá yín kún fún àdúrà kí ọlọ́run kó bá mi ṣe yín ní ẹni iwájú ṣé tí wọ́n bá ti ní alàgbà àkàndí epo á sí ní kéwìn ó ti ṣe é sí ẹ sọ pé hallelujah ọ̀rọ̀ ayé á ní ojútùú ẹ máa sọ̀rọ̀ lọ́mọ I'll see you some other time. dábàá sọ fún bẹ́ẹ̀ yẹn wọn ló ń pè é. àlàáfíà fún yín o báyìí ẹ báyìí o ẹ pẹ̀lẹ́ ẹ ní ṣubú dànù tẹ bá fẹsẹ̀ wọlé ẹ gbọ́ wọ́n dé ń sọ ẹ̀ wá ní pé kí n wá ní alàgbà pàfi wá pè mí wá ní pé kí n wá gbọ́ olóró náà kàn yìí. ó ti o àwa kò ń gist ń bíbá àwọn òsùn. ìyá dídí orí yìí burú o ẹ̀mí ọlọ́run á bá mi fi yín lẹ̀ twenty years. ebe yìí lẹ sọ̀rọ̀ tán láìpẹ́ yọ ọlọ́run àbẹ́tí dídí mo sì bá ẹni tá a ní ká protest ká lé dànù nínú ìjọ mo sì rí wọn bẹ́ẹ̀ mo sì fààrà kékeré kan báyìí kí wọ́n tó di pẹ́ẹ́tù ká nílé rọ kí tètè mú wọn wá kí wọ́n fèsì yín ẹ wọ́n ní ẹ sọ pé mò ń create nuisance mi ìjọba kan lé mi kú ọ mọ̀ dùn mí fún ọ orí rẹ mọ̀ dàrú o tẹnu rẹ ń dẹ́bi kíní abẹ́tọ̀ ẹsẹ̀ rìlíìsì torí tiẹ̀ bá pé tọ́wá ṣe fìlà bí ajọgbá alábòsí à ń ṣe bó ṣe ṣe náà dáa ó wá dùn mí fún òdúdú òkúpa ìsàlẹ̀ rẹ ló ń pupa òkè dúdú ìpínlàkúlà lọ́mọ lákiri olórí gbogbo ti láàkan tí ò yí ọ làwọn àmọ́ ah, wulẹ̀ fọ́ máa yà. àyà ẹ mọ̀ tó fọ ẹ mọ̀ pẹ́sì. wọ́n bá yà ìjẹ́ tí o tó ti ní kọ́ńtínítì tí o tó wó ń ọkùnrin orin tí ó rọ̀ mọ́ láyà yín ẹ pẹ́ nù jọ ẹ wà rí bẹ́ẹ̀ ṣeṣe ẹgbẹ́ kò tó ayé sọ́run ọrùn yín wá rìn bí ẹ ń pa iná ẹ̀kì nananà báyìí lọ́nà. alàgbà sọ̀rọ̀ ẹ sọ yìí sí olùsí onífọ́ lórí eyín tí tiẹ̀ ti wá àtọ́jú pupa ìdí dúdú yìí ah. àwọn méjèèjì jọ múṣẹ́ yín lẹ̀ níbi ìdíje wáìkì eh, wọ́n ní àbáyé yín jẹ́ ká dànù kẹ́rù ẹ̀ lè wà písù. gbọ́ ọ̀nà ọ̀rọ̀ èyí tẹ̀ pẹ́ ní ọlọ́ mọ́kà olóbi wa mo sì yin ìdí tí wọ́n fi sára sọ wá lọ tò méyìn ọwọ́ àkùpà àyà ẹ̀kẹ́ dàbí ètùtù tí ń bẹ̀lẹ̀ ṣe ju ègbò. Ah, ẹ̀yin lẹ́yìn sọ̀rọ̀ ká gbọ́ ègé ìsàbòsí ẹ̀yin náà lórí alábòsí ẹ sọ̀rọ̀ yẹn ní ẹ̀yin. kí ìyàwó ẹlúpi. kí ló fariwo kí ló fàjà á ah, nínú ilé ọlọ́run ah, ah, ẹ wá sọ ní ọlọ́dà àgbèrò ní àgbèrò. àjà lójoojúmọ́ kí ló ṣẹlẹ̀ ìyá kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ adágbólu kí ló ṣẹlẹ̀. ó ń ra gbàràgbà nìyí ṣé bá gbàràgbà ní nínú ìjọ àwọn ọmọ kéékèèké là ń tọ́ sọ́nà ẹ wá torí pé ẹ báriwo ẹ ń bọ̀ ẹ sáfìnà kẹ́ ẹ máa tójú bọ́lé bẹ́sẹ̀ wáyé eh. àwọn mi ni. ẹ lè sọ̀rọ̀ inú mi dùn bẹ́ẹ̀ ṣe sọ̀rọ̀ yìí. ẹ wá pẹ̀lú ọmọbìnrin torí ọlọ́run mm. ṣé tí tí yìí ti ń ṣe nǹkan oṣù mm. àbọ̀kọ̀rọ̀ yìí ń látẹ̀lẹsẹ̀ nígbà tí àwọn eré ìkóra wọn ṣe tó sọ pé tọ̀ kọ́ lé mi igbákejì màmá wọn lè mi kó nù. wọ́n máa ní ẹ̀ tó lọ́mọ èṣù ni wọ́n eh. èṣù ló hù <laughs> tí ọba ní kò lọ fẹ́ máa ọmọ ẹsẹ̀ fẹ́ ṣe lóṣù. ẹ kò yẹ ní kẹ̀kẹ́ wà ní ọlọ́run ilé ìṣòro ẹ ilé ìṣòro máa wáyà ṣé ìdúró náà fẹ́ ìjà wọ́n fẹ́ wà lẹ́yìn. wọ́n fọkàn wọ́n fọkàn wọ́n fọkàn wọ́n fọkàn wọ́n fọkàn wọ́n fọkàn. Oh. Mr. Paris. Here, sir. So sorry. Yeah. Yes, sir. I'm busy. Yes, sir. Okay. Uh, um, okay, sir. Um, gbogbo owó yín nìyẹn mi ò say. sẹ́yìn rárá mo fẹ́ ká lọ bẹ̀rẹ̀ project as soon as possible. Okay, sir. If ò can ká you, lówó mi gbígbọ́ tẹ́ bèrè. owó àbẹ mo not náà ti mo ti rí sa. alẹ́mọ̀ ọ̀dọ́lá three months àbí. three months no sir. no problem. <laughs> yes sir. ẹ bá dẹ̀ ṣe ẹ tán mo project for you. ah Shekoni, <laughs> sir. Ah, ah. <laughs> Thank you very much, sir. Just be a good man and yes, sir. Ṣiṣẹ́ bó ṣe yẹ kẹ́ ṣe. No problem. Kò sir. wàhálà, sir. Mo ti wà ń bẹ̀rẹ̀ pé bẹ́ẹ̀ kájọ lọ kàntẹ́. Ah, ah, rárá, sir. Iṣẹ́ ni ká kọ́kọ́ mójútó báyìí. Iṣẹ́ ti dúró rẹ̀ ni ká kọ́ jẹun ká fi kọ́ sí ìbò sir. Ẹ má wọrí. <laughs> Yes, sir. Thank you very much, sir. No Ṣekoni, sir. Ẹ ṣe ẹ pẹ̀lẹ́. Ẹ ṣekoni, sir. Yes, so I forwarded the money to you. Gbogbo ìwádàwátà sent. No, ma be meaning anything until the job is completed. Okay? Mo mm, lè inform our tó So bó bá ṣe ń lọ, èmi fúnra mi supervision. Yeah. Yes, I'll definitely come. All right. My regards to your family. Okay. Babe. Hmm? ṣebí ọmọ ọ̀rẹ́ mi tó ń gbé ní ẹ̀gbẹ́lé uncle coca mm-hmm, that my friend now mm-hmm. ó máa sọ nǹkan fún mi èmi ò èmi ò tẹ ẹ̀dá lóhùn náà mo ti máa rí ẹni máa sọ fún mi wọ́n ní pé báńkì ti gbalé lọ́wọ́ uncle coca. really. yeah ó ní wọ́n ti lé wọn jáde pé wọn ò gbé bẹ́ẹ̀ yẹn mọ́. ìmọ̀ kankan pa ẹ̀ o. ah àmọ́ nǹkan tí èmi wà aware of ni wípé kókà jẹ báńkì ní àwọn owó kan tó dẹ̀ ń san díẹ̀díẹ̀ oh. ó possible kó yẹ pé kò rí àwọn owó yẹn san mọ́ ni báńkì ṣe gbẹ́sẹ̀ lé ilé ẹ̀ ah. that's that's terrible that, that's bad o it's very eh? terrible. òun kókà wá dènà tí ò ní lé lórí báyìí. ẹ̀yìn hmm. ah. eh, ṣùtì nǹkan tèmi ṣe wá sọ fún mi pé ní ìsìn tí gbogbo ètò ẹ̀ ti wá dojúrú fún wọn táìmù ti tó fún wọn náà láti wá help kókó ká àbí. kíni kíni kíni kan tó ń sọ ọ̀rọ̀ dọ̀tí wo ló ń sọ ọ̀rọ̀ tí ò lọ́pọ̀lọ́ wá kó wo ló ń sọ náà kémi ṣe kíni jọ torí Ọlọ́run ṣé kò mọ̀gbà tèmi níṣòro ṣó ràn èmi lọ́wọ́ tèmi máa fi ràn lọ́wọ́ nísìn please don't má bà mood mi jẹ́ okay. Ah, babe ọ̀n kókó kà ràn wá lọ́wọ́ o bẹ́ẹ̀ ni mi ò kàn sọ fún ẹni o. Ah, kó karùn-ún ta ni lọ́wọ́. <laughs> ó karùn-ún. jọ́tò no no no no wait ṣé kò ń ṣe pé torí situation tó wà nísìnyí tó fẹ́ kí n ràn lọ́wọ́ ló ṣe ń cook up gbogbo story pé ó ràn mí lọ́wọ́ àbí nǹkan kan yìí. òun kọ́kọ́ mà sí ìyá ẹlẹ́dàá wọn wà níbí o òun kọ́kọ́ àwọn ohun fámìlì wa lówó nífà tó má nìyẹn gbìyànjú ó ṣàmúwọn gbogbo táyì tí mi ò fi bí ẹ lówó mọ́ táwọn ọmọ fi padà sí school okay. tó fi lọ ṣe exam wọn pé mi sọ bí tí mo ti wúwo fún ẹ wọn kò kó kà àwọn lọ fún mi lówó tí mo fi dá àwọn padà sí school tó fi lọ ṣe exam bẹ́ẹ̀ ni. what. yes kódà owó ta fi ń jẹun ta fi ń jẹun nulẹ̀ títí títí gbogbo nǹkan wá fi yé padà fún wa sí rere nkókà ló provide títí dìgbà yẹn nkókà gave us everything. kókà. yes àwọn lọ fún ọ ìgbà tó ń fún mi lówó owó yẹn wá pẹ̀lú kìlọ̀ wọn lówó táwọn fún mi yìí tí bá ti délé tí mo sọ fún ẹ àwọn máa dáwọ́ orí àwọn dúró ni ìgbà tó dẹ̀ ti di oníkìlọ̀ ó dẹ̀ wò pé ah, èmi nǹkan tí ó wà láàrin méjì tó fi kìlọ̀ pé kí n máa sọ fún ọ pé mo ṣe sọ mi tí mo lè rà ń gbà tí mo lè ní ṣojúṣe mi. so kó ká sọ fún wọ wípé kó má sọ fẹ́ mi ọkọ tiẹ̀ wípé òun fún ẹ lówó níjọ tó rọ Ọlọ́run for somebody who is sane who is sensible tó lọ́pọlọ lórí wọ́n fún ìyàwó èèyàn lówó wọ́n wá ní kó má sọ fọ́kọ ẹ̀ jọ tó rọ Ọlọ́run ṣé ó ní mínì bí wọ́n ṣe ń sọ yẹn gangan because I don't understand tí ó bá jẹ́ pé nǹkan mi wà láàrin ẹ̀yin méjèèjì tó fẹ́ sọ fún mi. Ah. yes ah. because báwo ló ṣe máa fún ẹ lówó tó máa ní kó má sọ fún mi. ọkùnrin kí ló irú ọ̀rọ̀ wo ló ń sọ báyìí kí ló ń insinuate joshua kárò nǹkan báyìí mú mi lọ́wọ́ rí mi ah how will you start thinking towards that line. na ah, because mi ìmọ̀dí tí kókà ṣe máa fi èmi lẹ̀ tó máa fún wọn lówó am I not the head of the house. Exactly. Am I not the man in this house? Hey, you are the man of the eh, house. Ẹ̀sùn ta ló yẹ kó provide for family. Mo ti ranjú. Ah, kò yé mi ní o, èmi ò mọ ibi tó ti ní kó o lè jẹ́ bí kan ló ti ní kó wá gbowó bẹ́ẹ̀ ni ìbọn pa ẹ̀. Hmm. Yes ilé wọn ni mo ti lọ gba transfer. ilé ilé ṣé mo mọ̀ bóyá òun nìkan ló wà nígbà tó lọ gbà. ah wo gbé. náà bóyá kó sọ kó ṣàlàyé fún mi kó lè yé mi ni torí kò yé mi. ẹ wo wo wo èmi kọ́ ló máa fèsò tí wàá tọ̀rẹ́ tẹ bá ti rí ìyá yín kẹfì ṣàlàyé ó sì tọkàn èmi o. Ah, ah. wàá gbowó ìwọ nìkan dá lọ tàbí ah. mo yàn dá nígbà tó lọ. ṣọlọ́rọ̀ yìí a lè sọ. inú bóyá kò sọ bóyá o múyàn dá nígbà tó lọ ìwọ nìkan dá lọ èmi àti ẹkọ báyìí ní sèyí ní kó wá gbowó nbì kan. wọ́n fi mí sílẹ̀ jẹ́ lọ bẹ́ẹ̀ dáná ó bẹ̀rẹ̀. ha kò ká ayé máa nìka o ní kò ká tí mo fi ń tọ́ so ìyàwó tèmi ń wọ̀ lójú ìyàwó mi ń hun ó wá rò pé òun lè fi owó ẹ̀ tá ìṣẹ́ pé kò ń fi fa mọ́ra ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ sórí inú ṣòro tó wà yẹn ò ní bọ́ ń bẹ́. alákòwé irú iṣẹ́ wo ṣe ń gbà tẹ̀lé South Africa. me when i was in South Africa yes. you need to be precise okay. i used to say human being tàbí twenty five well. ẹ pẹ̀lẹ́ ẹ ṣe ẹ ra sa ẹ sa ẹ wá ẹ wá ah, ẹ fẹ́ wọn lọ fọ̀rí ni ẹ gbọ́n wọn débẹ̀. kọ́ ẹ̀ kò yọ nǹkan kan ni máa rí yín létà. ẹ wá tẹ ẹsẹ olúbí kankan tán fi wẹwẹ yàwó. apá kílódé kílódé wọn náà ń ṣàfarawé ìwòlíì kọ̀dí ah. ó ń ṣàfarawé rẹ̀. Ah, ẹni wọ́n jẹ́ ẹni wọ́n jẹ́ nǹkan odidi ìyá ń gbàdúrà fún yẹn ládùá rẹ. ẹ ní sùúrù tẹ ẹ kàtíkéde fìlà. mo lè ah, kò sí ń tọkàn wọkọ lọ ra fún mi. ẹ o bí ọ̀rọ̀ tá à ń bá a lọ àwọn onísọ òru ṣe pàtàkì ẹ̀lẹ̀ torí kí àdúrà ò lè gbà. ẹlẹ́gbọ̀n àgbà ẹ̀kúnjọ mẹ́ta gbogbo rẹ̀ fábílì ń bọ́ ọmọ ẹ̀dẹ́ wájú gbogbo mi. àdúrà ó gbà a máa bá àánú náà. àdúrà mi ló ní bàbá jẹ́ kó gbà ní iwájú ìkẹrẹ Ọlọ́run. ó ti tó ti tó ti tó ah, kí ló dé ṣéjó ti di jẹ́nẹ́rà ni. àwa tẹ̀ wọ́n ń fojú ìbùkún ẹ̀yin náà ń jó ṣiṣẹ́ ní ìjòjò ìbùkún. ṣé bójú ẹgbẹ́ la pèsè àti pé yẹ́n sí ni kí ló dé gangan tẹ́ wá jójú ẹlẹ́yà tálẹ́ lẹ́kùn tá ló pè yìí nígbà tó dáa fún iṣẹ́ ẹjọ́ nù jọ ìrí. iṣẹ́ ò tẹ̀ wá dáa rárá kò bá yín lára gbogbo ìṣẹ́yìn ti wá gbẹ láìgbà wò. kọ̀gbẹ́ wọ irọ́ wọ́n ti fi lábẹ́ lábẹ́ wepọ̀ méèté wọ́n ṣe rí bí ẹ̀ tó ti mu tá ní olóúnjẹ ẹ wá fi síkáàfù ìyàwó yẹn fi ránṣẹ́ ẹ̀. síkáàfù ẹ̀wà náà fi ìṣeré. àwọn náà ni ẹ̀wà náà fi ìṣírí. ìjọ ti ṣe wọ́n. bàbá gan sí oríkun wọn bí àkété igi tó. Ah, bọ́tì eh, ah, nǹkan tẹ̀ wá sàkúlẹ̀tì sọ tí ń bẹ lọ́rùn tiẹ̀ wọ́n lẹ́ni ẹlẹ́ni kan lónìí ìgbà ah. ni wọ́n wà lánàá bá fún. rárá rárá o òun kọ́ ló sọ fún òun ní ṣe bọ́pá lónìí sí ènì ẹ̀wọ̀n wèrè kílọ̀ọ̀sì awíta ìwé ọ̀rẹ́ kẹrẹ. Ah, ẹ má bínú sá àwọn ọmọ mi sọ wípé ṣé ẹ máa dúró dà wọn ni àbẹ máa padà wá wọn wà ní àkànṣe àdúrà tẹ̀mí. Ah, láàmì ìjókòó ẹlẹ́yà ẹdúró látàárọ̀ ilẹ̀ ń gbóná wọ́n tún wá ní sẹ́yìn ẹ̀dùn ẹlẹ́kùn sẹ́ẹ̀ fẹ́ dúró ní tó olú gbóná jẹ́lẹ̀ lẹ́nu yín létè pọ̀npọ̀n kí lẹ́ni tẹ́ fẹ́ sọ abínú wa wèrè. ẹ̀wọ̀n náà o. ẹ̀wọ̀n pàtàkì ti gbá wa lórí tẹ́ ẹsẹ̀ nú sẹ́yìn bí ìgbọ̀jà fẹ́ fọ́nká. ẹgbẹ́ mi sọ̀rọ̀ ìsinlọ́wádìí pé ẹ̀ nídìí ẹ̀ nídìí ẹ̀ sẹ́gbà tí nǹkan ń dán sí ń dòfò. ẹ̀rẹ́kùn tẹ́ fún ẹ ní nǹkan rí. sẹ́ẹ̀mọ̀ wá ni èmi o fún yín ní nǹkan rí. kí one hundred èèyàn mẹ́ta torí la fi ń ṣèrègùn ẹ̀sùn ara yín o torí pé tí ló bá bí mi kí ni torí pé sanwó olú òsèré rẹ̀ kí lọ fi nẹ̀kẹ̀ sí dìísí lè dúró ẹ̀kún ara yín lè dára kò sí tọkàn mi o àṣẹ ìmọ̀ nǹkan ìṣe. èèyàn méjì lẹ fún five hundred lọ́jọ́ ah. àwọn méjì ti ń lọ ẹnikẹ́ni kẹta sáré lọ ta ló gba one two ẹ ṣe pariwo òsì bá yọnu o ẹni ṣe yí òsì dára tẹ̀sí tẹ́lá lójú yín kílẹ̀ mú sí ẹ sọ tẹ́ ẹ rí sí abẹ́ ẹ̀ mọ́ ti ṣẹ́yìn wò. nígbà kílẹ̀ ti wà láyé tó ti ah. pẹ́ ṣé àbọ̀ wà lọ́wọ́ ẹ wá ń bọ́ lọ́dọ̀ rárá fẹ́ fílẹ̀. mo ní àpá. ẹ wò táwọn yìí o ẹ bá ní kẹ́ ẹ wo títí wọn àwọn ará tí wọn wọ́n kẹ̀ tó kó fún ti rẹ̀ yìí sẹ́yìn ó dòde mọ́mì ni àbí ẹ padà wá. wà ní kò sáà lè dúdú o. Àyìndé. ẹ wo ẹ jẹ́ kí n máa lọ́ọ̀tì ẹ jẹ́ kí n máa lọ́ọ̀tì ọmọ akọ̀ ti dé ẹ sọ fún wọn pé mo bèrè. kọjẹ jíṣẹ́ target soap lẹ fi ń fọ ṣòkòtò kése bẹ́ẹ̀ sáfà jíǹsì òkè. Ah! bọ́tìnì ló kọ̀ sí òkà pé eh, àwọn náà kọ̀ wọn ò lò sí káàfù lọ ah! sí káàfù ìyàwó wọn tí máa dò tẹ́lẹ̀ náà fi ránṣẹ́ ẹ̀ eh, káàfù ẹ̀wà náà fi eh, ṣe. ẹ sábà máa ṣìyẹ̀gbà síjọ́ ẹ̀bẹ́ẹ̀ rí ìyá máa ṣìyẹ̀gbà síjọ́ ìyá máa ṣìyẹ̀gbà síjọ́ o gbogbo ṣe rí. abẹ́ ẹ̀ rí bá ọ̀dà bíbà táwọn ọmọ ìjọ jọ tọ́tọ́ fọ́ọ̀nù la gbogbo nǹkan ti bàjọ́ ti lẹ̀ fún. èyí ò wá ọlọ́run mi sí mi sà. mo ń gbọ́. ọlọ́run sọ pé kí ẹ gbàwẹ̀ funfun fún ọjọ́ méje àdúrà tẹ̀dẹ̀ máa fi ti ni pé ẹrù ẹlẹ́rù táyé ti dì mọ́ yín kí olúwa máa bá yín fi náà sọ̀kalẹ̀ bí ẹ ń gbàdúrà yẹn ẹ máa fi ìgbálẹ̀ máa dun ara yín lẹ́yìn àwẹ̀ ọjọ́ méje yẹn ẹ lọ ra ẹ̀kọ́ eléwé ẹ lọ sódò tó ń ṣàn ẹ lọ fi wẹ̀ ń bẹ̀ gbogbo nǹkan tẹ̀lò ẹ dà á sínú odò yẹn ó dá mi lójú pé ọlọ́run á gbàdúrà yẹn. o ṣe. Ẹrù Dádùá. Ẹ káàsán. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ má bínú. Mi ò mọ̀ bóyá mo rí iye kan lọ́wọ́ yín kí n fi jẹun mi. Ibi ń pa mí, mi ò tí ì jẹ nǹkan kan látàrí ẹ jọ̀ọ́. Ẹ wo ah, ah, ẹ wo ẹ má yẹ kí n tán. Ah, kí èmi gbòó lówó lọ́wọ́ tààràtààrà, kì í ṣe pé bá mo lówó lọ́wọ́ pọ̀ ṣé ọmọ á wó iná pẹ̀lú ipò tẹwà yín sìn ìwọ̀nba tó wà lọ́wọ́ mi ṣáwá lòun ní fún yín ni ṣé ọmọ jẹ́ kọ́mọ jẹrun ni. ẹ ṣé ẹ ṣé ẹ ṣé ọlọ́run á tọ́jú ẹ̀yin náà ẹ ṣé gan-an mm-hmm. ẹ ṣé. Mm-hmm. ẹ wo two hundred naira tó kù lọ́wọ́ mi rè ẹ gbà. kí máa mú gbogbo ẹ lọ ẹ ṣe ẹ wá sà kí máa mú gbogbo ẹ lọ. ṣé fẹ́ ní kẹ́ lọ mú níbo lẹ ti fẹ́ rí. ẹ ṣé ọlọ́run á gbàdúrà yín gbogbo ẹrù tẹ́ ẹ̀ mọ́wọ́ tẹ́ ẹ̀ mẹ́sẹ̀ táyé ìdílé yín lórí ọlọ́run á bá mi sọ lágbára ọlọ́run àjàgà tó jẹ́ ti bọ́ lórí yín a yóò tún ní ìdílé yín lórí lágbára ah, ọlọ́run ogun tó ti ṣẹ́ ò ní gbérí mọ́ ah, ẹ fún mi nígbà náírà ah, ìgbà yín á dọ̀tún lágbára ọlọ́run ẹ dírú ẹ dìgbà ó ẹ ṣe àkóṣàṣà mọ̀rá òun gba ìpóyún ọ̀nà ìgbẹ́ tẹ́ bá ti ń tọwọ́ bá kò bẹ̀rẹ̀ máa rọ́wọ́ yọ lágbọ́rọ̀ lọ ẹ ṣe gan ni ah, ebi àárọ̀ èdè ọ̀tún ò ní pa yín ah, ẹ ṣe o ah. ẹ ṣe ìgbà ní àtúbọ̀ dayọ̀ ẹ ṣe o ẹ ṣe gan ni. àmín àmín Ọlọ́run àmín o àmín Ọlọ́run àmín magbe magbe o ẹsẹ̀ rẹ̀ di táyà kò ṣe gbé o magbe o àní dúró síbi kan o lion dey sleep. oya pius oya wẹ́wẹ́. èmi kọ́ ni mò ń gbé o ọ̀rẹ́ mi ló ń gbé o kókà ló ń gbé fún mi o kókà ni kó wá gbé. láti èní yìí lọ ìwọ ló máa máa gbé ẹrù ẹ ó gbọ́ ó yá gbé ọmọ mi kò gbé. tani mi ò wò ó wò. onílọ́pẹ́ bàjí mi ò yẹ yẹ nílé ayé ò nílé ayé ò nílé ayé ò. ẹnu ẹjọ́ ṣàánú mi. <laughs> ọ̀gá ìjọ tó rọ lóye má bínú supplier mi ni òun ló ṣorí burúkú òun ló fẹ́ fi tiẹ̀ kó bá mi. bọ̀dà fayos bọ̀dà fayos wèrè ní mi o ah, ah, eh. owó wèrè mo fi kó o jọ o wèrè mo fi ní gbogbo kan tí mo ní o ní ẹ̀jẹ̀ olówó ọmọ títí ó lè pariwo má fi ẹ̀jẹ̀ fọ́ ẹ lójú ah, má fi ẹ̀jẹ̀ fọ́ ẹ lójú. ọ̀gá ìjọ ní sùúrù ẹni ẹni ẹni ṣàlàyé fún yín ní supplier mi ni kò sí nǹkan mo ti oh! pépépé nọ́mbà ẹ̀ switch off ló sọ. fayos fayos wàhálà ẹ̀ wọlé lẹ́nu mi. Ah. wàhálà. ọ̀gá ọ̀gá ẹjọ́ torí ọlọ́run ẹ ẹ mo wà lórí ẹ mi fẹ́ràn mi máa mọ bí mo ṣe máa gẹ̀tẹ̀ mo ti ní mo ti pé àwọn tí mo mọ̀ súnmọ́ ah, ẹ̀sà mo ti náwó ah, ẹ̀sà mo ti náwó. wọ́n ti dé sọ fún ọkọ kọ wọlé. Ah! ọ̀gá ọ̀gá ṣẹlẹ̀ nígbà dúró jẹ kọ́kọ́ lọ fọ́ lójú náà ìwà gbúra mi kí sọ ti kú mi. ọ̀gá ẹjọ́ ọ̀gá ẹjọ́ ọ̀gá ẹjọ́ ọlọ́run ní bàbá ah! yín jẹ́ ọ̀gá tuntun ọlọ́run ẹjọ́ ọ̀gá ọ̀gá ọ̀gá ẹjọ́ mo wà lórí ẹ̀mí fúnra mi àlọ́pọ̀lọpọ̀ àmú ọ̀gá ọ̀gá. ẹ wọlé ọlọ́run lọ́ra ẹ̀mí ọlọ́run ó jẹ́ kọ́rọ̀ yín ọ̀dayọ̀ gbogbo tí ó ti lọ pátápátá nínú ìgbésí ayé yín ọlọ́run ó dá padà ńlọ́pọ̀ lọ́pọ̀ ẹ rí gbogbo ibi tó wà wù kí ọ̀rọ̀ yín kò ti mẹ́hẹ ọlọ́run lọ́ba tí sọ̀rọ̀ ẹ̀dá dodidi ọlọ́run lọ́ba tí bẹ́ẹ̀dá tọrọ ẹ̀ ọlọ́run ọba yín tó àmín gbogbo ohun tẹ́ ẹ bá wá pátápátá kí ni ìyàwó yín ti pè mí ló ti fi tó mi létí èmi sì mọ̀ pé kò sẹ́dá kan láyé tí ó wà tí ò ní níṣòro àmọ́ bó ti wá wò kíṣòro ọ̀pọ̀ tó agbára àdúrà lọ́kàn kò sí ní téèyàn bá bọ́ lóun fà ní kọ̀kọ̀ àti ní gbangba tí ò ní gbọ́ hmm. tẹ́ ẹ bá ti súnmọ́ lọ́hùn tẹ́ ń gbàdúrà àbí tẹ́ ẹ súnmọ́ àwọn ẹni ọlọ́run tí wọ́n ń bá yín gbàdúrà tí wọ́n ń bá yín bẹ̀rẹ̀ àbí láàyè làṣìláwà gbogbo ohun tẹ́ ń tọrọ pápátá yóò di mímú sọ àbò ní sí wa. afa inú mi á dùn gidi gan ni o kẹtì ẹ bá mi wá solution sí gbogbo ìṣòro ayé mi afa hmm. àtijọ́ àti mú ìṣòro nìyí gbogbo àwọn tó tiẹ̀ jẹ́ wípé mo ń ṣe fún tẹ́lẹ̀tẹ́lẹ̀ lọ́tún lọ́sì wá wípé ojú máa máa tì mí ni tí ah. bá ti rí tó bá ń bọ̀ àfà mm, kò sí nǹkan gidi kí má lè rí owó sùn ah, ọmọ sùn ah, ah, àti jẹ àti mú ilé wàhálà ni mi ń gbádùn ara mi gan lórí bí mo ṣe wà ṣé mi tí mo mọyé nǹkan tí mo fi ń tọrẹ tẹ́lẹ̀tẹ́lẹ̀ afá mm, mm. mi gbọ́dọ̀ máa tẹnu bọ̀rọ̀ àwọn nǹkan tí mo ń ṣe fáwọn èèyàn mo ń ra mọ́tò fáwọn èèyàn mo ń gbálé fáwọn èèyàn lọ́tún lọ́sì tó wá di pé àti sanwó ilé mi gangan fún ara mi báyìí ìṣòro ni. ẹsẹ̀ gírí ńlẹ̀ à ń jọ kú tán ààrẹ nìkan kan mọ́ ẹ wá rí gbogbo àwọn tẹ́ ń ṣe fún ìgbà tẹ́ ẹ nínú tẹ́ ẹ bá wá pọ̀ tẹ́ ẹ ṣe fún wọn mọ́ wọn wá máa pèèyàn láwọn hmm. àbí kí wọ́n rò pé aláìdálẹ̀ ẹ̀ n ò sì ní mọ̀ pé tolúwẹ̀ náà wà lábẹ́ aṣọ tí ń do lábẹ́ aṣọ ńlẹ̀ ọlọ́run bí àbùkátà yẹn gbogbo ohun tó ti lọ́nú ayé yín ọlọ́run ò dà padà mímọ̀ pé ilé tẹ́ ti fi dásẹ̀ wọlé mi yìí hmm. àdúrà yẹn ọgbà ẹ padà yín lọ́hùn kàmí àmọ́ tá a ṣe rèé gbogbo nǹkan pátápátá èèyàn fi tó ọlọ́run èèyàn fọ̀rọ̀ rẹ̀ lọ́lọ́run lọ́wọ́ ni wọ́n ṣe bá tún wọ́n ṣe ṣe ara lórí ọ̀rọ̀ yìí tí n bá ti wá ṣe gbogbo bó bá ti lè wù kọjẹ́ múra ní sí ẹ̀yìn bí. ó dà ojú ẹ̀ sí wàhálà ojú ìlà ṣe kan ní sá. Bismillahirrahmanirrahim. Allahu la ilaha ayyuka min la tawzu zannatu mawzan nasiya zuwa inda wula bi sani yala mobile aid mu mu kalwa wala tuna bi shay ni ilmi la ma sha wa sha kursi sama wa to wala ida wala ya wu sama wala bi asin al-fatiha bismillahirrahmanirrahim alhamdulillah مالك يوم الدين إياك نعبد ونستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. Did the, traffic kí ló ṣẹlẹ̀ ah. náà kí ló ṣe ẹ́ tó ń wá ẹ̀ mo tún jẹ́ pé o mọ bí mo ṣe bu ẹ jìgìjìgì tó ń sọ fún mi kí n má dúró lẹ́ẹ̀kan má sọ fún mi tó fẹ́ kí n má lọ. kò sígbà tá ìjọ wá sílé ìgbà wọn máa kánjú pé òun lọ òun lọ náà ni. Ah, mo ṣáà ṣàlàyé fún ẹ àlàyé kẹ́yìn ó sì ní mítìn tí mo fẹ́ àtẹ́ndílé. ìgbà náà ló dé bíbá tó ní tẹ́lẹ̀. Ah, pẹ̀lú gbogbo eré tá ṣe. eré mi la ṣe. ọwọ́ mẹ́ta ò ń ṣe. yàrá ti ṣó ti lọ́lẹ̀ náà nìyẹn. Ah! òní mẹ́fà òní méje a parí ẹ̀ sórí mẹ́jọ. mo ń wò náà kí ni mo dúró àwọn mítìn tí mo fẹ́ lọ yẹn ni gbọ́dọ̀ pé débẹ̀ àwọn business eh, partners mi ni àjọ fẹ́ ṣe mítìn kó má dẹ̀ di wípé yàn fi ṣe fàlẹ́ ibẹ̀ náà lájú ní tọwọ́ kọ́bọ̀ tí à ń sẹ́ǹdì sí ká máa ṣe tó bá ti di weekend tó ń bọ̀ yìí. Mm-hmm full mm. weekend. tí o bá sẹ́yìn ọjọ́ ọ̀pọ̀ lọ́n ṣe kẹta. mo mọ̀ nǹkan tí mò sọ. èmi àti àìjọ ń lọ bí ibà ìjọ yìí bí wọ́n máa sùn. lọ bí kankan jẹ́ tètè máa lọ lórí ẹ̀tọ́. Pius dẹ̀ dìgbà wo báyọ̀ sí. Ah. a máa sọ̀rọ̀ lórí fóònù. ok ṣáà má jẹ́ kó pẹ́ tó wá ṣá. inú kó má jẹ́ kó pẹ́ tó wá. màmá mi kò pẹ́ màmá retí ẹ̀ ah, ọkọ mi báwo ni ó bá mi ṣe gbogbo nǹkan tí mo ní kó bá mi ṣe. ọ̀nà bolo wa ń gbà báyìí. jẹ́ ọ̀nà bolo wọ́n ń gbà. ṣèbọn náà gra yẹn náà ló ń lọ ṣé wàá kó bá mi gbọ́ ọmọ mi dáná. Mm, ok dear. All right. okay. Good out. Good out. Um ọ̀dọ̀ mi ó dàbọ̀ apáàdé láyọ̀. mo ṣiṣẹ́ náà má tún ṣe ń lera kí ló ń kọjá ẹ̀ náà gbọ́dọ̀ wo gbogbo pákéjì náà náà wọ́n fi ṣe dùn látòkè délẹ̀ ṣé màá wá rí nǹkan tó dára yìí mi ò yọkùnrin tí kì í fa mọ́ra. Ah no now ẹ̀yin má ṣe bẹ́ẹ̀ báwo lẹ ṣe máa sọ pé pákéjì ẹ̀mí ìpè mò ń wọ̀ yín lójú tí mo ṣe rí yín. ọmọ wúre náà ah! ọkùnrin tó bá rí ẹ tí ò bá súnmọ́ ẹ òmùgọ̀ ah! ọkùnrin ni èmi dẹ̀ wise ló ti but the last time I checked you and my mom are into something. farabalẹ̀ ẹ̀m ṣorí àwọn ń ṣe nǹkan tẹ́lẹ̀ tí ò make sense ó dẹ̀ ti wá ṣí ojú mi sí nísìnyí ṣorí ìwọ kan sọ fún mi kò ti gbà for me èmi àti mọ́mí ẹ̀ end of game ni ṣé ti yẹ. I'm scared. Scared of no need you are scared now. kò súnmọ́ mi mọ́ sí gbogbo àwọn boys ẹlẹ́sẹ̀ tí wọ́n dùn tẹ́lẹ̀ wọ́n lè ṣí nǹkan kan fún I have money èmi ò ní láti dúró de má gàgán kí n dúró tí bá fa kan balance mi ìwọ̀n wá dàkú straight ọlọ́run mm. ah, ah. so kò sí nǹkan tó fẹ́ tèmi ò ní ṣe fún ẹ. ẹ máa ah. un ah. Ah, ah, ìwọ kò súnmọ́ dáadé kò tiẹ̀ súnmọ́ mi nù jẹ́ fìdí ẹ̀ jẹ́ fìdí. don't tell my mom please. tell mommy ah. tell mommy. la ayila ila lahu muhammadu rasulillahi sallallahu alaihi wa sallam ẹ rí ẹyìn tí mo rí nínú yín sí ara òun lẹ́yìn náà fojú ara yín ilẹ̀ fi ti ara yín gbọ̀n ẹ rí gbogbo nǹkan tí ń dán báyìí òun kọ́ ni wúrà ṣé ẹ rí gbogbo ohun tó bá ti dùn ládùn jù èyí máa yọni lẹ́sẹ̀ ẹlẹ́kẹ̀yìn ni ẹ ẹ ẹ gbádùn mi ṣé ẹ rí èmi ò mọ ohun tí máa ń ṣe ẹ̀yin ọmọdé ìsìn ẹ ṣé lórí ohun tí a jẹ láàrin ìṣẹ́jú bíi mélòó tí ó sì tán lẹ́wọ́ amúlé ayé kókó lé lórí rí alukurani fúnra lára ẹ̀ ọ́ àlàkà gbogbo ẹ̀ dákẹ́dà tó bá dẹ́rù tó ọ̀dọ́ wò wà láàyè ó wà láàkà bẹ́ẹ̀ mo sọ fún ọlọ́run fúnra lára ẹ̀ ó lòdì sí kéèyàn máa gbórí ìyá tàka sọmọ àbí kó máa gbórí ọmọ tàka sí jàǹdàjàlà ẹni kódà kódà ọ̀wárí ti ẹ̀yìn ọlọ́rẹ̀ ẹ̀dẹ́ ọ̀rọ̀ tiẹ̀ dàbí kéèyàn rẹrù ẹlẹ́rù kó wá fà tiẹ̀ lọ́wọ́ gbogbo ìgbà tó ń bá wá fi ṣèrànlọ́wọ́ fẹ́yìn pápátá làjálù burúkú a máa dé bóun títọ̀dọ̀ tí yín ó máa wá dà bẹ́ẹ̀ ọ̀rẹ́ wo ẹlẹ́rù fàtẹ́ni lọ́wọ́ òun ni Yorùbá pé bẹ́ẹ̀ mo sọ fún un. Ah, ó kókó n tó ṣe ó kù díẹ̀ káàtó bọ́ ọ̀bá rí èèyàn bá ọ sọ èmi ọ̀bà ọ̀sọ́ èmi ọ̀bà ọ̀sọ́. ọ̀wá rí Àbújá kan ò sí lọ́rùn ọ̀pẹ o bí àṣà àwọn Yorùbá wọn ní bí a bá bá gùnkè báyìí ibẹ̀ náà lèèyàn bá bọ́lẹ̀ n tó lè kó ọyọ́ nínú lásìkò tó kóra rẹ̀ sí inú wàhálà yìí tó lè jọ́nù àjàgà yìí pátápátá mo ní kó wá gbogbo ọ̀nà kó wá tọ arábìnrin tó lóun rí kó tọ̀ lọ ọ wà bá búlú ọ ra bábà ọ ra bàbà ọ tọrọ àforíjì iná lága fúnra yìí tọ́lọ́mù bá lóun jù aláforíjì ni ṣùgbọ́n bá ti wá lè dáríjì ọ ah, ah, ah, ó tán yóò dàbí ìgbà tó jẹ́ wípé ọlọ́run tó gbúgbúrú jí ó jù ú sí yín láyà ni àmọ́ láì ṣe bẹ́ẹ̀ tó bá lóun ọ̀dáríjọ́ Ah, ọlọ́run ò ìbà rẹ tó tó ṣèbọ̀ wọ́sẹ̀t tó bá yà kò ní sáṣọ ọlọ́run rẹ mọ́ singlet lọ́ọ́ máa wọ̀ ah, ṣòkòtò rẹ̀ sì délẹ̀ tó bá yà ó kó sí níkà tó o bá padà sọ̀rọ̀ wà jà rẹ̀ sí òwò ọlọ́run má jàre ọlọ́run ní jàre gbàdúrà kọ́ lóun jẹ́ ọgbọ́ kọ́ gbà kò jù bẹ́ẹ̀ lọ ẹ jẹ́ àdúrà. sórí pé òun lórí burúkú ni wọn ọmọkùnrin yìí Pius padà kó bá mi àmúgbòmùdárùn ìwọ ó gbéyà àtọmọ ó gbé wọn sùn lẹ́ẹ̀kan náà inú ẹ̀ dẹ̀ ń dùn olórí burúkú ni ẹ́ èṣù ni ẹ́ nínú ilé yìí èmi àti èdè jọ ń sáré kiri bẹ́ẹ̀ ni mò ń sáré from pillar to post láti wá solution sí gbogbo ọ̀rọ̀ ẹ̀ àṣewọ̀ gangan ló wà nídìí ọ̀rọ̀ ẹ̀ àṣewọ̀ ló ń ṣe rẹ̀ ìwọ góńgó lẹ́ni bí ìwọ góńgó lè ṣù ah pius ara ò lè ṣe bákan ìyá ọmọ ah abomination i'm down ah i'm down i'm down i'm down kí ni mo kóra mi sí báyìí torí ọlọ́run. Eh! Eh! Eh! gotten myself into like this so ah are you ò lè dá tó bá dé ìjọbìnrin lọ ṣerú nǹkan báyìí sí wọ́n ti mọ gan she is a scum women are scum Only I put wọ́n máa pa orí burúkú ariwo tẹ́ wọ́n máa pa nìyẹn ṣòro lọ́hùn tó ti open eléyìí tó ti jẹ́ ká mọ ibi tọ́rọ̀ ti what ah máa fi ojú ẹ̀ hàn máa fi ojú ẹ̀ hàn My bo my fi ẹ̀ kí ni mo ti ẹ̀ sọ kò sí nǹkan tí mo tún fẹ́ máa dúró ṣe ayé ṣáà ti ó ṣáà ti bà yí ara ẹ jẹ́ èmi ò lè dúró sí ìgbà káyé tèmi náà wá bàjẹ́ pẹ̀lú àwọn ọmọ àbí wọ́n ṣáà ti sọ ọ̀kan tó ń ṣẹlẹ̀ fún wa ewu ni kó máa dáràn nǹkan ẹ̀ máa dáràn nǹkan kò sí nǹkan tó kàn mí mọ́ I am done I am done with all this nonsense only you face your soul face your problem alone wicked soul ẹlẹ́dàá ni a bí ẹ wicked ọmú èṣù jókòó síbi kan o ìrẹ́ lọ gbẹ́nu sí o. balaba igo eh, get. ẹrù ẹlẹ́rù ẹrù ẹrù ẹrù lé o ẹrù ẹlẹ́rù ẹrù gbọ́dọ̀ yọ. Ah. Hmm. ẹ jẹ́ ká dúpẹ́ lọ́wọ́ olúwa. aleluya. ọba mi alágbára. glory be to God. ọpẹ́ púpọ̀ lórí kóka. Hmm ah ọlọ́run ló lóun gbogbo tó sì lè ṣòun gbogbo ah kókà èyí olúwa lógo. ògo fọlọ́dúnmarè inú mi dùn púpọ̀ ìpè ọba aláyìípadà alágbára lélẹ́dùnmarè ọba lè wí lè ṣe ọ̀pábídà sọ́bídíré olúwa ò ṣe é olúwa ò ṣe olúwa ò ṣe. ẹ wo mọ́ mi ẹ jẹ́ ká dúpẹ́ fún ọlọ́run kí n tún wá dúpẹ́ lọ́wọ́ ẹ̀yin náà nítorí pé mo mọ akitiyan yín lórí ọ̀rọ̀ mi àmọ́ adúpẹ́ fọlọ́run pé ọlọ́run gba ọwọ́ yín ó fi ṣiṣẹ́ ìyanu ẹ̀ nínú ayé mi ẹ wo mo dúpẹ́ lọ́wọ́ yín gan o mo dúpẹ́ gan ẹ ṣé ẹ ṣé mọ́mì ẹ ṣé mọ́mì ẹ má bínú o láti ìgbà tí mo ti dé ni mo ti ń ṣàkíyèsí mọ́mí Esther wọ́n á rí pé mi ò rí wọn wọ́n wò pé kó má lọ jẹ́ pé bóyá ẹran wọn ṣe àbí kí ló lè ṣẹlẹ̀. wọ́n ti dóoru mú wọn wọ́n ti lé wọn lọ. Hmm. Ah, wọ́n ti kúrò níbi àtòun àtọmọ ẹ̀ wọ́n látàrí àwọn tó dúró tẹ́fà pósítà sọ ó gbọ́ tọ́ ọmọ jésù lójú. àwọn náà sọ oríṣiríṣi fún mi hmm. tí mò ń gbà bẹ́ẹ̀ kẹ́ kò sí ẹ̀dá ọlọ́run kan tí wọ́n lè sọ ohun tí wọ́n sọ fún mi tára ẹ̀ máa gbà hmm. Hmm. ìpè wọ́n fẹ́ gbàjọ mọ́ mi lọ́wọ́ wọ́n fẹ́ oríṣiríṣi ṣáà ni wọ́n sọ. àwọn ni wọ́n sọ fún yín wípé mọ́mí Esther fẹ́ tú ìjọmọ yín lórí wọ́n á sọ bẹ́ẹ̀ wọn ò lè má sọ bẹ́ẹ̀ wọ́n á sọ bẹ́ẹ̀ ẹ wo ní ìgbà tí mo wá sí ilé ìjọsìn ó ti pẹ́ tí mo fẹ́ rí yín àwọn àwọn ni wọ́n ni wọ́n ṣe dáadáa sí mi lọ́jọ́ náà wọ́n bá mi lọ wò yín wọ́n wá lẹ ẹ bízì ẹ àtẹ̀ǹtì sáwọn kan lọ́wọ́ tí ẹ bá rí àwọn méjèèjì tó kù kò sí èébú tí wọn bú mi tán bọ́n ṣe ń bú mi nìkejì àtún gbà nìkejì àtún tẹ́wọ́ gbà àmọ́ èmi wòye pé ah kò ń ṣerú wọn ló yẹ kí wọ́n máa rí pèmí àti wọn jọ àjọ sí ní rojọ́ ni mo ṣe fi wọ́n lẹ̀ lọ́jọ́ yẹn ẹ ẹ mọ̀ pé ọlọ́run kan máa wo ẹlòmíì ó yẹ kó lọ da sí VGC ni àmọ́ nítorí ìwà ẹ̀ àti ntọ́nà ti mọ̀ nínú ọkàn ẹ̀ pé inú ẹ̀ ò dáa ìjọ́ra lọ́lọ́ máa dá sí ọlọ́wọ́ wò sùsùn àwọn ẹlòmíì Òṣogbo lọ́lọ́ máa lọ dá sí torí ó mọ̀ pé tó máa ti dá sí vi ó máa wùwà tí ò yẹ kó wù ní òun ètò fa nìyẹn wọ́n parọ́ mọ́ mọ́mí Esther ni o mọ́mí Esther ò lè ṣe gbogbo tí wọ́n sọ. àwọn òṣèṣolúwa. èmi mọ̀ ẹjọ ṣé mo lè rí nọ́mbà mọ́mí Esther mo fẹ́ wá wọn lọ. arúgbó ni wọn fọkọ mọ gbẹnu sọhun wọn lábòsí. ẹ mọ̀ pé mo sọ fún yín pé mo fẹ́ fẹ́ wọn ni mo ní lọ́wọ́. ẹ ṣe ẹ ṣe àní ẹlẹ́ẹ̀kejì ẹ wò mú mi gbogbo ohun tí mo máa ń ṣe sínú ìjọ yìí nígbà tẹ ẹ bá ti ń ṣe ìkórè kò yí padà o màálù méjì ni mo máa ń fún yín mo ti sọ di mẹ́ta nínú ìkórè tẹ̀lé ṣe lórí. praise Allah ṣé sínú ìjọ ayé kan. bẹ́ẹ̀ ni mo sọ fún yín o èèyàn lẹ́yìn ògo olùfẹ́lẹ́dùmarè. ògo kábíyèsí o. àtẹ̀tẹ̀ nǹkan tí ẹ̀ ń kó mi pọ̀ mọ́ wọn èmi tí ì sára wọn. èmi ò lè fi í sí i ní ìwú ìmọ̀ ìwà títí yín dáa ẹ mọ̀ pé torí pé wà yín dáa ló jẹ́ kẹ́ ẹ pé láyé gẹ̀dẹ̀ máa gbáyé ṣe dáadáa àmọ́ nítorí pé wà wọn ò dá ọ̀rọ̀ ẹnu wọn ò dá ló jẹ́ pé wọ́n ṣì wà níbi wọ́n ṣì wà látìgbà tá a ti fi wọ́n lẹ̀ ẹ jọ ẹ wù wọ́n kẹ́ ẹ wù yín ẹ rí pé yàtọ̀ wà ń tí n bá ti kó lọ́dọ̀ mọ́ mi sí ẹ lè ṣóńta má fún yín lówó tó máa ní. ẹ ṣe o ẹ ṣe o. ẹ wo gbèsè wà yìí ó yẹ kó lé yín dànù nù jọ ni èèpo ni yín. èèpo ẹ lé wọn jáde nígbà nìkan ẹ lé èèpo lọ. ẹ lé wọn mọ ọ̀nlọ. gbogbo yín èkó ní yín. ẹjọ́ bàbá tí wọ́n lọ wọ́n ní ẹ̀kọ́ ọ̀tá. báyàwó èsì bí wọ́n jáde èkó. báyọ̀ ọ̀fà ńlẹ̀ wàhálà ti wà ó wàhálà bẹ́ẹ̀ ni kí ló ṣẹlẹ̀. ìyàwó mi ni ìyàwó mi ti kú lè kò tún dá lọ ó tún kó àwọn ọmọ náà tẹ̀lé ó ní kọ́dẹ ló kù mí kú àfà. ìyàwó ẹ̀ kú ń lé tọmọtọmọ. bẹ́ẹ̀ ni ah, dákun ìgbà tó wá àyín Pius arábìnrin tí mo ní ọ wá kọ ọba búbú kọ bẹ̀bẹ̀ dákun tó ọ bẹ̀bẹ̀. ẹlẹ́dàá yín rí wípé mo gbìyànjú kò síbi tí mi wá wọn dé bó mi rí wọn ibi tó ń gbé tẹ́lẹ̀ gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ni mo dé tí wọ́n ní wọn mọ́bi tó kó lọ. arìndín ni ó ní Pius ṣé bẹ́ẹ̀ lọ gọ̀ tó ni ìgbà tó wá wá tó ọwọ́ ń bọ̀ lọ́dọ̀ àfa yìí náà ni mo lè wá bá ẹ ṣàánú mi má jẹ́ ká yé mi bàjẹ́. kò sí wàhálà mọ́ ṣebí ìyàwó àtọmọ ló kù nílé ebi mo sọ fọ́jọ́ kìíní àná pé tó o bá bẹ̀bẹ̀ lọ́dọ̀ arábìnrin yìí tó bá gbẹ̀bẹ̀ àyè ó dà o àmọ́ tó bá kọ̀ tí o bá gbà ṣe bó wọ́sọ sọ̀rọ̀ sọ̀rọ̀ rántí wo ọgbọ́n òwe Yorùbá kan tí wọ́n sọ pé bá a bá ju abẹ̀bẹ̀ sókè nígbàgbà kí ni wọ́n ní. máa fi bí pẹlẹbẹ lélẹ̀. bí pẹlẹbẹ lọ̀rọ̀ ẹ lọ from grace to graph ìlọ bẹ́ẹ̀ ni ọ̀dẹ ni ilẹ̀ ni ọ̀dẹ ni yẹpẹrẹ ni ah, ìfẹ́ fi ẹnu burúkú sọ̀rọ̀ nítorí ilé àdúrà mọ́ wáyé ìfẹ́ fọ sọ̀rọ̀ burúkú sí ọ ni. ọfẹ ìṣàánú mi máa wù mí rùn báyìí wọn ò ní kó náà kí ni tí o bá yèmí mo kú ẹ kù dákun torí Ọlọ́run ṣé kémi ọwọ́ arọ ẹrù ẹlẹ́rù kí n fa tèmi ọwọ́ ni nígbà tí mo ní ọwọ́ ẹlẹ́rù lọ tó sì kọ tó ọwọ́ alọ kí ni tèmi bẹ. fílẹ̀ ń gbà tí dàkejì ayé bá ba débi wípé ó rí ẹ̀yìn òkúta lẹ̀ báyìí tó bá rò ni ọ máa mú ẹnu ah. iṣu ló pé àtàkàrà bí dùndún lọ́ máa jẹ ìgbà yẹn ló mọ̀ pé ah, kékeré ẹ. afa mú mi mo ti ṣàṣìṣe mo dẹ̀ mọ̀ pé bí mo ṣe wà yìí ẹ wo mo ti ẹ hmm. bí mo ṣe wà ni mo ń wá kiri báyìí. fayos fayos dàpọ̀ máa lọ kò ẹ lọ́dọ̀ mi ọlọ́run ní lọ ẹ̀kọ́ padà àmọ́ tó ọ̀bá ti rí tó bá tún wọlá ọlọ́run ní ìdàkejì rẹ̀ ó lè jẹ́ pé bó ṣe bá yín nù. ẹ mọ tọba ẹ jẹ fẹ bọ́ọ̀tà kó tilẹ̀kùn tàbí kí n ní kọ́mọ kí wọ́n wá ọ wọ́n pa àfíìsì sí ọyọ́ wà á lé ọ bẹ́ẹ̀ mọ sọ fún àfíìsì ọ wà lé ọ àfíìsì ọ̀mà lójú àánú dé ní gbogbo tó mo ti gbọ́. Yeah. ẹrù wẹ́rẹ́ wúlò. ẹ káàsán. ẹ káàsán. ẹ má bínú pé mi ò disturb mi o. ẹ jọ̀ọ́ mo fẹ́ bí nǹkan kan lọ́wọ́ yín ni ibi báyìí lẹ́gbẹ́ ṣọ́ọ̀bù kan ló wà bí báyìí tẹ́lẹ̀. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ó ti tà wọn ti gbé wọn fún dìpẹ́lọ́ta. lọ́ fi wá dìmọ́lì ṣe gbogbo. bẹ́ẹ̀ni ó ti pẹ́. ẹ jọ̀ọ́ ó ní woman kan tó ní ṣọ́ọ̀bù sí bí báyìí tẹ́lẹ̀ ìyá Bísọ́lá. wọ́n lè Bísọ́lá ah! ìyẹn wọ́n ti jin o. Kánò lọ́nà ló ń gbà yẹn. Kánò. Létà gan sọ pé ó ti lọ sí Libya àbí kankan ṣá. Ó ti pẹ́. Kánò àti Libya. Láti gbà o. Ó ti pẹ́. Gbogbo bíbá yìí ẹ̀rí pé gbogbo everything ti change ni. Ọlọ́run Ọlọ́run. Ọ̀rọ̀ tẹ́ sọ yẹn ti pẹ́. Mi ò mọ ẹgbẹ́ àbọ̀tì. Kánò Libya gbogbo mo fẹ́ mú àwọn sí báyìí torí ọlọ́run jẹ́ Libya ni mo fẹ́ lọ ní àbí Kano tí bá tiẹ̀ ní mo fẹ́ lọ sí Kano tó sì súnmọ́ wa bí báyìí kí ló mú mọ̀ tó wà bẹ́ẹ̀ èdè wọn èyí mi ì gbọ́ lọ́n ṣàánú mi má jẹ́ káyé mi bàjẹ́ má jẹ́ káyé mi bàjẹ́ ẹ kú kalẹ̀ ojàre ìyá àdúrà ẹ ẹ̀yin ará mi ẹ̀kọ́ tó mú mi pé ìjókòó yìí ni pé ìyẹ́sítà òun ló dé tí wọ́n ṣe gudugudu méje òun yàyà mẹ́fà fún àjọ̀dún tá a fẹ́ ṣe wọ́n ra odidi màálùú tó gbàgbà bẹ́ẹ̀ bá dìde sí kẹlọ́sáìka ẹ̀rí màálùú rẹ̀ wọ́n gbé àpò ráìsì sí wọ́n fún wa ní òróró yellow cake twenty five litre wọ́n ní kò tán síbẹ̀ o wọ́n ní àwọn ò tún fi dírẹ́ǹsì sí. ẹ má bínú mà ẹ dọ̀kun mi ẹ má dọ̀rọ̀ yìí papọ̀ o ṣé ìyá ẹsẹ̀ lè sọ ni àbí ìyá ẹsẹ̀ àjà ni. kí náà ń wí ẹ ṣe kúkú sọ pé ìyá ẹsẹ̀ àkàlẹ̀ jáyé ẹ ṣe já sinmi àbòsí tẹ̀m̀bẹ̀lẹ̀kun àtàrò pin ẹjẹ́ àgbàfẹ́ ni ọlọ́run gbàfẹ́ jẹ́ àgbà fún gbà kalẹ̀ bá àrùn náà lọ èyí ẹ́sà tán wílé àbí ẹ sọtẹ sọtẹ aṣọ olùkọ tí òdò léjì káyé mọ́ ẹ̀. bẹ́ẹ̀ ò lárò pé. ṣé ìyá ẹ́sà pé mẹ́ta àbí ó pé mẹ́rin inú ìjọ yìí ṣé àwọn ìyá ẹ́sà tá à ń sọ ìyá ẹ́sà mo mọ̀ pa ẹ̀. gẹ́gẹ́ bí ìbéèrè ẹ̀ bẹ́ẹ̀ ò yẹ́sà tèmi ní òkú pé méjì tó kọjá yẹ́sà tó gbogbo yẹ́sà yìí náà ni. èmi rò pé béèrè tí béèrè ti pọ̀ jù ẹ̀là lọ̀rọ̀ ń gbà mí téèyàn bá láké iye yẹn tí wọ́n ti bẹ́ẹ̀ pé ṣé ìyàwó ẹ́sítà jà yìí ni àbí ìyẹ́ ẹ́sítà ẹ ló bọ̀ jẹ́ ti police officer ẹgbẹ́ ọmọgbọ̀n náà ẹ̀tún jẹ ní ọkàrùn-ún ọ̀rọ̀ ẹyọ kan náà náà sọ ẹni tí sọ̀rọ̀ wọ́n ti gbé ń dààmú ẹ̀tún fẹ́ẹ́ sì ti yín bọ̀ tí n bá san yín létí tó bá san létí fẹ́ kùlẹ̀ ọwọ́ sọ́tì ẹ̀kọ́ lórí burúkú kó tó sórí bí síìtì kẹ̀kẹ́ sí ẹ̀dẹ́gbọ́n tó ń kọ́ jù. ẹ wò màmá èmi gbà pé mi ti ṣẹ̀yìn èmi náà sì kọ́ ẹni akọ́kà tó fún ṣe kànú àwọn náà nù. ìkànnbẹ́nu olórí bútẹ́lẹ̀ nìyẹn. àjàlá ta nù. ẹnìkan kan ọ̀nà yín ẹ̀yin alágbàkó ẹ̀dá tí mo bá rìn tí mo fi dalẹ̀ ara mi ẹ̀yin náà bẹ̀rẹ̀ sí ní fi nǹkan tí ọ̀dà lẹ́bi rẹ̀ ńlá débi pé mi náà bẹ̀rẹ̀ sí ní tẹ̀lé yín lẹ́yìn ìbí mi. wọ́n gba kóòmù rẹ kọ́ mọ́rí kóòmù yá. ìyá wa ní tẹ́mi fẹ́ béèrè gangan ni pé ṣé gbogbo màálù jẹ́ kó àtẹ́rẹ́sì yìí ṣé n tẹ́ ẹ sọ pé kí wọ́n lọ kó wá fún fídọ́ọ̀mù sẹ́tìyàn wa kọ́ ni àbí wọ́n ti mú fẹ́dọ̀ wọn ah. ṣe fún wa. ìrànlọ́wọ́ tí wọ́n ní tán lè ṣe fún àjọ̀dún tá a fẹ́ ṣe òun ni wọ́n wá rán. wọ́n fi ràn wá lọ́wọ́ ní o. ìyá àdúgbò ẹ wọ́n ṣe fún ọlọ́run wọ́n ṣe fún ọlọ́run. sẹ́ẹ̀rì nǹkan kan mo fẹ́ kẹ́ ẹrù ìyá o nígbà tójú ń kán ogun yín àwòdìbára njó ni pé mo pọ̀n yín mo tún pọ̀n yín mo tún pọ̀n yín sáré ó yẹ kọ́ mo rò yín lẹ́yìn ìyá rẹ̀ o ṣe é sí gbọ́ mm. lóhùn sì wà bá mi sí. ẹ sinmi àti mọ́ sí bàjẹ́ ẹ pọ̀n wọn lọ́jọ́ kìíní àná ibẹ̀ sọ fún wọn pé àwọn kan lẹ̀ sí fún ọlọ́run lẹ̀ sí fún ẹ tó tó ń fi yín ṣe regun torí regun la fi ń sore mọ̀lẹ́bí ẹni tí ń ṣe flashback. ẹ wọ ẹgbẹ́ mm. o ẹ ṣeun ẹ kú àfaradà mi mm. <laughs> ọlọ́run lẹ́yìn ọlọ́run ọlọ́run ló tún kàn lẹ́yìn ọlọ́run ó tún kàn yín mo dúpẹ́ gidigidi ni gbogbo ẹ̀yin náà tẹ́yìn ibi tẹ́ tẹ́sí ṣe kéé ta mi dé mo dúpẹ́ lọ́jọ́ òní hmm, mo dúpẹ́ ẹ̀ṣẹ̀ mi mo dúpẹ́ fọlọ́run. ṣe rí ọlọ́dún ní mọ́dún rẹ̀ lọ́dún gbogbo àwọn tẹ́ ń sọ̀rọ̀ ìpọ̀fọ̀ àkàyè wọn sọ gbogbo àwọn tẹ́ ń sọ̀rọ̀ sí wọn ṣùgbọ́n lásìbò ló ó bèmí náà wí àmọ́ dùn mí ìmọ̀ pẹ̀lú ọ̀bọ̀já wúrà ẹ̀yìn ìtẹ́ ń gbìyànjú àti sọ ní pé ẹni ó mú yín wá ṣọ́ọ̀ṣì òun náà ló tún ṣe tánà dí tán fi lé yín bá rí ọ̀kadà tó já yín náà ló tún gbá yín. ẹ wo ẹ ṣẹ mí ẹ ràn mí lọ́wọ́ ẹ jẹ́ kí ìrìn àjò rere kó tètè tọ́ sí mi kó tọ́ sọ́mọ mi ni ṣe rí gbogbo ohun tẹ́ ń ṣe <laughs> ẹ mí o ara yín lẹ ṣe fún o. Hmm. ẹ̀yin ròyìn pé ẹ̀ ní mi lára ẹ̀ ní mi lára ara yín lẹ ní lára hmm. mo sì dúpẹ́ lọ́wọ́ ọlọ́run lónìí ṣùgbọ́n ẹ lọ sinmi ọ̀tẹ̀ ẹ lọ sinmi tẹ̀m̀bẹ̀lẹ̀kún ṣé ẹ ti gbọ́ nínú ìjọ yìí ń tẹ́ ẹ ti dánwò ẹ má jẹ́ kí ìjọ yìí túká ẹ má jẹ́ ó túká ẹ jẹ́ kérò túbọ̀ inú ìjọ tábòsí bá wà kì í máa ń rẹ̀yìn nìyí ẹ máa ń rẹ̀ yìí tó bá wù ìka ẹ̀gbọ́n ẹ̀mí ti dáríjì yín ẹ̀ṣẹ̀ mi o inú mi ni mi ẹ̀ṣẹ̀ mi mo ti dáríjì yín o ṣùgbọ́n ẹ lọ tú ara yín ṣe ẹ fi kèéta lẹ̀ ẹ fàbò sílẹ̀ kò yé yín ẹ̀ṣẹ̀ mi mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lónìí torí bẹ́ẹ̀ bá hùwà bẹ́ẹ̀ sí mi ibi tá a dé èmi àtọmọ mi àní débẹ̀ ṣùgbọ́n ọ̀rọ̀ mi ọ̀kùngbẹ́jọ́ wẹ́wẹ́ wọ́n ní kí n sá máa dúpẹ́ ló tọ́ kí n sá máa. láti kó ọ̀dà àbí ṣé àtìlérí pa tọ́wèrè báyìí ọ̀dà mo ti gbọ́ ẹ ṣeun ẹ kú àpọ́nlé mi mo dúpẹ́ o aláàánú mi mo dúpẹ́ lọ́wọ́ olóore mi ọmọ mi ti pàdé ẹni tó fún ní kọ́láṣíìpù àtèmi náà àtèmi àtọmọ mi ìwòye ọ̀la báyìí bàálù wa ti fò lágbára Ọlọ́run lágbára Ọlọ́run lágbára ẹ mọ̀ pé ẹ̀dá ọ̀la rò pé bí ìbá ṣe pé tìyà àdúrà ilé pẹ́ńbì rárá. ẹ má bínú màmá. yes kájú pẹ́ lọ́wọ́ Ọlọ́run ẹ ẹ dáríjì mi náà torí mo dọ́gbọ́n ṣe yìí lápapọ̀ mo tẹ̀lé ẹlẹ́ran ara mo fi ṣe yín gbogbo ohun tí mo ṣe fún yín kì í ṣe dédé ìmọ̀nú mi o ẹ mọ̀ pé mi ò gbélé àwọn tí ń rojọ́ fún mi ó sì ti rò pé wọn ò lè rí ti ló gbé mi ń gbà sí wọn lẹ́nu àmọ́ mo fẹ́ kẹ́ ẹ dáríjì mi fẹ́ kẹ́ dáríjì mi. ẹ ṣe mi ìyá mi pọ̀. wọ́n ti dáríjì yìí máa. wọ́n ti dáríjì ẹ̀ tí ẹ ṣe mi. bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni. ẹ jọ màmá ah. bínú mi ṣe dùn lẹ́nu. Ah. mo fẹ́ ká fi aleluya méje ká fi ọlọ́run ga. ẹ bá mi kí aleluya aleluya aleluya aleluya aleluya aleluya. Saitaka kulera, maine alea ìṣúrádì káàkan pẹ̀lú mọ́kàn ẹ̀mí lọ́mí ẹgbẹ́ ọmọ lẹ́yìn mi ó sọ ìtàn mi náà lè yá kan gbogbo gbogbo sọ. irú èyó tìrà fún èyó àfikún ilẹ̀lẹ̀lẹ̀ lórí òtítọ́ àfikún ilẹ̀lẹ̀lẹ̀ lórí òdodo. ìyá aládùúrà lẹ́ òun ìdòmọ̀wọ̀ kan lè dé ya èyí ọba àwùwá ká máa ṣe ìdòdò ayé ìdòdò ayé wọ́n ní ìdájọ́ fẹ̀rẹ̀ dé òwò àtọ̀tàn akálójú wa dédé èrò mú ẹ̀ ìpìlẹ̀ lórí òtítọ́ ìpìlẹ̀ lórí òtítọ́ màláìka mímọ́ ó yá gbé mi débẹ̀ gbé mi tí a bá yé o ó yá o ìsọjí yẹmí yá o oya yẹ o bóyá o ìsọjí yẹmí yá o ẹ̀kọ́nà bóyá o bóyá ìsọjí yẹmí yá o bóyá yẹ o bóyá o ìsọjí yẹmí yá o. àlẹ́ kan tó sọ kálẹ̀ máa jẹ́ mi lẹ́rù ẹlẹ́rù fàtẹ́mi lọ́wọ́.